Stop laughing, laughing. I can't stop laughing. Tolú àmà ìjẹun látàárọ̀. Aago mẹ́rin ti ìlú àdẹ́gbà wẹ̀. I search for Auto I think. Where's my Samsung? See, iPhone 16 Pro Max. It, in fact, sórí iPhone 16 yẹn, Tolú. Ó sọ pé kì í ṣe pé àwọn pípù yìí ń gbà wá ṣá. Anyway, jẹ́ ká fọ̀rọ̀ àwọn iPhone sílẹ̀ for now. I can't stop laughing. I'm just laughing. Ah! I can't stop laughing. what Ayé àwọn ọ̀tá mi ti bàjẹ́ lọ́tún lọ́sì níwájú àti lẹ́yìn. Ah! Hmm. Ẹni tó bá fẹ́ wá tó bá lówó mo lè sponsor ẹ o ní Canada ń bí àti ccc àti ìṣiṣẹ́ ẹjọ́ ọdún sáà afternoon o oh, afternoon ẹ pẹ̀lẹ́ lẹ́mà ẹ pẹ̀lẹ́ sáà. Ah, ó ga jẹ́ kí n tanná sójú mi ah, ojú mi ṣàìjẹ́ lè lọ ah, àwọn tó rí gan face to face better than hundred letter you wan try your money ìyàwó Dangote you wan try am ni people still dey think say na joke <laughs> àwọn ọ̀tàwé ayé wọn ti bàjẹ́ <laughs> àwọn èèyàn tó wà halẹ̀ mọ́ mi tẹ́lẹ̀ wọ́n ò lè halẹ̀ mọ́ even for ní ayé wọn bàjẹ́ nílé lóko ayé àwọn ọ̀tá mi bàjẹ́ <laughs> mo sọ fún yín pé United Nations is watching kí ló ṣẹlẹ̀ sí wọ don mo sọ pé United Nations is watching ṣe bí you joking with United Nations wọ́n ń hold meeting lọ́wọ́ ẹ o kẹ́ ẹ tó lé wọn lọ ẹ dákun o kẹ́ ẹ tó lé wọn lọ kí ló dé tí wọ́n tún wá sókè báyìí sí nítorí Ọlọ́run mo ní wọ́n ti ń bọ̀ báyìí take it easy for him. kán tó lé wọn lọlé ẹjẹ ń fún mi passport tèmi náà ẹ bùn mi passport mi <laughs> it's my turn to go all day i can't i can't wait to be with my husband. àwọn wèrè kan torí wọ́n ní ìṣòro wọ́n wá ń sọ orí burúkú wọ́n wá ń wá sábà platform me. wọ́n wá ní yéé you don't marry kiriko again ṣé èmi mo bá <laughs> ẹ jẹ́ torí ọlọ́run ẹni tí o bá ti fẹ́ kí n díṣẹ́ rí mo ń block yín nítorí pé kò sí mi ní answer fún stupid people ó ti yẹ this is my real face na my real face ti o no fit ta ah, àwọn tó ẹ̀ṣẹ̀ àmà ti sọ wọ́n sọ fún yín àwọn tó rí ń ta wọ́n mọ̀ pé ah, this my face o no fit ta ah. fita gan òkú ń jẹ́ kójú èèyàn fáìn gbà mí ok fóònù yìí ni iphone bí iphone yẹn ṣe wọ́n tó wọ̀n ẹ̀ kámẹ́rà àwọn kò bá mi ní ẹ̀jẹ̀ mu àwọn fóònù tí mò ń lò tí kámẹ́rà ẹ̀ máa ń ṣojú mi bí ṣe rí gangan torí mo ṣe rí gangan ni mo wúra mi mirror rẹ̀ you see and you can see this mirror this has my face you see you see ojú mi gangan nìyẹn but àwọn kámẹ́rà yìí fóònù wọ̀nyí tó wọ̀n yìí kámẹ́rà wọn ò dáa ní tèmi o adẹ̀pẹ̀lẹ́ akúbó ṣe ń lọ o báwo ni everything ẹ jọ̀ọ́ o mo tún ti lọ ṣe nin mi o ẹjọ́ kó tó lé wọn lọ ẹjọ́ ìtorí ọlọ́run òkun gbèrè kó jẹ́ ká rí rìsọ́ọ̀tì ẹ̀ ó ti máa rìsọ́ọ̀tì máa tẹ̀ já mo ti capture mo ti tuntun capture ẹ̀ lẹ́dà hundred and something mo sọ one seventy for just to remove three out of ibi tó yẹ kán fi twenty sí tán fi three sí tán máa mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ akọ̀ dáfíkàn yẹn rú <laughs> president Tinubu gbé wọn sípò wọn ṣiṣẹ́ fáwọn ọ̀dà gọọmẹ̀ tó àwọn tó ti kó lórí oyè <laughs> àwọn tí ò lóyà èmi let me play to my husband once again gbogbo ẹ̀yin tẹ́ lọ síbẹ̀ yẹn ẹ̀yin kan tẹ́ ń fún mi lábẹ́ platform mi tẹ́ máa sọ pé ìkànnà i'm not joking don't come under my platform and come mi kì í ṣe ẹgbẹ́ ẹ̀yin ọmọ wèrè kan tẹ́ wà ní nàìjíríà local beach kan mi ṣe ẹgbẹ́ ìyá láyà yín o tẹ́ kàn máa wá sábẹ́ platform pé just leave this dangote for me i'm not joking i'm not playing with you like pé bóyá mo ń bá yín ṣeré mi ò ṣẹgbẹ́ yín o mo sọ fún yín sí o mi ò dẹ̀ bá yín ṣeré o mi rẹ̀ pé sọ́dà platform tó bá ti ń ṣe yánmayàmá mi ò pé sọ́dà mi pé wèrè sọ́dà platform mi tẹ́mi ṣe wà mí ráyè orí burúkú ti ẹyin so camera, yẹn ò dà but kámẹ́rà fóònù tí mò ń lò yìí kámẹ́rà ẹ̀ fóònù yẹn in fact èló ni mo ra fóònù yẹn káàṣì ni mo kàn rà ní ship báyìí èló ni mo rà bóyá four hundred four hundred dollar in fact Ojo tí mo rà mo kàn ní pé kí mo ní fóònù lọ́bọ̀ mo kàn wá rí bó ṣe fine ẹ̀jì ni tí wọ́n dẹ̀ sọ pé you know ah, mo ní ah, fóònù yìí fine o ó máa ń gbé face mi jáde gangan ṣé ní gbogbo àwọn eléyìí ṣé ló dà pé wọ́n hack kámẹ́rà ẹ̀ tẹ́ bá fi sí báyìí bí kó máa jẹ́ kójú yín wò bàlàbàlà kó jẹ́ kójú yín kó máa black nbì kan kó máa yellow nbì kan you know àwọn eléyìí nìyẹn hmm. bẹ́ẹ̀ dẹ̀ ẹ ti rí kò ń ṣe owó ṣe ti rí wọ́n wọ́n gan but wọn ò gbé quality fake ní jáde ló ti yé yín. Mm. oh thank you ẹ jẹ́ tẹ̀ fi kíní ẹ̀ driver license mi ń Dubai ńgbà yẹn fi wọ́n ẹ rí sí kẹ̀sì sí mi that my driver license in Dubai a ti expire àti pẹ́ náà two thousand and. okay ó ti expire ten years ni ó ti expire ó ti expire ní two thousand and twenty-one No expire ó expire ní twenty seven seven two thousand and twenty one ló expire but tí n bá tí n bá lọ sí Dubai sìn tí n bá ní mo fẹ́ mo fẹ́ lọ Dubai sìn mo kàn máa gba mo kàn máa lọ renew ni àwọn òsì ní irú pé pàwá jẹ́ ọmọ citizen Canada sìn wọn ò lè gbogbo nǹkan tán ní kán ṣe fún ẹ ní torí bó ṣe ní kán dá wọn padà sí Nàìjíríà yẹn náà àwọn tán gbogbo pé wọn náà dá wọn kó padà sí Nàìjíríà torí pé wọn fẹ́ kán ṣe NIN ẹni tí ò bá ti ní ilé onígbọ̀nà onígbà torí United Nations ti sanwó NIN àjàjà àwọn tó tún ṣe Eh, kí ló orúkọ ẹ̀yẹ tí wọ́n ń ṣe dọ́bùdọ́bù ní Canada bíbá tó yẹ pé wọ́n á ṣe fún ẹbí ẹ̀ mélòó kan àwa ti ṣe o ẹ jẹ́ torí ọlọ́run o a ti ṣe o mo ti ṣe ẹ̀mẹ́rin mo sanwó simbot owó yẹn kọ́ ni tú torí <laughs> a gbọ́ pé minister for ṣé ìtẹ́rí ọ̀nà àbí passport kí lórúkọ minister for kí lórúkọ ẹ̀ náà kí lórúkọ ọ̀bọ yẹn náà òjò kinní kan òjò kúrèmọjò òjò náà ti ní problem anybody tó bá ti ṣe yàmàyàmọ́ tó bá ti ṣe ẹ̀mí máa ní problem kì í ṣe rọ́ tẹ́ bá ti fẹ́ tẹ́ bá ti fẹ́ ní problem ẹ kàn fi ọwọ́ mi wọ̀ mí ni tí màá ti fẹ́ ní problem wà ò ní fún mi problem I remember that time àti gbogbo ẹ̀yin olórí búkú tẹ́ máa wá pé ẹ ní òbí kíní kan èdè I don't want me to mention name of anybody because <laughs> ẹ lè fi kú wórun ẹ jọ tó Ọlọ́run ṣó ti yẹ yín ẹ̀ so kẹ́ lọ béèrè lọ́wọ́ àwọn ará ilé yín lọ́hùn ṣó ti yẹ yín ẹ lọ béèrè ṣó ti yẹyin so nobody must come under my platform and be writing rọdọrọdọ dáadáa ẹ no be lágbájá eh, kinní kan kinní kan mi kì í ṣe mi ò bá yín ṣeré o mi ò bá yín ṣeré o mi ò kàn bá mi fẹ́ kẹ́nìbọ̀dì kàn máa ta sí mi roughly kẹ́ máa ṣe bẹ́ẹ̀ tó lọ́dẹ orí mi ṣeré o ẹni tó bá bẹ̀ yín ṣe ẹ̀ sọ pé tó bá jọ́dọ̀ mi náà ràn yín ẹlẹ́ẹ̀ lè wá síbí torí mo ń gbóná bí radiator Toyota ẹ eh? mo ń gbóná bí radiator Toyota o kéèyàn wà kó lóúnjẹ kó lóúnjẹ lé kó má jẹun kó máa bọ́ lọ́rùn sọ̀rọ̀ two four seven gbogbo náà bẹ̀rẹ̀ agbẹ́tọ̀ tẹ̀ ta o so kẹ́ jẹ́ kí kẹ́nìbọ̀dì jẹ́ kó rí òun kó ṣe kìnnìkan kó fa epo. lẹ́tà tán ti ẹ̀sẹ́ǹdì tí àwọn kùbẹ́ẹ̀kì sẹ́ǹdì wà lẹ́ẹ̀ kọ́kọ́ níjẹ́ òní mo ní wọn ṣé wọ́n ní mo lè lọ mo lè lọ fọ eyín lọ́jọ́ wo ni. ẹ̀ẹ́ glasses nǹkan tọ́níkà ẹ́ so téèyàn bá sì kì í sìn kó lọ sọ́dọ̀ dókítà ọ̀bọ̀tọ́ lọ́hùn ní jẹ́ ká rógun sickness mi ní rógun sickness so wọ́n ní minister for kí lorúkọ ẹ̀ náà òjò kí lorúkọ ẹ̀ mórí tó wọ́n ti gbóhùn àti Bobrisky papọ̀ <laughs> Bobrisky jáde lẹ́wọ̀n ohun tó gbẹ̀rẹ̀ ẹ̀ sí sí Èkó màmá mọ́mí of Lagos olóòkú ṣe mọ́mí of Lagos ọjọ́ tó bá ti declare pé you are mọ́mí of Ìjẹ̀búland ọjọ́ yẹn ni wàhálà máa bọ́ lọ́nu ẹ̀ but tó báyìí ń ṣe yamayama yẹn tó fẹ́ máa sọ pé kókókókókó ní Lagos tó òkú ṣọmọ Lagos tó bá tiẹ̀ fẹ́ wá a sọ pé kò sí tribalism kọ̀pọ̀ kó máa sọ fẹ́ fi orúkọ kan fẹ́ fẹ́ bà Lagos jẹ́ kó máa kógun kí àwọn Ìjẹ̀bú máa kógun ja àwọn gbogbo other tribe tó kù kò sí yẹn we are one Nigeria now ah, kí ló dé lẹ́nì gan sìn wọ́n kàn sọ fún mi if you don't want to learn from that even want to learn now I want to learn now one is not by force you can be doing part time you can be doing jẹlẹńkẹ jẹlẹńkẹ wọ́n ṣe pè mí àmúlò bóyá wọ́n máa tún gbà náà ojú mi tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá ti pè mí báyìí àwọn wèrè kan tí mo mọ̀ tí mi ò lè dárúkọ wọn wọ́n ti sọ gbogbo nǹkan máa ṣe fẹ́mi àtọmọ mi wọ́n máa níwá lára báyìí ni bíbò ní tó wíwọ́ wọ́n lọ gbé àwọn oríṣiríṣi àwọn òsínwó èèyàn wọ́n máa bú mi báyìí omi ẹ̀dẹ̀ máa jáde lójú mi bí pé bóyá ṣe ni wọ́n fi mí yáwó lọ́wọ́ wọn lẹ́ni mo ti rò bóyá nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà nìyẹn ṣe pé mo sọ ní orí kámẹ́rà torí àwọn ṣe wà lórí kámẹ́rà kí tó lọ mo ti rò pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ ní kámẹ́rà ṣé ti yẹyin àwọn wẹ́ẹ̀fìà ni o so wọ́n kàn sọ pé tó máa ń báyàn wá tó báyìí ní interest láti ṣiṣẹ́ wọ́n máa ṣoṣo ṣe yẹyin wọ́n dẹ̀ ń sẹ́ẹ̀dì kìíní sí mi gan torí you know one thing about me tí wọ́n bá fi tí olóúnjẹ bá rí mi tó bá le jù èmi Ṣadé àfi àìjẹsù ìgbà tí mi bá jẹun ẹ máa rí mi máa máa glow máa máa dán a máa dàbí pé kẹ́ lè mọ̀ pé Ọlọ́run fẹ́ràn mi gan tí mi ò bá jẹun ṣó ti yẹ yí wọ́n pè mí bẹ́ẹ̀ yẹn pé àwọn tó máa ń báyàn wáṣẹ́ yẹn and I don't want them to be me ìfẹ́ kan fẹ́ kẹ́ tẹ́nìkan bá dé mi àbí tó bá kàn pè mí kàn kàn máa pè mí kàn máa wọ́n máa sọ̀rọ̀ sí ẹ wá ti ṣàlàyé ọ̀rọ̀ wọn kan ní kó máa bú ẹ mo mọ àwọn tó ń ṣe àwọn pọlíṣì àwọn èkó wọn dẹ̀ wà nínú ìyá ń sìn gbogbo wọn ló máa rì ṣọ́ọ̀bù dádì mi ẹ dá gbogbo wọn dànù sígbó ẹ ti wọ́n sí kànga <laughs> united nations is wọ́n ṣe ẹ̀yin ò mọ ẹ̀sìn jọ tó lọ lọ́hùn o tó o bá ti mọ̀ ya ìwọ tó bá ti rò pé o máa gbé mi sórí platform kan máa bú mi kí n bá lè bá gbé sórí platform kan àti dé mi ní gbé yín mọ́ bú mi kó bá kẹ́ bọ̀ tí n bá ṣe ìpè kan fún ẹ wàá rí páyé ẹ̀ máa bàjẹ́ mi tó wá wà bú mi kó gba èpè ní kọ̀rọ̀ yàrá mi bẹ́ẹ̀ ni ní bá ti ń gbàdúrà gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bù mí mi ò gbógun tì tó ń gbógun tì mí olúwa ṣẹ́ wọn lọ́rùn ọrùn wọn kó ṣẹ́ ṣẹ́ wọn lẹ́yìn olúwa bẹ́ẹ̀ ṣe ń ṣubú dànù nínú kànga lẹ́ẹ̀ má máa ṣubú lẹ́ẹ̀ má máa ṣọ́rí mọ́lẹ̀ ẹnu bathroom ó ṣì ṣì kan ló má máa ṣe yín ibẹ̀ tá lè mi èlò ànóde mi ìdààmú èèyàn nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pé tó bá bú mi lẹ́ẹ̀ni àwọn èèyàn ti ṣe báyìí wọ́n ń dìpọ́tì I'm a citizen of Canada èmi ni mo sọ pé mo fẹ́ travel I just want to have holiday I want to have holiday I cannot mi ò ṣe ẹni tó máa ń jókòó síbi kan oh wọ́n ti ní kí n lọ́ra máa sọ̀rọ̀ bọ́lá ah you forget that a lot of prime minister a lot of president a lot of head of state looking and watching a lot of rich people a lot of important personalities ah olúwa mo ti fẹ́ sọ èdè Hausa lẹ́ẹ̀kan a lot of important personality are watching this platform talk gently be gentle cool cold man kí la fẹ́ jẹun mọ́ látàárọ̀ àti ìjẹun rice ṣẹlẹ̀ ò tí ì ṣù fún rice torí mi ò fẹ́ máa jẹ carbohydrate púpọ̀ bí àwọn nǹkan tó bá ní èyí tó wọ̀ mí bí edé kékeré àbí chicken pẹ̀lú sàláàdì àti sàláàdì díẹ̀ me i don't want i want to see my clothes i want to lose weight more oh you see hey, let me even before going tell hey, megidana hmm. mo lọ sí. Si, ọmọ mi kọ̀ rẹ́ rẹ̀ rice yẹn náà wọ́n ti lọlẹ̀ ibi tí wọ́n ti máa tún slim down ṣó ti eyín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣe kò ṣe operation ṣe ní ti o bí mo ṣe ń jẹ wọ́n á tún máa fún mi wọ́n tún ó ní nǹkan tí wọ́n máa wọ́n ṣe máa tún ṣe é you know ẹni oúnjẹ kan tí bá jẹ kò ní lè jẹ́ kí mo tún ti lọ síbẹ̀ láti tún lọ you know láti lọ ah! there is nothing you cannot do because of your love you know tó bá rí good energy wá mọ̀ tó bá ti débi tó o lọ wà á mọ̀ tó bá ti débi tó ń lọ ẹ ẹ yo wọ́gán máa mọ̀ tó bá dẹ̀ débi tó o lọ wà á mọ̀ hmm. ọlọ́run ṣeun so bí mo ṣe kúrò ń bẹ̀ ẹ́ lẹ́ẹ̀kan mo ti gbàgbé pé mo tẹ̀ ní appointment appointment àwọn tó máa ń báyàn wáṣẹ́ wọ́n á wò pé wọ́n send iṣẹ́ sí mi láti yẹ bọ̀ tíṣẹ́ mọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ They've been sending some job to me, but for the hospital, because I work in the hospital, and let me tell you, I work when I'm working, I'm diligent. I will work with people, even with spiritual, I help a lot of people when I work in the hospital. You understand me? I help a lot of people. I wọn ò kí sọ fún pé kí n gbàdúrà fún bọ̀ sí èmi tí máa rí àwọn èèyàn tó critical case. I pray, mama pray, My máa jókòó me. mama pray for wọn. You understand me? But wọ́n what? dá wọn nígbà yẹn wọ́n wá dá mi dúró níbi iṣẹ́ yẹn. Anything tó bá ti Let me mi you. Come with me, jẹ to God sí èèyàn ẹni tó bá mọ̀ mí dáadáa ẹni tó bá fi lá mi lójú ẹ kẹ́ni yẹn gbé oúnjẹ yẹn dání kó máa fi lá mi lójú kó máa ṣe bíi pé tí ò bá sí oúnjẹ yẹn pé ṣe lèèyàn máa dákú mi ní jẹmọ́ kò wù mí jẹmọ́ ni kò wù mí jẹmọ́ hmm, oúnjẹ yẹn it's as if like doing my business being on my own ṣe bí kí n ṣáà máa ṣiṣẹ́ ni kí n má dẹ̀ jẹ́ liability fún system mi kí n san owó lé mi kí n dẹ̀ ṣe you know and I'm going to be okay as ìyàwó as ìyàwó ah ah i'm going to be okay just a matter of time gbogbo passport mi yẹn náà tó bá pé gbogbo passport mi ti wà okay látijọ́ tí wọ́n mú passport mi dání wọ́n wá ní òjò kúrè òjò kúrè mọ̀jọ̀ ṣé òjò lẹ́ ń jẹ́ àbí kíni ẹ jẹ́ bá mi ẹni bá ti ṣe mí níbi ẹ bá mi forúkọ wọn sí ẹ bá mi lè ṣọ́ọ̀bù wọn ẹ má fún wọn ní pòsíṣàn mi ẹ bá mi lé wọn lọlé ẹ tì wọ́n sí kànga tì wọ́n sí kànga tì wọ́n sí kànga ẹ ní gbógun tì mí ẹ tì wọ́n sí kànga nígbà yẹn ti bá lọ sẹ́ńbàṣì báyìí kí n ti bá ti mọ̀ bá wọn ní kó máa fún mi tíkẹ́ẹ̀tì ah wọ́n fojú ọmọ mi hàn máa bo ẹ̀yìn wọ́n wá gbé Bobrisky wọ́n wá lọ gbé kó lóun ò ṣẹ̀ wọ́n mi ò tí fẹ́ dá mi ò tí fẹ́ dá sọ̀rọ̀ Bobrisky yẹn tó bá ti jẹ́ tòótọ́ ni kò sí bó ṣe fẹ́ escape ẹ̀ nígbà tó bá ti jẹ́ tòótọ́ ni gbogbo nǹkan tó ṣe yẹn àwọn tó lọ́wọ́ bẹ̀ kò sí bó ṣe fẹ́ escape gbogbo wọ́n máa dá gbọ́n dúró wọ́n máa dá wọn dúró pẹ̀lú no pẹ̀lú no pẹ̀lú no kìnìún no ehm, kí ni wọ́n máa ń pè kò ní sí benefit fún wọn they will stop them wọ́n sack wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa dá wọn dúró with no benefit kankan nonsense. nonsense téèyàn bá lóògùn gan mọ́mì mi máa ń sọ̀rọ̀ kan nígbà yẹn mo máa ń rò pé ah, irú kílọ̀ ọ̀rọ̀ ilé òótọ́ dẹ̀ ni ó ní tó bá lóògùn ó láwọn tó lóògùn gidi ó lára ara lé wọn náà máa kọ́kọ́ fi máa kọ́kọ́ fi dánwò ó ní tàn bá fi dára lé wọn wọn bá lájà àbẹ̀ràn kòkó náà máa kọ́kọ́ dánwò lára wọn so that àwọn tó ní tó bá lẹ́ranko míì gan àbí táwọn wọn máa wò pé kó nóbì ṣeré ṣeré nóbì ṣeré ṣeré ẹjọ́ mo tiẹ̀ mọ̀ pé ọjọ́ sunday yẹn mo tún lọ rí ṣe nia yẹn dádì ìfà ṣe kí n sọ fún yín déètì dádì ni wọ́n fi sí ọjọ́ yẹn náà mo lọ sí ẹ́mbásì ní Canada mi báyìí mo rí ẹ́mbásì yẹn ibi tó yẹ kó fi píṣọ aṣíwájú sí wọn náà ọ́fíìsì a máa wá bíbà a máa sọ everybody kò ń ṣe yàmà tó bá ṣe báwọn ni president wọ́n fi kudos wọ́n fi ẹlòmíì ní àwọ́ọ̀dù wọn I don't know me you understand ah, kò tiẹ̀ yé mi tó bá ṣẹ̀yìn ń bì kan ẹ tìrìtì ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀yìn tẹ́mi ń sìn tínú bá bí mi mo lè bínú yóò dì kí báwọn yóò dì for some time inú bí mi ni wọ́n ti wọ́n dẹ̀ kí máa mọ̀ inú bí mi ni ṣùgbọ́n tá a bá rí tòótọ́ náà kò mí pé ká má sọ màá gbé inú tó bí mi yẹn màá gbé sẹ́gbẹ̀ẹ́ I'm saying the truth ah lóde ẹ jẹ́ ẹ bẹ́ẹ̀ mi mú passport mi mo sanwó o torí láti rí three hundred ń bí àbí èlò la san bí yẹ five hundred kò ó ṣe owó kékeré o owó ẹ̀nà ẹ̀yẹ náà kẹ̀dẹ̀rẹ̀ united nations sanwó o wọ́n sanwó pé kọ̀fẹ́ ọ̀fẹ́ náà ní ká máa ṣe wọ́n wá mú gbogbo ẹ̀ wọ́n wá ń fi orí olórí wọn gbé fẹ́lòmíì wọ́n gbé àìjì aláìjì wọ́n gbé fún ẹlòmíì wọ́n gbé nǹkan oníkan wọ́n ṣàmájọ ṣọ́fùn wọ́n máa la gbogbo ẹ̀rú kí ló dé káwọn èèyàn máa fẹ́ tò nǹkan kan fẹ́ kó tò káwọn kan máa fẹ́ bàjẹ́ irú ayé wo nìyẹn wọ́n wá sórí pọn dandan gbogbo wọn tó máa ń ṣe kinní yẹn ṣe rí grey is a blessing I watch my <laughs> my sweetheart the interview the one I watch, he said you see the stress of that uh, uh, refinery actually gave me my grey hair grey hair is a sweet thing is a pray is a thing that people pray for me too I have it everybody is a blessing but those who have pọ̀dọ̀rọ̀ orí ni ò dáa bí orí àwọn òjò àǹkó kéèyàn kàn ní pọ̀dọ̀rọ̀ orí kórí ó kọ́ irun dédé ńlá kò lórí ó ní tẹ́lá wọn gbogbo àwọn tó ń ṣe nǹkan burúkú yẹn ẹ máa dédé rí pé irun wọn dédé lọ ni wọn ò tiẹ̀ ní ní grey hair my husband has hair and he has grey hair it's a blessing wọn gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ wọn yẹn wọn ò ní hair wọn ò ní grey hair orí wọn dán ni orí wọn dán ni báwo lórí wọn ṣe orí wọn dán bí ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà tó lọ sí sí Toronto orí wọn dán ni you see like this face ó dán ni bí ọ̀nà tó lọ sí Toronto orí yẹn máa tún wá ṣe gbá a tún dàbí níbòmí a tún yọ bí olúmọ rock wọ́n dẹ̀ máa ṣe ìbí kí ló dé ìbí a tún dàbí wọ́n yorùbá ni wọ́n máa pera wọn ṣe mọ̀ pé ẹ má bínú àwọn ibo ń ṣiṣẹ́ mọ̀ pórí la máa fi ń dá wọn mọ̀ but in say these days a kì í forí dá àwọn ibo mọ̀ tó ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe mọ̀ pọ̀ ọmọ ibo àtàrí wọn báyìí ó ní wọn <laughs> oh God tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí nígbà tó bá ti rí wọn tó bá ti ń bọ̀ tó bá ti yẹ lọ́ọ̀kan báyìí kọ́ approach ẹ̀ tàbá wà ní school wà ní ilé ọmọ ibo ni ṣé ti yé tó bá dẹ̀ ti gbọ́ náà wà máa gbọ́ sílè dú tó bá ti gbọ́ wà délé náà bá tó àwà tó bá dẹ̀ tún ti rí obìnrin wọn wọ́n máa ń kí wọ́n dẹ̀ máa níṣu lẹ́sẹ̀ wọ́n lè pupa wọ́n máa ń pupa wà máa gbọ́ síyèrè sídọ̀gọ̀ síyèrè yẹrẹ sí orí burúkú sí ìlú <laughs> ọdọ you understand but kéèyàn jẹ́ ọmọ Yorùbá tó bá rí àwọn ẹ̀ wọn ò ní sọ fún yín sí pé ókè o wọn ò ní júwe fún yín pé ókè o my megida wọn ò ní sọ pé Kánò náà ti wá kẹtọ́ wọn pé Kánò ni wọn ò ní sọ fún yín bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n ò ní ṣàlàyé fún pé it's from Kano it's ọmọ ọmọ Kano ni o ẹ̀wọ̀n ò ní ṣàlàyé fún yín wọn tẹ bá dẹ̀ rí mi náà báyìí bẹ́ẹ̀ ṣe rí mi wọn ò ní ṣàlàyé fún tí bá ti ń sọ tẹ bá ti rí mi báyìí látòkèrè wọn máa ti sọ pé ah, ọmọ ìkàrẹ́ lọ́mọ yìí yes to God who made me wo ní ọjọ́ kan mo fẹ́ sọ̀rọ̀ kan mo ń bọ̀ mi ti dé tó bá dẹ̀ wò yín tẹ bá ní sítórì yẹn ò dùn létí yín ẹ lè máa lọ o hmm, ṣé mo kan nígbà kan tí mo fẹ́ ọ́nkù mi kan kí n má rí mọ́ ìgbà tí mo ṣe relocate lọ sẹ́pẹ́ that nineteen ninety kí nìyẹn náà mo rántí mm, iye ẹ̀yẹn ṣá but nígbà tí mo ṣe relocate lọ sẹ́pẹ́ ṣé mo ti àti relocate lọ sẹ́pẹ́ no ká tó relocate lọ sẹ́pẹ́ a fẹ́ ṣe wedding gbà yẹn mi àti prince so invitation wedding àwa ń pín káàkiri àwa lọ fún woman kan wọ́n pè ní mrs fatokun mrs fatokun woman yẹn bó ṣe rí orúkọ orúkọ sọ́nìmù tèmi tó ka sọ́nìmù yẹn ó wá ní à ó lọ́ọ̀rẹ́ ọkọ òun kan tó jọ ṣiṣẹ́ ní agric mi ò fẹ́ ìfẹ́ṣẹ́ seventy dollar ó ní ọ̀rẹ́ ọkọ òun kan tí wọ́n jọ ṣiṣẹ́ ní agric ẹ mọ̀ kan ó ló ń jẹ́ sọ́nìmù mi ó ló ń jẹ́ sọ́nìmù mi thank you Karim princess ó ló ń jẹ́ sọ́nìmù mi mo ní okay ó wá ní òun máa òun máa rí òun dẹ̀ máa jẹ́ kí n kí n rí wọn ò pé ah. ó wá béèrè lọ́wọ́ mi pé bo ni mo ti wá mo lóńdó state ó ní bo ni lóńdó state mo wá ní Ìkàrẹ́ ó ní Ìkàrẹ́ náà ni wọ́n ti wá ṣé ọmọ kan ó wá fún mi ní àdírẹ́sì ilé wọn nígbà yẹn àti kò tí ì sí fóònù nọ́mbà ṣé ti yẹ kò tí ì sí fóònù nígbà yẹn gbà yẹn àwọn ò tí ì ní fóònù excuse me so èmi ń gbà yẹn mo wá torí gbogbo mo ṣe ń around yẹn mi ò lè ráyè rí wọn nígbà yẹn so bàtà wá ṣe wedding tí mo wá wá sí ẹ jọ̀ọ́ ẹ ṣọ́ra yín o <laughs> ṣe ẹ rí picture tí mo gbé sókè ṣe when you love me you love me ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má ẹ má gbé ẹ jọ̀ọ́ torí anyway don't provoke me just want to be ọ̀rọ̀ yín mi ò fẹ́ tèkì bí oníyẹ̀yẹ mo máa ń jòkì ńgbà mi bọ̀tìgbà mi mo dẹ̀ máa ń ṣeré so um, about the eh, life of mi ò bá mi nídà ilé òun ṣá torí mo ti kí ẹ dáadáa ń sìn o dẹ̀ tún ti ń sọ̀rọ̀ pé wọn ní kọ̀kọ́ bẹ́ẹ̀ I love you sister like head of oh only like head of K1 <laughs> okay like head of K1 <laughs> okay so ìgbà tí mo wá ṣe wedding tí mo wá ti wá wá sí ẹ̀pẹ́ tí mo ti wá dé sẹ̀pẹ́ mo wá lọ sí wọn ní let me look for this person kí n má wá wọn mọ́ wọn ti kú wọn ti lé ìtìsín mo wá lọ sí ilé tó júwe fún mi ilé yẹn ọ̀nkù mi yẹn ń gbé ilé ọlọ́run ló gbọ́n gbà yẹn ilé ọlọ́run ló gbọ́n tó wà ní pòká yẹn yẹ ibẹ̀ ni wọ́n ń gbé so bí mo ṣe débẹ̀ wọn ò rí mi rí mi ì rẹ̀ sọ fún wọn pé mò ń bọ̀ bọ́n ṣe rí mi báyìí lókè báyìí ah wọ́n ní ó kàn dárúkọ dáàdì mi ni wọ́n ní ọmọ ẹ̀gbọ́n mi ló ń bọ̀ yìí wọ́n dárúkọ wọ́n kàn dárúkọ dáàdì mi wọ́n ní ọmọ ẹ̀gbọ́n mi ló ń bọ̀ yìí you know ọmọ kò rí èèyàn when you look at my mom ní ilé sọ chic tí mo fi jọ wọn mọ́mì mi ní chic tó bá rẹ́rìn báwọn máa ní chic bone my mommy has chic bone ṣé mo fẹnu jọ wọn díẹ̀ no everything kí mi ò fi ọlọ́run even gan ogun téèyàn jà láyé gan mo tún fi jọ téèyàn jagun ah daddy, mi jagun ṣé ti yẹ yín bàbá yẹn bó ṣe rí mi báyìí ọkùnrin yẹn ó dárúkọ dáàdì mi straight away meanwhile èmi yìí èmi Bọ́lá Fọláṣadé yìí èmi ọmọ Ṣubúladé yìí mo wà ní forty one days mi ò pé three months lẹ́yìn tí dáàdì mi kú mọ́mì mi ò lo kò lómi ò rí pò lo months nínú ilé dáàdì mi tó fi gbé bẹ́ẹ̀ you understand me like torí ogun bàbá mi dá wàhálà lẹ̀ ṣòtìyé so nígbà tí wọ́n náà yọ àdánijọ́ ẹ̀ ó sá ẹ̀sán sàn ní tí mo ń sàn láti fàyọ ni pé kó má bàa sọ pé ṣe ni mo dàgbà sí ilé dádì mi ni wọ́n ṣe dá mi mọ̀ bọ́mí lè wọlé kó má mọ̀ <laughs> mo wà ní kékeré ó dá ilé bòmí ti tọ́ mi actually ilé ògìdọ́ mo dàgbà sí ilé ògìdọ́ so bí mo ṣe dàgbà àti mo ṣe gbogbo tí wọ́n mi bá lọ mo ṣe dàgbà báyìí wọn ò tọ́ mi nílé bàbá mi ṣé ti yé yín but ẹni yẹn rí mi mo ti thirty mo wà ní thirty kí ni mo marry ṣé mo ti pé thirty ṣá. kéèyàn rí ọmọ tó rí rí ẹni tí mo ń sọ yẹn kò rí mi rí bọ̀ bó ṣe rí mi tí mo bọ̀ báyìí ó dárúkọ dáàdì mi straight away kẹlẹ̀ mọ́ pé ẹ mọ̀ pé kọ́mọ kọ́mọ kọ́mọ jọ bàbá ẹ̀ <laughs> kọ́mọ jọ bàbá ẹ̀ ẹ ti yé. My mommy said something again to me dàdí ńgbà tí dádì mi tí wọ́n bí mi yẹn ah ó máa wò pé ah oh god kí ló dé tọmọdé yóò jọ ọkùnrin bí mo ṣe bí mi ní kókó yẹn oh god kí ló dé tọmọdé yóò jọ ọkùnrin bóyá torí ẹ̀ ni mo ṣe máa ń tẹ bá wò mí tí ìbá jẹ́ pé bóyá mo máa fẹ́ submit fún ọkọ mi ẹ àbí torí ẹ̀mí lè fẹ́ ni tó bá kàn yọ̀bọ̀yọ̀bọ̀yọ̀bọ̀ àbẹ́ni tí o you know because i i also i work i do things like like bí ọkùnrin ṣé ti eyín so because wọ́n prophesy ọ̀rọ̀ yẹn sáyé mi torí ẹ̀ ọ̀rọ̀ tó máa prophesy sínú ayé ọmọ ẹ̀ e got to do with ẹni yẹn náà torí before today obìnrin ni mi sì o but before today àwọn role tó bá tó tough even gan tí mo bá marry màá máa play role bí ọkùnrin màá máa play role tó tough tó tough bí tọkùnrin but now obìnrin ni mi ọkọ mi ló máa play role ọkùnrin role obìnrin náà tó máa ń support ọkọ ẹ̀ i play it but ọkọ mi ló máa play role ọkùnrin yẹn mi lè gba role yẹn torí ẹ̀ i cannot settle for less ó ti yé yín so ìyẹn bó ṣe jẹ́ so ẹ káàbọ̀ sí orí ètò yìí to be with you a lot of things tí ó máa máa lọ nísìn mo rí mo rí fídíò mo rí um, post kan mo dẹ̀ share ní. okay okay wọ́n gbé Edo governor wá visit President Bola Ahmed Tinubu okay no problem thank God jọba láti bá lẹ́nu wọn ṣe ní jọba láti fún mi what is it darling aago mẹ́jọ mẹ́wàá lálẹ́ ni wọ́n máa ń sẹ́ǹdì ẹ̀ sí wọ́n wá ti ń sẹ́ǹdì ẹ̀ ọ̀fun àná fún iṣẹ́ hospital yẹn sú mi ni ìgbà tí mo ń ṣiṣẹ́ jẹ́jẹ́ mi gbogbo àyẹn kò ti wù mí láti kúrò wọ́n dẹ̀ wọ́n dẹ̀ dá mi dúró tó bá ti fóúnjẹ tó bá ti fi nǹkan kan ṣe mí láti fi gún lójú kò ń wù jẹ mọ́ kò ń wù mí jẹ mo wá rí jẹ́ nǹkan kan tí mo rí stop calling yourself mommy of Lagos you are from Ijebu ah what you you scared me o pariwo sí mi ò mọ̀ kan tó ṣẹlẹ̀ mo pariwo mo rò bóyá àkọ́kọ́ ṣe ẹ́ mo fẹ́ sọ pé ah kò dẹ̀ sí kọ̀ọ̀kan tó ṣe ẹ́ sọ́nù take it easy don't get me scared ó ti jẹ́ mi já mi láyà ọ̀rọ̀ kọ́ mi àtọmọ mi ló máa ń já láàmú láyà pínpín you know kí ló dé <laughs> so mo rí kinní yẹn wọ́n ní Bobrisky ẹ̀rí ó mà ṣe o ó ti jáde nínú pépà ẹ ti rí àgbà tí wọ́n bá yí ara wọn jẹ́ wọ́n á fún wọn níṣẹ́ wọ́n lọ ń sàbà àwọn ẹlòmíì àwọn ọ̀nlóyà bí ìtí ẹ̀ wọ́n understand kan tí mo fẹ́ sọ kankan lónìí president Bola Ahmed Tinubu wọn ò tí ì gbọ́ rí nígbà tí wọ́n fẹ́ ṣe election yẹn tó ń ṣàǹsẹ́ pé Auto Bola gbogbo wọn bẹ àwọn èlò ọ̀tọ̀ people sí mi pé kí ló dé tí mo ṣàṣọ pé mo lẹ́yìn tó máa win tí mo ṣà wọ́n máa ń construct mi wọ́n máa fẹ́ gbọ́rọ̀ lẹ́nu mi àwọn kan wà tó jẹ́ pé wọ́n respect anointing mi but wọn ò fẹ́ gbà fún ọlọ́run lára mi anointing tó bá dé respect tó bá gbà fún kò lè work fún ẹ àwọn tó gbà fún mi working for them owó dem work fún mi náà kò sí mo mọ nǹkan tó dá mi lójú gbàgbà tí wọn bá gbógun tì mí láì kò sí bó ṣe tó ọlọ́run elédè mọ̀ gbọ́ tí ò bá wà kẹ́fọ́ èmi ni máa gbà á lẹ̀ tó bá yá hmm. but àwọn eléèmí ò ní gba anybody ọlọ́run ò ní gbà wọ́n gan-an torí pé mo hate káwọn èèyàn máa ṣèkà tèmi bá rómi lójú èèyàn tó bá ń sunkún mi ò kì í ṣèkà fún mi ò tún ní dákún wàhálà ẹ̀ nígbà yẹn gan tí bá rí pé mi ìbá lè ṣe dáadáa fún mi ní ṣe burúkú fún at that i mean like mi mo ti bá ń sọ̀rọ̀ ẹ̀gọ́ mo lè gbẹ́nu kúrò mbẹ́ mi ní sọ mọ́ honestly àfi tó bá jẹ́ pé wọ́n ń jáde fún mi bí irú ọ̀rọ̀ Bísọ́lá kan tí ìwèrè kan ti lọ gbé sórí platform ẹ̀ sìn kí wọ́n máa wò pé ó fẹ́ máa wò pé òun fẹ́ bá mi jà á kó àpá kí ló dé eléyìí àwọn ṣé guardian ló guardian news wọ́n ní the federal government has suspended the officer in charge of the maximum and minimum minimum custodial kirikiri àbí kí náà kọ̀ lé Lagos State follow on audio link okay indicated indicating the cross dresser <laughs> hmm. okuneye eke okay yeah. but ẹni tó ń gbéṣẹ́ minister for kínní leléyìí ọdún òun ló wà ní charge prison minister yẹn ló wà ní charge prison òun náà ló wà ní charge interior bíbi tí Arẹ́gbẹ́ṣọlá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so òun ló wà ń bẹ̀ sí ọjọ́ wọn ọdẹ ó dẹ̀ kan forúkọ ẹ̀ sí oore ó dá mi lójú pé òjò iná òun ló máa wà ní ìjáàjì owó gbígbà tó fún àwọn èèyàn kan ní contract yẹn kan máa fi jẹun lọ nílùú Canada ní kì í ṣe Canada nìkan all over the world ṣé o ti yẹ yín mẹ́yẹn ọdún o procedure yẹn ti wà kó tó di pé ìjọba yìí dé yes ó ó lè jẹ́ arẹ́gbẹ́ ló máa ní ṣètì kínní yẹn kó tó lọ kó tó di kí i think kí ó tó di pé ìjọba president Bola Ahmed Tinubu dé ni ti ní ṣètì kínní yẹn ni wọ́n dẹ̀ ti san owó ńlá fún láti ṣe kíní yẹn fún it's free ọ̀fẹ́ náà oníkan ṣe NIN o because wọ́n Nigeria is too numerous tá a bá ṣe ń lọ igan tó bá ṣe NIN wa tí gbogbo Nigeria bá wà tí wọ́n lè ṣe all over the world ẹ máa rí pé Nigeria ó pọ̀ ju India lọ ó pọ̀ ju China lọ ṣé mo pé China ni wọ́n ní àwọn tí population wọn pọ̀ jù á pọ̀ jù wọ́n lọ because àwọn ò ní à ní record àdẹ̀ ní sensor yẹn wọn ò ń fẹ́ serious and ṣe ló dà pé àwọn people kan àwọn kan wà tó pé deliberate ni wọ́n máa ń fẹ́ ṣe bẹ́ẹ̀ so ó dà pé wọ́n dẹ̀ serious sí America and United Nations they are serious about this issue because báwo lèèyàn ṣe máa wà tí wọn ò ní mọ population wọn torí ẹ̀ tí wọ́n bá commit crime wọ́n á lọ bí wọ́n lọ bí they are going from one country to the other wọ́n á máa tún lo id ẹlòmíì wọ́n mọ oríṣiríṣi nǹkan ló anyway ṣá òun gan náà ni Facebook náà tí Facebook báyìí sanwó fún ẹ ń sìn má yọ o torí tó bá ti di time tó bá yá ń sìn ó máa hold ẹ irú gbogbo àwa ń sìn wọ́n verify everything about us àdèmí náà kẹ̀dẹ̀ rèé nígbà tí story kan tí wọ́n gbé fún mi ń gbà yẹn information yẹn tí mo dẹ̀ gbé jáde we dey work on it ó wà nínú discussion United Nations nípa ID wa NIA. yẹn ó wà bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ẹ tètè gbé passport tèmi fẹ́ mi o ṣe rí gbà míì tá a sọ fún wọn pé ẹ ṣe mí jẹ́jẹ́ give me my tea let me just be myself let me just be on my own let me do my own thing jẹ́jẹ́ they refuse On tí ta bá sọ̀rọ̀ tó kọ̀ sí for one problem i'm telling you wọ́n mọ̀ máa ṣèkà fún mi wọ́n dẹ̀ máa ṣera wọn wọn ò ní mọ̀ pé ṣe ni wọ́n ṣera wọn gbogbo NIN tí mo lọ ṣe ń gbà yẹn wọ́n mọ̀ mọ̀ da gbogbo ẹ̀rú ni they doing it purposely and deliberately just to change everything about me níjọ́ sí wọn kọ́kọ́ ní káwọn kan kọ ọmọ kini kan fún mi ẹmọ bí tí wọ́n kọ fún mi níjọ́ kan tó wọn kọ́kọ́ kọ ìwé wá mi in fact àwọn tó kọ́kọ́ kọ̀rọ̀ Quebec tó ń control wọn these people are Niger but wọ́n ti wá mú àwọn èèyàn nínú system Quebec wọ́n máa sọ nǹkan tó máa ṣe fún wọn kí lorúkọ tó lúwa ní mí o nítorí gbé sínú kò gbúdọ̀ jó ọmọ pé mi ń jó oúnjẹ tó jóná tó bá jóná mi ní nígbà tí èsì torí ebi gan ò pa mí ó rántí ọjọ́ kan báyìí nígbà tí a kọ́kọ́ gba at four o'clock ní ni i'm not ah Tolu you remember ìgbà tí a fẹ́ gba health card wa ṣé o mọ̀ pé ìgbà tó ń gbórúkọ wá ó tún gba gbórúkọ tó ń kọ sí ti tèmi talk now. Yeah, I, I forgot. I remember they wrote something. I don't remember what they wrote. What they write Nigeria on your own? What they write on my own? Do you remember? Where? As in the country? Yeah, the country. You don't remember ní jane wọn kọ sí orí kiri wọn wá ṣe bíi pé wọn wọn gbàgbé wọn wá ṣe bíi pé wọn ṣe mistake i was here was very very mad with them that they are such a shouting do you understand and don't forget that some people said i will make sure o oh, they deport you o oh. and when they deport you o oh, they will take you to service àmọ́ ní kí ló dé kí ni mo ṣe kí ni mo ṣe ṣé mo kówó nàìjíríà jẹ àbí mo wà náà tó da nàìjíríà rú ni dádì mi ò sí lára wọn mọ́mì mi ò sí ń bẹ̀ kò sí kankan tí mo fi gbà cause problem fún Nigeria they are commanding them here to be writing rubbish I was I came out to say this I mean to to to explain on the social media wọn dẹ mú yí àwọn èèyàn tó ń wò àwọn rò pé wọn ń kàṣí cruise ni àbí wọn bì pé wọn show wickedness and that wickedness today has caused a lot of people also he opened their secrets and it has caused a lot, a lot of them also problem kì í ṣe àwọn nìkan àtàwọn tí wọn ń lò nínú system náà tó bá ti yá nígbà tí àwọn ayé àwọn tó ń lò wọ́n ní òkèèrè tó bá ti bàjẹ́ tán ayé àwọn tó ń lò bí náà kó sígbà tí ò ní bàjẹ́ fún wọn i'm telling you lẹ́ni sí àwọ̀sí mo ti ń wojú pé the last time tí mo lọ rí wọn gbà yẹn tí mo ṣẹ̀ṣẹ̀ lose iṣẹ́ mi torí december ni wọ́n ti mo ti kúrò ní ibiṣẹ́ yẹn december láti ìgbà yẹn ṣé kí n sọ fún yín mo try láti get iṣẹ́ mi nígbà yẹn bóyá kí n tiẹ̀ bọ́n wọn ò fẹ́ fún mi ìgbà tó wá rẹ́dì láti fún mi gan kò wá wù mí mọ́ I feel like doing my business because ṣé mo fẹ́ máa ṣiṣẹ́ lọ́sibítù yẹn torí ọjọ́ tó bá ṣe ẹnìkan sìn nígbà yẹn mo kàn tó máa ṣe tí máa débi iṣẹ́ tó bá jẹ́ pé mo kàn blog maybe I open some secret that ẹni tó ṣe secret yẹn wọ́n dẹ̀ mọ̀ pé it's a vital information wọ́n kàn bẹ àwọn kan sí mi níbi iṣẹ́ ni so àwọn yẹn wọ́n kàn ó lè jẹ́ ọmọ kékeré báyìí náà kàn máa bẹ̀ sí ní kàn máa harass mi ó lè ní go and do this ó lè má jọ òun ni mò ń bá ṣiṣẹ́ o ó lè má jọ ga mi o she understand me ó lè má jọga mi òwò they just send somebody to go embarrass you they be torturing me In tí ò jẹ́ kí n lọ school tó yẹ kí n ti bẹ̀rẹ̀ school láti jọ ẹ̀ ọjọ́ tó ń sọ come and go to school come and go to school ọmọ mi náà kó wá go to school tí n bá school ní ọjọ́ yẹn wọ́n lè ṣèkà fún mi lónìí wọ́n lè ti ṣèkà fún mi before today mo ti explain gbogbo nǹkan táwọn èèyàn yìí tó ń ṣe bó ṣe ń ṣe yẹn tó ń ṣe yẹn tá ń sọ̀rọ̀ yẹn ni wọ́n tún put àwọn wickedness kan into action because wọn ò fẹ́ ká ṣe wọ́n wọ́n fẹ́ káṣí wọn kó ṣe kíni kó tú bọ́ lónìí sìn ṣáàṣì wọn tú àbí kò tú àwọn wèrè kan wá jáde sábẹ́ platform mi hey ṣé ìyá alágbájá kinní kan tí n bá open ẹnu mi tí n bá sọ̀rọ̀ ó kàn jẹ́ pé ọ̀rọ̀ yẹn lára àwọn tí n bá sọ sí ọ̀rọ̀ yẹn lè dọ̀tí ó lè máa rùn but àwọn gan wọn they will be ashamed of themselves i just leave them for god wàá ṣe dáadáa fáwọn èèyàn nàìjíríà wọn dẹ̀ máa ṣe burúkú fún ẹ padà wọn kàn rí ẹbí pé o wà less privileged yorùbá dẹ̀ ni ah in fact any the serious deliverance yorùbá ọlọ́run elédùnmarè gbọ́ ọlọ́run ò kì í gbẹ̀bí fálárì kò dẹ̀ ń gbàrè fẹ́lẹ́ bì mo lọ sí ọ̀táwà ní ẹ̀ẹ̀mejì lórí nia yẹn mo wá lọ sí ẹ̀ẹ̀mẹ́ta ni mo ti lọ sí ẹ́mbásì ẹ̀ẹ̀mẹ́ta wọ́n ní kò lọ ra kíníkọ̀ wá tó bá débẹ̀ wọn ò ní kọ́kọ́ sọ nǹkan tó máa ṣe fún ẹ tó bá tún débẹ̀ wọn tún kò lọ tó bá tún débẹ̀ wọn tún ní kò lọ wọ́n ṣà máa bọ̀ sí àárẹ̀ àwọn máa useless ayé ẹ̀ simply because throne níbi tí wọ́n wà tó yẹ pé wọ́n bá gbé yín wá sílẹ̀ gan téèyàn bá ń ṣiṣẹ́ ń bẹ akúrò ń bì kan lọ́jọ́ kan bóun bí wọn ò dá ẹdó wàá rìtáyà bí wọn ò bá dáyàn dúró ó máa rìtáyà òun ni Bobrisky ń sìn òun nìyẹn minister for interior òun náà ló wà ní charge of our prison yẹn àbí kí ni iṣẹ́ interior ni òjò kìíní kan ṣá ìgbà tíyàwó ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ dé ńgbà yẹn wọ́n máa kó gbogbo wọn máa tag mi màá máa celebrate wọn àwọn máa yẹ̀yẹ́ mi wọ́n mú gbogbo péjì wọ́n tọ̀nà ẹ̀dá wọ́n ṣàní pé kó mi máa ṣá máa jáde káwọn èèyàn máa gbóhùn mi mo dẹ̀ sọ fún wọn gbà yẹn pé àwọn èrò ni ò ní gbọ́ ohùn yẹn but those people who know that I'm giving information kó bá ku tó bá ku ènìyàn mẹ́wàá dán máa wà ń bẹ ọ̀tá máa wà lára àwọn mẹ́wàá yẹn àwọn èèyàn tó fẹ́ gbọ́ nǹkan tí mo sọ tó wà important yẹn náà tó jẹ́ pé wọ́n mọ̀ pé information gidi ni mò ń release jáde wọ́n gbogbo information tí mo dẹ̀ ń release yẹn náà wọ́n tọ́jú ayé mi tó dá level ni kí èèyàn kan kí obìnrin ẹnìkan nílùú Canada kó máa lọ kó ní kó ṣe NIN lẹ́ẹ̀mẹ́rin kó máa ní àwọn ló ṣe fọ́ọ̀tì wọn ni o wọ́n dẹ̀ máa sọ pé it's your fault you have and each time you are coming back to do it you have to pay it is that no fraud èyí tí mo ṣe láti yẹn wọ́n tún gba fifty fifty ehm, èló ni wọ́n gba fifty dollar ni wọ́n ní lẹ́yìn owó ta san owó NIN a máa san fifty fifty dollar kan wọ́n la máa ní gúrùpù kan pé gúrùpù yẹn kọ́ tí èèyàn bá ní issue ní abroad àbò ní ìdásí sàn kan wọ́n á pè àárí issue kankan àárí group kankan o èmi ò rí mo san fifty fifty dollar mo san tèmi mo san tọmọ mi mo ní sọmọ kékeré ọmọ mi náà máa tún san wọn lọmọ mi máa san ṣáà lè san iye ọkàn kó jẹ́ family ni wọn láà méjèèjì la máa san wọn máa gbà lọ́wọ́ ẹ just imagine oye thousand of people tó máa gba owó yẹn lọ́wọ́ ẹ rán wọn wá fi owó yẹn wọn máa fi wọn máa fi polish ayé títí wọn make their own pocket rich and their children okay wọn máa pa ọmọ ẹlòmíì lẹ́kún tó bá máa sunkún báyìí kò ṣe nǹkan kan fún wọn ọjọ́ yẹn tó bá dá dúró kàn ti ẹ̀rìn ṣọ́ọ̀bù ẹ̀ kó ṣàfihàn mi passport mi ná inú ẹ̀ ò rí mi ní bínú mi ní bọ̀tì torí nísìnyí báyìí wọ́n ní eh, prison tó wà ní charge wọn ni wọ́n sọ pé wọ́n ń gbé prison yẹn ó tọ́ ni wọ́n kúrò tó bá gbé nìkan lọ sí prison kó tẹ̀ wá jẹ́ pé wọ́n bá àkàìmọye àwọn tó máa ti tó ti dájọ́ ikú fún bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé ó mọ̀yàn tó yẹ pé wọ́n ti gbé kóhùn prison tẹ́ẹ̀ ní mọ̀ pé wà ń bẹ̀ you won't know wọ́n ti sanwó fún wọ́n ti gbé wọn èmi mọ̀ nígbà yẹn pé wọ́n máa ń gbé àwọn èèyàn àwọn tó bá ti lówó yẹn àjàjà wọn fọwọ́nà ìgbà yẹn àtàwọn kan wọ́n máa gbé wọn lọ sí ilé ṣé ti yé mẹ́ẹ̀ wọn kì wọ́n náà wọn kì í sun bẹ̀ wọ́n gbé wọn lọ sí ilé wọ́n lọ sùn pẹ̀lú ìyàwó wọn ìyàwó wọn máa lóyún wọn máa bímọ nílé àwọn ẹlòmíì kẹ̀dẹ̀ rèé bá wọ́n máa gbé wọn sínú special room ṣé ti yé yín ní special room nínú prison yard náà tó pé wọ́n pè bẹ àwọn ibìkan tó wá jẹ́ female prison síbi kílórúkẹ b line b two b kiri no don't give me food now you can eat your own and leave it so ṣe ti understand bẹ́ẹ̀ yẹn but look at it One náà fẹ́ rìn ṣọ́ọ̀bù wọ́n mi wọ́n from Nigeria like wọ́n fẹ́ kí nǹkan tuntun kó ṣẹlẹ̀ àwọn èèyàn kan máa yín mú ni àwọn tó ń bàjẹ́ àwọn máa ní kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ wọ́n máa bàjẹ́ wọn ò bẹ̀rù anybody wàá help wọn wọ́n á tẹjú mójú ẹ̀ báyìí wọ́n á dẹ̀ máa ṣèkà fún ẹ wàá gbé wọn sí power wọ́n á dìbò gbogbo dẹ̀ náà fẹ́ fi eyín tó tó gbé wọn yẹn náà fẹ́ fi gé jẹ no be juju be that èmi ṣáà mọ̀ pé àbẹ́rì sùn ọ̀pẹ aláké even tó bá máa gbé aláké kúrò ní ibi tó wà wọn ò lè yọ kúrò but aláké gan mi rè pé kí kò ní cost láti jẹ́ pé kán gbé kúrò ṣé o ti yẹ yín lẹ́yìn but àwọn kan wà each time yẹn ti bá ti sọ pé give me my passport nǹkan báyìí báyìí ni wọ́n ṣe fún mi lórí passport ẹ̀ mọ̀ nǹkan tí òjò yẹn máa ṣe ṣé kí n sọ nǹkan tó máa ṣe fún yín a wá gbé flag Canada a wá ṣe wọ́n wá tag mi ní ọ́fíìsì ẹ̀ pẹ̀lú flag federal government Canada wọ́n wá tàgé àwa gbé síbẹ̀ igbe tí n bá gbin pẹ́m ìyẹn mi pé wọ́n máa lo àwọn páwá àwọn páwá bíbà wọ́n máa lò wọ́n against me. They, they, they work together with some people some I mean powerful people in the system also wọ́n tọ́jọ́ mi wọ́n tọ́jọ́ ọmọ mi ẹ máa níṣòro mi ìlè mi ìlè mi ìlè pardon yín anybody tó bá ti ṣèkà fún mi bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gọ́nà àdìdẹ tó bá ti ní problem bẹ́ẹ̀ ẹni wọ́n máa ṣe mí wọ́n máa sọ pé eh, we have to forgive each other no no mi ní mo máa tí bá ní gílọ́ máa fọ mórí máa tún kẹ́ kú sínú wàhálà tẹ̀wá yẹn because they are evil nígbà míì tẹ́ ẹ̀ bá show evil people pé evil tó ń bá ṣe fún ẹ kó show wọn padà wọn ò ní ronúkúwàdà torí they always preach us eh, pardon them they do it once you pardon them second time you have to pardon them third time you pardon them they do it continuously you pardon them wọn máa ní bíbélì sọ bẹ́ẹ̀ ní tí bíbélì bá sọ tí ò bá right gan nígbà míì ìní kò right o tí o ti yé àbí táwọn ọmọ nàìjíríà take for granted i have changed it myself ó ní tó máa gbá ilé tí ọ̀tún fi kọ́ tòsí sí tí n bá ṣẹ̀yàn tó bá gbá mi létí ọ̀tún ẹ̀hẹ́ tó bá ní kò tí ì tóun tó bá gbá tòsí ẹ̀hẹ́ kí ló máa gbá mi létí fún tí mi ò ṣẹ́ wọ́n bá bí ìyá ẹ̀rẹ́ gbá mi létí ọ̀tún máa gbá òsì ẹ máa gbá orí ẹ máa gbá ẹsẹ̀ máa kọ́ ẹ lọ́rùn máa ṣẹ́ ẹ lórí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa ṣe yánmayànmá mi ò ní ṣẹ̀wá ní wọn fọ́ mi létí ọ̀tún tó pé mo jẹ́ christian tó pé mo ń sọ̀rọ̀ ọlọ́run mo jẹ́ ọmọ ọlọ́run àbí mo jẹ́ ntù wàá fọ́ mi létí máa fọ́ ẹ létí padà tí ó ti yé bí mi bá fọ́ etí ẹ̀yẹn báyìí má ṣe nǹkan tó máa tí ọlọ́run má sọ fọ́ ọlọ́run gbogbo nǹkan tí tó nílé gbàgbé etí ẹ̀ á fọ́ ojú ẹ̀ á fọ́ orí ẹ̀ á fọ́ egungun ẹ̀ á kún ẹ̀yìn wo wàá yára ọdọ́ wò ní nǹkan tí máa sọ fọ́ ọlọ́run kó ṣe fún ẹ. ẹ̀ẹ̀mejì tí mo lọ sí tí mo kọ́kọ́ lọ láti lọ lọ wọ́n ní kí n wá kí n wá take picture yẹn ṣé mo kan ìgbà tí bá ti ń lọ báyìí wọ́n á tún bẹ ọlọ́pàá sí mi pé kó fún mi ticket mọ́tò mọ́tò tí mo lò kì í ṣe mọ́tò ilé yìí o old car yẹn ni mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn old car yẹn tó jẹ́ pé málèjì ẹ̀gbọ́n ti lọ sókè tó jẹ́ pé mi ò ń sáré mi ò kí ń sáré torí pé tó bá sáré ẹ mọ̀ pé engine yóò determine mọ́tò tó bá gbé speed ẹ̀ mi ò kí ń sáré even express mi ò kí ń sáré mi ò sá kọjá lórí mọ́tò yẹn àwọn èèyàn máa máa kọjá mi báyìí wọn ò ní dá wọn dúró wọn á bẹ ọlọ́pàá sí mi wọ́n ń bẹ ọlọ́pàá sí mi kó máa dá mi dúró tí mọ́tò mi bá ti yọ lókèrè báyìí tí bá ti rí mọ́tò ọlọ́pàá báyìí máa ní kò sí bí mo ṣe lè ṣe ìkan ó ní ìkan sọ fún mi jọ yẹn ó ní mi ò sáré o ó ní bọ̀t mi ò yà fóun níbi tó ń páàkì sí mo ní what ìkan sọ fún mi ó ní mi ò sáré o ó ní bọ̀t mi ò yà fóun níbi tó ń god tún lè ló wà ní orí lẹ́ẹ̀ tí mọ́tò kan wọ́n lódà pé ó ti lásìlẹ̀ǹtì ẹgbẹ́ kò ń ṣe pé lásìlẹ̀ǹtì ó kàn kọrí sí gbó so òun ti wá dúró kò ń ṣe pé mọ́tò yẹn wà lọ́nà mọ́tò yẹn ò lásìlẹ̀ǹtì burú kìíní kan pọ̀ tó ṣà wà níbi ẹ̀gbẹ́ gbó kò dẹ̀ séyàn kankan bẹ̀ òun dẹ̀ ti park ara wa ló ti kọjá speed lọ àyà fún tó bá ti wọn tán lọ pẹ̀lú speed bẹ́ẹ̀ you give them you give weight for them to them then I go to the ibi tó dé double lane ni òun ti lo lane nìkan mo dẹ̀ lo lane kejì èmi dẹ̀ kọ́ ní ìkankan ni mo kọjá the other people also don't kọjá lẹ́yìn tí wọ́n gbà ni wọ́n gbà ó dẹ̀ dá mi duro. ó dẹ̀ ni mo wà ní pé mi ìyà fún un tẹ́lẹ̀ wọ́n pé wọ́n ni for you to know that this person actually was called this police officer was called to actually pursue me to tell me because mo ti kọjá lára ẹ̀ kì í ṣe pé bóyá mo kọjá lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ṣe kọjá ẹ̀ ló wá sọ pé ó kì í tẹ̀lé mo ti rìn bíi three four minutes kó tó lọ kó tó kó tó pè é kó tó fún signal kó tó ní kó tẹ̀lé mi because wọ́n fẹ́ kó fún mi ticket mo wá sanwó ticket ticket ticket ticket orúkọ ọmọ mi dẹ̀ ní orúkọ ní ìwé yẹn wà wọ́n wá fún mi tí bá lọ bí iṣẹ́ báyìí iṣẹ́ tó bá fún mi yẹn in fact people are mean and wicked in this wọ́n àwọn èèyàn wicked tí bá lọ bí iṣẹ́ ọjọ́ kan ìkan ṣẹlẹ̀ sí mi I was so sad ó dẹ̀ dàbí ah I cried that day mo lọ bí iṣẹ́ mo páàkì sínú ilé sínú compound hospital general hospital mo ti ṣiṣẹ́ níjọ́ náà mo dẹ̀ páàkì sí ṣé pé mo páàkì lójú títì àyè wà lójú títì náà tó yẹ pé parking space wà ń bẹ tó bá ti ra tíkẹ̀tì kó lọ but wọ́n lè lọ mú tíkẹ̀tì kan tó sọ pé wọn rí mo máa ń wà security conscious máa ń make sure pé mo páàkì sínú ilé ìta yẹn máa wà easy fún mi o but let me park inside for security purpose mo máa páàkì sínú ilé yẹn o wọ́n dẹ̀ wá já tíkẹ́ẹ̀tì ọlọ́pàá wọnú kọ́ńpáàdì wọ́n wá já tíkẹ́ẹ̀tì fún mi bóyá ọlọ́pàá ló wá já o bóyá èèyàn mo wá wípé ọlọ́pàá máa wọnú compound sí hospital wa ṣé mo park sójú títì ni ẹ wọ́n wá ní nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn wọ́n ní pé reserve ni ibi bẹ̀ yẹn mo ní reserve tí gbogbo èèyàn máa ń park sí tí ó bá ti jẹ́ pé gbogbo àyè ti tán reserve yẹn ó máa park sí kì í ṣe pé disable disable parking but reserve táyọ̀ bá ti símọ́ tí èèyàn bá ti you park inú ilé dẹ̀ ni ọlọ́pàá tickets náà wá fún mi i go there and the money owó tó wá fún mi níjọ́ yẹn tickets náà fún mi exactly the money they are going to pay me at work that day owó tó máa san fún mi gangan nínú iṣẹ́ tí mo lọ ṣe níjọ́ yẹn ẹ mọ example sí tó bá yẹ pé mo máa gba two hundred mo máa gba two fifty wọ́n á tax wọn tó bá kù bí á bí one ninety or two hundred or two ten ẹ ti understand two ten yẹn gangan ni wọ́n máa fún mi ni wọ́n fún mi do you get it oye tí máa gbà níṣẹ́ yẹn wọ́n wò pé iṣẹ́ tí mo lọ ṣe yẹn I have to use it to pay the ticket you can see the wickedness tí wọ́n ti ṣe fún mi ní sísẹ́ mi ọmọ mi síra yìí qualify for the child benefits I spend a lot of money sending in a lot of stress gbogbo nǹkan náà bèrè lọ́wọ́ mi up to date wọn ò fún ọmọ mi ní child benefit wọn ò fún ọmọ mi ní child benefit yẹn ìgbà kan gbogbo àwọn tí ò níwèé tó dé lẹ́yìn wa tí ò ní nǹkan kan ni wọ́n fún ní títí wọn They deny me for many things and my daughter. You can see me, I'm still praying for them today. But àwọn tó ṣèkà yẹn mi, àdúrà mi ò lè bá but Èpè a petty ìrora tán fún mi for me bá wọn. Torí gbogbo system kan ló ṣẹ̀ mí, àwọn kan ló kàn jókòó náà kàn sọ́ra wọn dèṣù. Tí wọ́n ní wọ́n bẹ̀ wọ́n níṣẹ́ wọ́n dẹ̀. Tí wọ́n bá bẹ̀yàn níṣẹ́ ẹrú gan, ó máa fi tọmọ jẹ́ ni. Ọlọ́run lè máa rè gbọ́. Wọ́n bẹ̀ mí ṣe Facebook we Wọ́n pay. owó, wọ́n ní kí wọ́n bú èèyàn, wọ́n máa ń pín owó gidi nígbà kan. Owó gidi wọ́n máa pín wọ́n ní tó bá ti lè tẹ́ sójú ilé bí àwọn máa fún ẹ ah! nítorí tó kọ́kọ́ wá sọ́kàn mi ni pé bó ṣe ń sọ àwọn ọmọ di terrorist lélẹ́yìí wọ́n á sọ fún ẹ pé tó bá ti lè lọ gbébọn fẹ́ni ẹ kó o pádànù wọ́n á fún ẹ lówó ẹni á dẹ̀ẹ́dì pé èló lè máa fún wọn ni wọ́n á fún ẹ ten million ten million tó ń bá lọ ṣiṣẹ́ ọdún wo ni tó ń bá rìtáyà gbọ́n wọn lè fún ten million tó ń bá dẹ̀ ti pa ẹni yẹn tí wọn bá dẹ̀ mú òun òun jẹ lọ nìyẹn o á wá wojú ẹni yẹn báyìí á kàn lọ gbébọn fún ni bó ṣe ń sọ àwọn èèyàn di apààyàn àti lórí social media tí bá wọn sọ̀rọ̀ wọn ni ó fẹ́ bá yé wọn jẹ́ ni èmi Bọ́lá Fọláṣadé tí bá sọ̀rọ̀ fún yín tí bá pèèyàn ní èèyàn burúkú èèyàn burúkú ni olórí burúkú kan ti wá sọ́dà platform mi ẹ náà yọ ò ń gbé dákódè sókè tó bá disappoint ẹ sì wàá máa ṣe pé ṣé mo ti ṣe pé even dino tó ṣe tó ṣèkà fún mi bẹ́ẹ̀ tí mo ṣe dáadáa fún tó ṣèkà oríṣiríṣi fún ṣé mo ṣe pé fún àwọn ọmọ ẹ ṣì wà lórí platform òun gógó ṣì wà lórí platform bẹ́ẹ̀ mi ìdílé tẹ ṣé mo ṣe pé fún you just want to want to ẹ kò fẹ́ slender mi ẹ fẹ́ bọ orúkọ mi jẹ́ ẹ fẹ́ jẹ́ kí gbogbo nǹkan tí máa ṣe láyé káwọn èèyàn sọ pé kò dáa ẹ̀yin oṣù ọlọ́run mi o ẹ̀yin oṣù ọlọ́run mi ṣùgbọ́n tí ó bá jẹ́ nǹkan tèmi ṣe láyé tó bá dáa tẹ́yìn sọ pé kò dáa àti bá bẹ ọlọ́run tí yóò máa gbọ́ ọlọ́run tí òkín gbẹ̀bí fáláì tí òun gbà rẹ̀ fẹ́lẹ́ bí mátìkà lẹ́yìn adúgbò lẹ́yìn àṣòtítọ́ òbújà kẹrù òbò níjà àjàmájẹ̀bi bàbá mi tó máa wọ̀rọ̀ kẹrù bèrè bí ìjà ọba mi tó wọ agbádá rojú ogun ọba mi máa ń jà tó máa ń ṣe nǹkan tó wù tẹ́nikẹ́ni ò lè péré ọlọ́run tó lágbára jùlọ ó máa ní ó máa ní ògbèjàkẹ́rù ògbò níjà bàbá mi ọ̀gá mi ogun mi àti agbára mi ẹbí aláìlẹ́bí ara aláìlára ọkọ aláìlọ́kọ ọmọ aláìlọ́mọ ọlọ́run tó tún wọ́n ń ara ẹ̀ débi pé ó bá fẹ́ sọ pé ò bímọ ó tún lè sọ̀rọ̀ ẹ̀dọ́mọ fún ẹ tó bá sọ pé ò lówó á sọ̀rọ̀ ẹ̀dọ́wó fún ẹ ní kó máa ná òní tán àwọn ọmọ máa wò pé how did she nígbà tí wọ́n bá wò pé kó o ṣáláwọ̀ òní ṣá tó má wò pé kó o kú òní kú do you know how many things they have done to me here what did I do what did I do to them because I just complained. People stole my things. I they dealt with me and I run away from them. You know, I respect them by me leaving my country and then go and reside. Do you think it's easy? You have your own house. Only one wà níbi tí mi ò bá But because síbi tí Ọlọ́run ò sí Nàìjíríà. Ó mọ̀ kó máa kó máa kó ní nǹkan ti ara ẹ̀. Wọ́n ló máa ń fáwọn èèyàn. Wọ́n fún ẹ kó wá di ẹni tó wá padà wá sáàbù èèyàn. Wọ́n fojú mi hàn màbo. Wọ́n mú lẹ́sìn mi. Wọ́n rídíkù mi. Oríṣiríṣi nǹkan mélòó mo fẹ́ kà ní mi ìgbà tí mo bá wọ́n ṣe tí n bá show love tiwọn wọ́n show threat sí mi a time is coming they will ask for the love they can't get it again olórí burúkú àwọn àwọn wèrè kan wá jáde ń bíbà wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ it's not to know again you are married Did Dino send one message to me one day ó lóun àti kẹ́ẹ̀kan tó wà lórí Facebook mi ò I don't want to say it I don't want to say it lájọ́ tó ti sọ̀rọ̀ yẹn lọ́jọ́ tó sọ̀rọ̀ yẹn báyìí mo wò báyìí mo kàn pé ah eléyìí ti dè You don't know anything. People are mean. When people need you at times, that's what they will be calling on you. I'm not for that, oh. When they have problem, that's when they will remember you. They don't give me money now. Wọ́n tún máa tẹ̀ sójú ẹ nígbà yẹn. Ibi tí wọ́n fìyà jẹ mí dé lórí social media yìí nílùú yìí àti ní gbogbo pọ̀pọ̀ tó ẹni tó jà mí lólè tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun náà gan Sule Alamaika ó tún release orin ó ní mo dúpẹ́ ọlọ́run tó bójú mi jẹ́ ojú Sule Alao tó yìí máa fọjú ẹ̀ tó yìí máa bàjẹ́ kò sí ẹ̀bẹ̀ tán lè bẹ ní tí kòkó ti pàyà ẹ̀ jẹ kò sí ẹ̀bẹ̀ tán fẹ́ bẹ ní tí kòkó pàyà ẹ̀ jẹ ìkòkò èèyàn jẹ kí ẹ̀bẹ̀ ó lè fẹ́ bẹ́ẹ̀ pé kó dá ìkòkò yẹn sí kó padà máa sin àbí kíni mo lọ ṣe passport mi àwọn Canada sọ pé kí n lọ ṣe passport wọ́n dẹ̀ mú dání wọ́n kọ̀ wọn ò release wọ́n ní tí n bá ṣe passport yẹn gbogbo nǹkan tó béèrè lọ́wọ́ mi mo gbìyànjú láti ṣe gbẹ̀ give me my passport tún débẹ̀ yẹn ẹ nọ́mbà kan ò pé o tẹ́ bá rí ọmọ egbére ọmọ egbére tó máa ń ya àwọn ní fọ́tò tó wà ń bẹ̀ yẹn egbére báyìí wọ́n kàn ṣàwọn síbẹ̀ kí ṣe gbogbo wọn lè gbére o irú ẹni tó pè mí jọ yẹn sìn she was so respectful very nice i was surprised ah embassy Nigeria náà ti pè mí embassy Nigeria náà ti pè mí ọmọ wèrè kan tó rán wá síbí báyìí pé kó wá fún mi lóògùn jẹ torí tó bá ti ṣe tán kó bá mi ṣe ọmọ yẹn sókè gé ọmọ wèrè yẹn tó lọ mú address lé mi all those crime things wọ́n commit kéèyàn wá mi ò mọ́rí o ó lóun need help tolúwa lọmọ mi this phone ti fẹ́ kú bá mi mú ṣájà wá mi ò mọ́rí o orí mídíà ló ti pè mí ó lóun fẹ́ òun ní visa Canada bóun ò lówó mo dẹ̀ lémi náà ò ní owó sí i láti ra tíkẹ́ẹ̀tì fún but I will do this for you mo dẹ̀ gbé orúkọ ẹ̀ sórí mídíà mo ní kó send account number ẹ̀ mo ní please help this boy mo dẹ̀ tún wá fún ní nọ́mbà èèyàn méjì mo wá sẹ́ndì orúkọ ẹ̀ gé sí àwọn èèyàn tí mo mọ̀ tí mo mo sẹ́ndì orúkọ ẹ̀ sí sénétọ̀ kan mo sẹ́ẹ̀dì orúkọ ẹ̀ náà sí dino ṣó ti yé yín. dino ò fún mi lówó rí o mo kàn ní ìmọ̀ ọmọ yẹn rí òbọ̀ mo kàn wípé wà in position ṣe àwọn ló máa ń lo àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ yẹn náà tó máa fẹ́ ṣe election àbí tó fẹ́ ṣe nǹkan kan ló máa useful fún kò hàn useful fẹ́mi torí mi ò ní iléeṣẹ́ kan sìn tí mo fẹ́ gbà wọ́n sí kán wà sẹ́ pé ó máa ṣe fún mi náà but I just try to help them mo dẹ̀ fi àkáǹtì ọmọ yẹn mo dẹ̀ solicit fọmọ yẹn ọmọ yẹn dẹ̀ ṣetán nígbà tí ó wá rí owó ẹni tí wọ́n fún lówó yẹn ní ọjọ́ yẹn lọ́hùn-ún I have only one something thousand in my account in Nigeria that's be one something owó tí mo ní ní àkáǹtì nígbà yẹn kò pé one fifty dollar ní Nigeria ibi tí wọ́n tí wọ́n rí mi fín àti tí wọ́n dẹ̀ mọ́nítọ̀ ayé mi tó dá extent tí wọ́n mọ́nítọ̀ ayé mi dé wọ́n pe ọmọ yẹn ọmọ yẹn bó ṣe wá ṣe tán mọ́ gbà ó ti wá rówó ó wá pè mí ó wá sọ fún mi pé owó yẹn o ó ti fẹ́ pé o ẹnìkan ló fẹ́ yá òun bọ̀ tí mo mọ̀ pé wọn ò yá lówó lẹ́ni tó ti ń sunkún ti pẹ́ pé tíkẹ́ẹ̀tì yẹn ń kọ́ o ti fẹ́ jó mọ́ òun lọ́wọ́ àmì visa yẹn ń kọ́ ó ti pẹ́ o kó má dẹ̀ di pé wọ́n lọ dáhùn padà torí ẹ̀ school òun parọ́ lòun fẹ́ fi pé òun fẹ́ student but you know òun kàn fẹ́ wá ṣiṣẹ́ you understand me ọmọ tó lòun ti lọ káàkiri mo ní ṣé òde rẹ níbọ̀ tó lè yá ẹ tó adébí wàá máa ó ní kò sí mo wá ṣe é fún o nínú wọn ni àwọn tó lórí Facebook àti Ninu. àwọn tí mo fún lówó yẹn àbí tí mo sẹ́ẹ̀dì àkáǹtì ẹ̀ fún ni wọ́n fún lówó but wọ́n ti wá sọ fún pé kó má sọ fún mi torí pé èmi ń ṣiṣẹ́ fún wọn ò mi kọ́ wọn máa sọ fún mi we are not going to give you àti wèrè kan báyìí lórí burúkú kan báyìí tó máa ń sùn wọn tí court kì í ṣe àǹtí títí ní eléyìí tó ń sọ yìí yàrá ìgbé tó give you owó tó ní wọn fẹ́ fún mi yẹn owó tó ń jí ni o àwọn tó ti lọ pàwọ́ àrẹ tó ń kó owó sọ́wọ́ wọn ni o owó tó ń jí ni owó nàìjíríà ni o tó jẹ́ pé normally naturally everybody ló ní title tó bá ti jọ wọn nàìjíríà ló ní entitlement sí o àlè wá wọn lè pé kójúra wọn lọ ṣó ti yẹ ọmọ yẹn wá dé Canada nígbà tí ó wá di kó rí owó tán ọmọ yẹn ìgbà tó ti wá fún lówó tán bó ṣe wá dìmáàndì nǹkan kan mo wá ò gbà ah, ah, ah. ló bá ní ẹ owó tó kù tó kù ń sìn bóun ti rówó yẹ pé bọ̀ tó kù one something iye owó tó ló kù gẹ́lẹ́ tó wà lákàǹtì mi ló kù iye tó sọ pé kù yẹn wọ́n dẹ̀ ti ra tíkẹ́ẹ̀tì yẹn fún ó ti rẹ́ everything but wọ́n fẹ́ kó tún wá claim gbogbo tó wà lákàǹtì mi yẹn ní ìwà owó yẹn gan mo kàn fi sákàǹtì mi bóyá àwọn kọ̀ọ̀kan bá béèrè owó lọ́mì kí n máa fún wọn tàbí kí n fún mọ́mì mi tó yẹn mi ṣe máa ń ṣe owó yẹn kù sílẹ̀ ẹ̀ tẹ̀ ẹ̀ mo máa ń fi owó yẹn síbẹ̀ because of mọ́mì mi because kan wọ́n lè yẹ ti understand bẹ́yẹn but ọmọ yẹn tí wọ́n á ń demand fún owó tó kù gangan tó bá jẹ́ pé mo ní two hundred thousand ṣáà kàn sí tó bá jẹ́ pé owó tó kù lọ́wọ́ òun ó dẹ̀ kú bí one forty o àbókù one twenty o màá sọ pé okay but owó tó kù gangan pátápátá ló kù torí pé wọ́n fẹ́ kó wọ́ ike mi ìyẹn mi pé kó tún gbà yòókù lọ́wọ́ mi tó bá dẹ̀ ti ń bọ̀ ọjọ́ tó bá lòun bọ̀ yẹn kò ní sọ fún mi bó ṣe wá sọ̀rọ̀ yẹn mo ti yé mi ò nà ìwọ ẹ̀ẹ́ gbà tó wá sọ fún bẹ́yẹn fún mi wọ́n ní èlò ni wọ́n ṣe visa fún ó ní two million mo ní wọ́n ṣe visa fún ẹni two million mo lẹ́ni tó ṣe visa fún ẹni two million yẹn mo níṣẹ́ kò lè fún ẹni one something thousand tó kù yẹn mo ní nísìnyí gbogbo nǹkan tèmi ṣe fún ẹ bí o rí nǹkan kan tó bá tó o appreciate mi because mo fún ẹ ní mo bá ẹ solicit o dẹ̀ ti rówó yẹn ah o wá ló ku iye tí mo wá wò wọ́n ní ó wá sọ fún mi gan pé iye tó kù tóun need nísìn oye tó kù lákàntì èmi ló wá lóun need wọ́n á wí so people who are tó mọ́nítọ̀ gbogbo àwọn tó ń ṣèkà yìí wọ́n mọ́nítọ̀ àkáǹtì mi o wọ́n mọ́nítọ̀ àkáǹtì mi bọ́mbà tó bọ́mbà wọ́n mọ they they are connected inú wa bí mi bákan níjọ yẹn mo wá ní kó lọ bá ẹni tó ṣe físà fún kó ní kó fún un ní balance tó kù yẹn pé tó bá dé bíbáyìí á san fún ẹni tó gba two million lọ́wọ́ àbí two point something tó lòun fi ṣe visa fún ẹ tó bá dẹ̀ ló ní two hundred thousand tó ti wá rí pé on ló ṣe visa fún ẹ náà kí visa yẹn má bàjẹ́ o iṣu bébù tó rí fún tó bá dùn fẹ́ yá ẹ gan kó yá ẹ kó fi interest kó wá san fún pẹ̀lú interest báyà bí mo ṣe sọ̀rọ̀ yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ní trò ṣèdí mi nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń trò ṣèdí sí mi torí pé wọ́n sọ pé kó bú mi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní trò ṣèdí lẹ́sẹ̀kẹsẹ̀ èmi kẹ̀dẹ̀rẹ́ mọ bí mi ṣe máa ṣe inú wa bí mi mo filẹ̀ ọ̀ pé kí ló fẹ́ fa jágbajàgba you say you need money I send your name your passport and I give you mo fún ní nọ́mbà títí ebony ibi tí gbogbo gbogbo mọ̀ pé títí ebony ló mo fún ní nọ́mbà títí ebony I gave her two number mo wá send picture àti passport data àti visa yẹn mo send ẹ̀ sí dínà let me show you let me show you with evidence orí fóònù ló wà thank God pé orí fóònù ló wà let me show you mo wá show mo wá the picture ẹ̀. ṣẹ́rí kẹ́ má bàa sọ pé òun kọ́ ṣẹ́rí mo fẹ́ fi wọ̀nyí ni o pé kí lélẹ̀ má jẹ́ fi kí lélẹ̀ ṣé ti pé dínà nìyẹn let me now show you mo fẹ́ show ẹ̀ ní ọmọ yẹn kẹ́ rí o sísá ọmọ yẹn lélẹ̀ ṣe rí àbí ṣe kí ni mo fi sọ yìí ṣe rí físà ọmọ yẹn kọ́ rẹ̀ físà ọmọ yẹn lélẹ̀ kẹba mọ́ pòun ni ẹni tó bá ní nọ́mbà dínà lọ́wọ́ mi ní ṣòwò nọ́mbà ẹ̀ tán because it's against the law but ṣùgbọ́n sí ló ṣe senator dínà màlábí. visa ọmọ yẹn lélẹ̀ mi ìmúmú yẹn rí o orí mídíà ni o thousand of them bẹ́ẹ̀ ta ti ṣe ta máa ṣe dáadáa fún wọn tó máa ṣe burúkú tó máa tán gbogbo wọn ìgéṣẹ́ wọ́n bá ṣe tán wọ́n máa ṣe ẹ máa gbọ́. now ọmọ yẹn ìgbà tó wá ṣe tán kò wá pè mí mọ́ tó fi wá sí Canada kò bá mi sọ̀rọ̀ mọ́ ìbílẹ̀ tí mo ti ṣe tèmi mo ti mú mo ti tẹ̀síwájú kò sí tó kàn mí you need help and I've done my best for you I don't have it at that time. I use my platform to do that for you. And I give you number to call those people. And I also send you, me wá phone number, dínà mo wá fún Me, wọ́n send ẹ̀ sí dínà mo dẹ̀ send message please can you please help me to help this boy? To bá jẹ́ pé màá ti ẹ̀bà ìbá mi yàló whatever you can do. That's what I do. Do you understand? After ìgbà buy it. yẹn wá dé kó wá ń bọ̀ ní Canada kò sọ fún mi. Torí wa ni mi tó bá ti ṣe tán bá mi ṣí ẹ̀bọ̀n yẹn sókè again ọmọ olórí burúkú tó wá sílé wa yẹn ni tán ló wà ní system Canada yẹn bẹ́ẹ̀ ni mo ti mo propose ẹ̀ náà ni ibi tó wọn àti Esabod tó ti tí òun àtàwọn boys kan tán ti send nọ́mbà mi sórí Facebook tán ti ní wọ́n máa dírẹ́sì lé mi mélòó mo fẹ́ kà lẹ́yìn Adépèlé now awádé gbà tó wá dé Canada kò pè mí tó máa wá Canada ṣé wọn pé tó bá pè mo lè sọ pé ìjọba mi ra nǹkan wá tó bá ń bọ̀ ṣe ti understand àbí kí n sọ pé ẹ ti understand bẹ́ẹ̀ yẹn kò pè mí nígbà tó ń bọ̀ ó ti dé bí ó ti lọ sí Halifax ó ti wà ní B&B hotel owó ti tó mú dání ó ti tán tó ń gbé ní B&B gbogbo nǹkan ti tán fún kò sí nǹkan kan mọ́ bó ṣe pè mí mo ṣe rí miss kọ̀ọ̀kan mo ṣe rí nọ́mbà nàìjíríà whatsapp nàìjíríà ló fi pè mí ló bá pè mí mo rí pé mo ní whatsapp nọ́mbà yìí ló bá dẹ̀ pè mí mi ò bínú náà pé kò pè mí mọ́ láti gbà yẹn ó rúdù sí mi la fi yapa ó pè mí mo tún gbé bọ̀dẹ̀ téèyàn kan bá rúdù sí mi tí tó bá tún wá padà pè mí tó wá ṣe kọ́kọ́ pè mí báyìí èpè ní máa gbé ẹṣẹ́ ní junction mi tí mo dé yìí hmm. ó bá pè mí bí tí mo fi ara mi tí mo simple nítorí pé wọ́n máa ní mò ń preach gospel ok mo wá gbé lọ́wọ́ ní ẹ̀ ló mọ́ mi ẹ̀rọ mà ṣáà kí mi ẹ̀wọ̀n pé tó má ti fẹ́ gbàwọn ẹ̀bà tó bá ti yọ mrs kó lórúkọ ẹ tó bá ti fẹ́ gbàwìn ẹ̀bà wọn kàn fi dá padà sí ni tó bá yọ mọ́mì kó lórúkọ ẹ tẹ́lẹ̀ tó bá ti fẹ́ gbàwìn ẹ̀bà wọn kàn dá padà sí tó bá yọ àǹtí kó lórúkọ ẹ tó bá ti fẹ́ gbàwìn ẹ̀bà wọn kàn dá padà sí ni tó bá tún ti jẹ̀bà tó ti kùn ọba yìí wọn kàn yọ mrs àbí mr àbí àǹtí àbí mọ́mì wọn kàn tún yọ kúrò bẹ́ẹ̀ ni wọn kàn tún bẹ̀rẹ̀ sí í jórúkọ ah ó lóun Canada mo ní ẹ̀ ìgbà let's go welcome o ló ní ẹ eh, òun ti dé láti bí kiri kó ṣàdárúkọ gbà tó ti dé ẹ eh, nísìnyí òtútù ti fẹ́ pa òun kú torí òun òrówó tẹ̀sán mọ́ òun rìn kiri bus station ni òun wá ní pé kóun pè mí ṣé mo pé bó ṣe kọ́kọ́ tó bá jẹ́ lòmíì tí mo bá dájú àbí tí mo wíkẹ́ẹ̀d bíi tiwọn ó yẹ kí n sọ pé kò dẹ̀ ní dáa fún ẹni mo ṣe sọ pé nígbà tó ní dí problem èké tó fẹ́ pè mí yẹn ṣó ti yé mi ò bínú sí mi ò ṣe nǹkan kan wọ́n à kí ló wá fẹ́ ṣe báyìí ó wá ní òun ò mọbi tóun máa lọ kó nǹkan tiẹ̀ kọ́kọ́ wá sí ọ̀dọ̀ yín mo lọ́dọ̀ mi kò pọ́síbù o ó ní kí n jọ kò sówó lọ́wọ́ ẹ̀ ọjọ́ yẹn kẹ̀dẹ̀ rèé wọ́n san mo mo fáìlì fún owó kan ṣá owó ọwọ́ mi wọ́n ṣe fún mi ní iye exactly owó tó wọ́wọ́ mi níjọ́ yẹn tó máa ń wọ́n kan fún mi nígbà yẹn lọ́hùn bí owó tí mo fáìlì owó yẹn so exactly owó àmọ́ ti wọlé sọ́wọ́ mi ní ọ̀sẹ̀ yẹn ọjọ́ tí wọ́n fún mi lówó yẹn báyìí ní ọjọ́ kejì ẹ̀ ló pè mí kẹ́ lè mọ̀ wípé àwọn tó ń ṣe iṣẹ́ yẹn wọ́n mọ́nítọ̀ mi bó ṣe pè mí báyìí ó wá ní ibi tóun wà yẹn bóun ti fẹ́ẹ́ kú o òtútù wà pàún o nìkan kiri kan o mo ní kó try assist ṣèbí tóun náà tí ò bá mọ̀yàn síbi kan kó try láti ó ní gbogbo àwọn tóun mọ̀ òun ti try bẹ́ẹ̀ sí wọn o ló wá ní káwọn kan ṣàbá pè mí ṣá bó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ yẹn èmi ṣáà ń tẹ̀lé láti sọ fún pé kó wá àwọn èèyàn níbẹ̀ yẹn ẹ ó lóun mọ àwọn kan òun ṣáà ti tẹ̀lé láti approach gbogbo ń ṣàtọ̀nà ẹ̀ dáhùn ṣá in bí àgbẹ̀ òtẹ́ tó wà nàìjíríà ló ní lẹ́ẹ̀kan náà ló wá ní owó òdẹ̀ lówó tóun fẹ́ fi wọ plane wá sí ibi pé kóun tiẹ̀ máa rí ibi sòsí náà kóun dẹ̀ rí iṣẹ́ ṣe pé kó tó di pé òun máa lè help òun bá máa lè fíìsì òun síbẹ̀ ṣe mọ̀ inú ilé mi náà èmi tó bá jẹ́ bí tọmọ mi tó bá jẹ́ pọ̀ ọmọ mi wá ń sìn tó jẹ́ pọ̀ ọmọ mi àbẹ́ni tí mo mọ̀ a lot of people nílùú nínú flat tí mo gbé nínú ilé tí mo gbé ẹlòmíì náà tí wọ́n ń gbé nínú ilé tó yẹ pé wọ́n pé márùn nínú ilé two bedroom flat yẹn ṣé ti yẹ tí gbogbo wọn dẹ̀ ṣiṣẹ́ tó yẹ pé wọ́n máa dáwó sọ ni but èmi nìkan mò ń gbé bìbà èmi dẹ̀ ni mo san èmi máa wà responsible fún tó bá jẹ́ pé ọmọ mi ń kọ́ ọmọ tí mo ń sọ èkó tí ìtòṣọlá lọ́jọ́ orí o ṣé ti yẹ yín kò tó ṣọlá kò tó first born mi now mo wá sọ fún pé mo yá àgbà tó lóun wà lójú títì tọ́ọ̀mù wíńtà dẹ̀ ni òtútù dẹ̀ ti bẹ̀rẹ̀ wọn ní òkè kí la máa ṣe o òkè tó bá tiẹ̀ wá síbí màá bá ríṣẹ́ màá gbé jáde màá bá gbé lọ sí àwọn bíi fátìrì nǹkan bẹ́yẹn òkè kó tó dìgbà yẹn kó kúrò nínú òtútù yẹn kó má lọ fírìsì kú ṣó ti yẹ yín mẹ́yẹn kò lóun lòun lówó èló ni tíkẹ́ ló bá pe àwọn èèyàn mo ní kó wá èèyàn kan ó ní òun tiẹ̀ ti rí ẹnìkan tó jọmọ nàìjíríà pé ìyẹn ti yẹ̀pọ̀ òun agbára tó ní ó ti sá pé so kí n jọ àwọn èèyàn náà bá dẹ̀ pè mí ṣé ti yé ló ní kí wọ́n pè mí wọ́n sọ fún mo láwọn tó ní kó pè mí ọmọ nàìjíríà ni wọ́n ó dẹ̀ ni wọ́n ń ṣe business kan wọn ò ṣiṣẹ́ mọ́ lọ́sípítù ń gbọ́gbà yẹn wọ́n fẹ́ kí n kúrò lọ́sípítù gbogbo ibi tí mo ti ń rówó wọ́n fẹ́ kí ìyà jẹ mí àwọn yẹn náà àṣẹ iṣẹ́ tí ẹ máa gbọ́ o so wọ́n á ní kó sọ fún wọn láwọn náà ti try best wọn wípé in fact owó tóun fi wọ mọ́tò lọ́bì kan níjọ́ wo ni pé àwọn pípù yẹn ló fún un owó kan tóun san níbí àǹbí kìíní kan ó ṣáà sọ̀rọ̀ báwọn náà fún un ní bíi hundred and something kan ó ní ìyẹn náà dẹ̀ wá pè mí pé madam in Canada ó ní I do know this person mo ní I don't know him actually I met him on social media he called me through social media and you know ọmọ Nàìjíríà mo bí ojúlórójú ṣàánú bó ṣe kọ́ wa So only I need the little I can do, I've rendered the help to him. So he and he cannot be sleeping on the road and this and that. Ọmọ tó ń bọ̀ láti Nàìjíríà tí ò pè mí mọ́ lẹ́yìn mo ti hẹ̀bẹ̀ láti get owó true mi ló fi help láti get owó yẹn bọ̀ kó má bàa ṣe thank you sí mi òun ló ṣe sọ pé ẹnìkan ẹ tí wọ́n ti sàn bẹ́ẹ̀ yẹn ó ṣàdé bíbá mo wá níjọ́ wo àwò pé ah, ó lóun wò lówó tó máa fi ra tíkẹ̀ àwọn pípọ̀ yẹn láwọn ò lówó táwọn fẹ́ fi ra tíkẹ̀ fún èló ni tíkẹ̀tì wọ́n ní wọ́n lè rí ìtò ṣìpù owó tó wà lọ́wọ́ mi èmi mo ra tíkẹ́ẹ̀tì fún létà owó lẹ́nìkan wá fún ní owó tó wá fún nàìjíríà wá jẹ́ hundred thousand wọ́n san sí àkáǹtì mi ṣó ti yé yín owó tó wá fún wá jẹ́ hundred thousand meanwhile mo ra tíkẹ́ẹ̀tì tó ń lọ bí three hundred and something thousand bíbà àmì three hundred and something dollar three hundred and something dollar yẹn ẹjọ ṣe hundred thousand ló jẹ́ nàìjíríà ẹni tó fẹ́ fún ló fún ní hundred thousand ó fi sí àkáǹtì mi nàìjíríà àkáǹtì mi meanwhile bó ṣe fi sí àkáǹtì nàìjíríà àkáǹtì mi ọmọ lady kan báyìí tún ti ń bèrè owó lọ́wọ́ mi láti ìjẹ̀bú gbó ọmọ kan tún ti ń bèrè owó lọ́wọ́ mi láti ìjẹ̀bú gbó tó ní kí n fún un ní owó ilé òun fẹ́ san owó ilé mo pé bó ṣe bèrè owó yẹn ìyẹn náà bèrè bí owó bíi owó bíi one seventy tó lóun bèrè ṣé mo pé ó ti fi hundred èmi náà dẹ̀ máa ní owó sílẹ̀ tí ó kémi náà tó fún wọn ṣé ti understand bó ṣe bó ṣe operate to bá lówó ń bí wọn àgbà wàá máa fi tọ́ wọn ẹni tó bá má jẹ́ ń ṣépè bọ́lá má ṣépè kú dáhùn mo ti fẹ́ ṣépè sí i má ṣépè bọ́lá just kú dáhùn. mo wá ra ticket owó tó wà lọ́wọ́ mi ní ọjọ́ yẹn in fact owó yẹn gan was not in my account mo fẹ́ fún ọmọ mo fẹ́ fún onílé mi tẹ́mi tí sanwó balance ilé mi ní that period of time mo fi ṣàkáǹtì ọmọ mi ni pé ó máa bá mi transfer lẹ́ẹ̀kan náà ní bá ní ah, ọmọ yìí mà lóun freeze o ojú mà lóun ojú ṣàánú ń bá ní n bá fún ní bára tíkẹ́ẹ̀tì yẹn fún àwọn màmá yẹn àwọn ladies méjì yẹn ọmọ nàìjíríà wọ́n bá bẹ̀rẹ̀ sí pressurize me, pressurize me, pressurize me. lẹ́ẹ̀kan náà nìkan ní òun bọ̀ nílé mi òun fẹ́ wá gba òun fẹ́ wá introduce nǹkan kan sí mi pé ó máa tún cost ní five hundred torí pé five hundred ti máa tún gbà ní another time yẹn wọ́n tún fẹ́ àgbà lọ́wọ́ mi wọ́n rò bóyá mugun ni mí fídíò yẹn wà lórí live chat ó wà lórí page mi o dídà orí Auto Success Ola àbórí Auto Bola mi ò delete ẹ̀ mi kì í delete fídíò so mo wá ra tíkẹ́ẹ̀tì fún pẹ̀lú owó tó wà lọ́wọ́ mi níjọ́ yẹn nígbà tí mo ra tíkẹ́ẹ̀tì fún ọmọ yẹn mo send wọ́n ní kí n address orí pé address ibi náà máa fi lè kọ tíkẹ́ẹ̀tì àmì ibi tó ń lọ nǹkan kan bẹ́yẹn ṣá mo send address wọ́n ti ní address mi lọ́wọ́ mi ì mọ owó o ìgbà tí mo bá ṣe olùsídìí owó tó rówó nàìjíríà tí nàìjíríà tó kò kí mi o kò bá mi sọ mọ́ o ìgbà tó débi tó stranded ló tún wá padà pè mí o bọ́lá you are a foolish person àti àgbọ̀ tó rẹ yẹn náà mi ì foolish o òun náà ló jẹ́ kí àwọn ìdálẹ́bi máa dé bá àwọn èèyàn nígbà tí wọn bá lérò torí ẹni tí a bá ti ṣoore fún tí ìdẹ̀ ń ṣe pé ẹnìyẹn ṣe burúkú fún ẹ tó kàn wá tí ìdẹ̀ ń ṣe pé mo wá wá jẹ́ ẹ àbí mo mọ̀ mọ̀ bí àwọn kan tó máa wá wá jẹ́ èèyàn tó máa ṣoore kan fún ẹ wọ́n á fẹ́ ṣe pé wọ́n ṣoore fún ẹ tó wọ́n lè ṣoore fún ẹ ṣùgbọ́n tó yẹ pé wọ́n máa wá jẹ́ ẹ láti lè dá ẹ láàmú ṣùgbọ́n eléyìí mo fún ẹ mi ìmọ̀ ìyá ẹ rí mi ìmọ̀ bàbá ẹ rí mi ìmọ̀ tó ṣu ẹ ó wá ṣe tí wọn fi bí ṣúmi bíbélì sọ pé tó bá ti ṣoore fún tó fi bí ṣúyàn ibi ò kò nínú ayé ẹ lẹṣẹ máa rí pé orílẹ̀-èdè nàìjíríà àwọn èèyàn fi bí sanre báwo ni bí ṣe fẹ́fẹ́ kò ní sísẹ̀mù wa ìbéèrè ńlá ọmọ yẹn wá ní mo wá ra tíkẹ́ẹ̀tì mu ó ti wá introduce àwọn people kan yẹn ti mi pé àwọn yẹn náà ṣe à ń persuade mi èmi rò pé bí ah nígbà táwọn tí ò mọ̀ rí náà sọ́n láwọn náà ò mọ̀ rí o ó kàn approach wọn ní airport ní báwọn ṣe ń bọ́lẹ̀ o làwọn dẹ̀ ṣe báyìí fún àwọn pé okay o thank you for helping Nigerian like you know àdẹ̀dẹ̀ ó ṣàdẹ̀mọ́ ara tíkẹ́ẹ̀tì yẹn fún mo ti wá send address fún bọ́n mo ṣe send address fún yà mo fọ́n ní ti mo kàn rí pé wá introduce àwọn pípìn yẹn náà àṣẹ bó ṣe introduce wọn sí mi wọ́n kàn bẹ̀rẹ̀ sí pè mí ní párapàrapàra wọ́n kàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní iṣẹ́ tí mo ṣe kí ni iṣẹ́ ìwọ ni mò ń ṣe mo ní mò ń ṣiṣẹ́ hospital ní pé care ni mò ń ṣe pé kí àmì caregiver nǹkan kan pab assistant nurse assistant kìíní kan gbádà mò ń ṣiṣẹ́ hospital gbádà ó ṣàní òkè ló bá ní à iṣẹ́ yẹn wà stress náà kìíní kan ó ṣàbẹ̀sí sọ̀rọ̀ òṣì condemn iṣẹ́ tí mò ń ṣe mo kọ́kọ́ gbà àwọn ò lè lè iṣẹ́ yẹn ń kọ́ àwọn ti drop iṣẹ́ yẹn for long o nísìnyí nǹkan táwọn ń ṣe ní business kìíní kan àwọn máa ń kọ́ àwọn ìbọn ṣe é ṣe business tó bá dẹ̀ ti kọ́ wọn tán you know you can stand on your own ṣáà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn but kí n tó di pé mo lè kọ́ kinní yẹn ẹ láti lè mọ bí ṣe máa lè stand on my own màá mú five hundred dollar ni wọ́n máa fi kọ́ mi ní kinní yẹn mo wá jókòó pé mo ṣe mọ̀ pé mo wá rí i pé five hundred dollar náà kẹ̀dẹ̀ ni nígbà yẹn bíi pé wọ́n fún mi ní five hundred dollar kún every pé every three days or five days you know mo ṣáà gba five hundred and one gbà ọmọ yìí dẹ̀ ló tún ti introduce àwọn yẹn sí mi ó tún lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti tún introduce mi sọ́wọ́ àwọn court but kì í ṣe òun o ó láwọn tó ti wá ń kò ṣe láti nàìjíríà ó introduce mi sí àwọn ladies méjì yẹn àwọn yẹn tó bá fẹ́ máa gbá mi lẹ́sẹ̀kẹsẹ̀ tó má dẹ̀ tó ń fẹ́ gbá yẹn wọn kàn tó máa bú ẹ wọn kàn tó máa fi ọkọ mi lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo kàn ṣe dp wọn wọ́n kàn kó àwọn ọmọ wọn sí dp èyí tó gbọ́kọ̀ ẹ̀pọ̀n ló kàn gbọ́kọ̀ ẹ̀pọ̀n ní every one of them kàn gbé ọkọ̀ wọn pọ̀n ní you know ẹ̀wọ̀n kan lọ́mọkọ̀ wọn kàn wá fi ṣe dp kàn kàn ṣe ṣe dp wọ́n kàn bẹ̀rẹ̀ sí wá tú òṣèlú wọn gbà ah, kí la tún ti gbé kí la jù kí la tún ti ṣe é sìn kí ni mo ṣe mo wá wò pé òkè o mo wá béèrè lọ́wọ́ ọmọ yẹn pé excuse me ìgbà tó pè mí tó bá mi sọ̀rọ̀ yẹn ṣé mo sọ pé mi ò ní ṣe nǹkan tí n bá fẹ́ ṣe fún ẹ kí pé kọ́ máa pè mí tó wọ́n dẹ̀ ń pè mí wọ́n wá ń bá mi sọ̀rọ̀ nípa owó pé kémi fi iṣẹ́ tèmi ń ṣe lẹ̀ kí àwọn ọkọ mi ní iṣẹ́ tèmi má máa ṣe what an insult. ah onímọ̀mí kò rí bẹ́ẹ̀ wọ́n máa dà sáré gidi wọ́n bẹ̀rẹ̀ sí gba yéyéyéyéyé I was angry lórí live chat mo ti pè wọ́n níjọ́ yẹn I was on the live chat lórí live chat náà ni wọ́n ti pè torí nǹkan tán ní kán ṣe fún mi wọ́n máa ní kán ṣe fún mi tó di live chat ni wọ́n ní kó pè wọlé sórí live chat yẹn tó bá ti bí rẹ́ǹsì kó máa pè sórí live chat yẹn gbogbo nǹkan tó ń pè lórí live chat ń gbà yẹn all this way the way i mean the way they are tormenting me ó jẹ́ pé wọ́n mọ̀ pé àwọn ẹlòmíì inú wọn máa dùn pé yes wọ́n torment me àwọn míì á dẹ̀ máa rí bíi pé n tó ń ṣe fọ́mọbìnrin kò dẹ̀ dá o you understand orí live chat mo wà níjọ́ yẹn tí wọ́n fi ń pa gbogbo ìtú yẹn bọ̀bọ́ yẹn ó tún pe ẹlòmíì ó tún ní kẹ́lòmíì pè you understand so mo ṣe wàá wò pé ah, irú ọmọ wo leléyìí definitely ọmọ yìí belongs to something ọmọ yìí ní ó ní mínì ṣé ti yẹyìn bó ṣe ti wà grounded sí ibi tó wà tó wá ṣe pè mí ìgbà tó fẹ́ kó nàìjíríà kò pè mí kí n bá lè sọ pé ìjọba mi ra nǹkan wá o you know anybody coming from Nigeria bí ò bá ju ẹni bí ò tiẹ̀ ju ìgbín àdúrà sọ pé ẹ ti understand but mi lè bẹ́ níbẹ̀ nígbìn sí o àbí kí n bẹ̀ lóúnjẹ tí màá fi sẹ́nu mi God forbid. mo wá ní ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ti fún ẹ ní owó yẹn o mo ti ra tíkẹ́ẹ̀tì fún ẹ i dash you mo wá sọ fún you cannot come to my house with this your behaviours with the way things is going now bó ṣe tún ti download mi sọ́wọ́ àwọn èèyàn yìí mo ní please you cannot leave you cannot come to my house mo bínú mo delete number yẹn no mo block ẹ mo já kúrò lórí fóònù mi àwọn pípù yẹn náà lẹ́yìn tí mo já kúrò báyìí ìkan nínú wọn tó lòun gbé inú B&B inú B&B tó lòun gbé ìyẹn kàn gbé píchọ níbi táwọn ọmọ ẹ ti láwọn gbogbo wọn bẹ̀rẹ̀ sí láwọn ẹ̀yìn tí ẹ̀yìn àwọn yìí sì máa jóná tó bá ti yá ó wá gbé gbogbo àwọn wá sẹ́nu ìyẹn mi pé owó tí mo gbà ní ọjọ́ yẹn mo ti fi ra tíkẹ́ẹ̀tì fẹ́ nìkan wọ́n sọ fún ọmọ yẹn ẹ mọ̀ pé ọmọ tí mo you cannot leave him you cannot come to my house and I'm, I don't have any other thing I don't have anything to render any help for you again ẹ wá mọ nǹkan tó mọ̀ yẹn ṣe mo ti wà carried away mo ti gbàgbé mo ti move on lẹ́sẹ̀kẹsẹ̀ mo wá lọ sí restaurant mo wà nínú restaurant ibi tí mo ti ń jẹ ìjẹun pẹ̀lú ọmọ mi níjọ́ yẹn ni bá kàn dé rí tí another strange phone mo ti block fóònù gbogbo ó níbi fóònù méjì ọ mẹ́ta lọ́wọ́ mo block ẹ̀ mo kàn rí pé fóònù kọ̀ọ̀kan ríngì ni mo kàn wá gbé ní ìmọ̀pọ̀ ni lóní mọ́mì náà ní taisi sọ̀rọ̀ ló wá lóun wà nínú ẹ̀ ti dé airport ní Quebec pé òun dẹ̀ wọ́n ni mo sọ fún ẹ lánàá kó má wá ó ní mọ́mì ó ní wọ́n sọ pé kó máa bọ̀ òun tọkàn ń sọ pé kó máa bọ̀ pé tóun bá ti dọ́dọ̀ mi tán bá ti bẹ èmi ńkọ́ máa gbọ́ Ah. téèyàn bá bẹ̀ mí sí mi kì í gbọ́ o ọlọ́run gbọ́ téèyàn bá bẹ̀ mí sí mi kì í gbọ́ o dátà mi mo kàn ní límìtì àwọn èèyàn tí ì ah. àwọn ọ̀sùnmọ̀ àti wáyá ló ìgbàgbọ́ yẹn bó ṣe sọ pé ó sọ pé ó lóun gbàgbọ́ gan pé tí mo ṣe bínú yẹn pé tóun bá ti bá rí òun sẹ́ẹ̀ máa ṣàánú ó lóun ti wà níbẹ̀ ni dáìsí náà bá ń bá mi sọ̀rọ̀ pé níbo ni mo wà àdírẹ́sì ti wà lọ́wọ́ ẹ̀ bọ̀ tó lóun ti dé ṣùgbọ́n tó bá dé síta gan tí mi ò bá ṣí géètì fún yàgbọ́ pé mi ni bọ̀ tí ń jọ ìmọ̀ ẹni òkè àdírẹ́sì lé ló ní lọ́wọ́ kò ní ní àpátímẹ̀tì mi gangan mi ì lè fún ní kóòdù at least ó bá wọnú tó bá mọ inú ilé yìí gan náà tí ò bá mọ kóòdù inú ilé yìí kò lè wọnú ilé yìí tí ò bá ní kóòdù ìbá ṣí fún ta kò lè wọnú géètì kò lè wọnú premises wa so mo wá sọ fún mo wà ní restaurant mo ní kó máa fún wá gbé fóònù fún taizenia mo ní kí taizenia bá gbé wá sí restaurant tí mo wà ṣé ọmọ pé ti máa fún taizenia àdírẹ́sì fúlù àdírẹ́sì inú ilé mi mo wá ní pé òkè kó wá bá mi ní restaurant yẹn èmi fẹ́ lò ó fún pé òkè tó bá tiẹ̀ gbé mi tí bá gbé ẹ lọ lé mi any day tí o bá fẹ́ jáde náà mo máa gbé ẹ pẹ̀lú mọ́tò mi jáde ni o ò dẹ̀ ní mọ̀nà débi pé o máa sọ pé o fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ láti sọ pé ẹ ti understand but I still want to help her with the at, at the putting myself in risk, you know. And I do that. Gbogbo agbe wa bó ṣe wá dé yẹn wọ́n á make sure pé mo wà lórí live chat wá mo record ẹ̀ mo record ẹ̀ aṣọ kan lèmi àtọmọ mi jọ wọ̀ ọjọ́ yẹn bíi white and black báyìí mo ṣàṣọ mo ní ọmọdé mo ti ní kó má wà mọ́ o kò tí ń ṣe tó wo bó ṣe wà o ló ṣà ń nínú fídíò yẹn pé mọ́mì mọ́mì mọ́mì kíjọ ọmọ tó pe mọ́mì ní ọjọ́ yẹn bó ṣe dénú ilé mi bó ṣe kọ́kọ́ délé mo wá gbé sí mọ́tò ọmọ mi ló tún máa gbé báàgì ẹ̀ ọmọ olóòórùn bẹ́ẹ̀ ni mo sọ ọmọ mi ló tún máa gbé báàgì ló bá gbé sí mọ́tò because mo kọ́ ọmọ mi ní láti respect ẹni tó bá jù lọ ọmọ mi bá gbé mọ́tò gbé bàgẹ́ sínú mọ́tò adélé ibi tó dúró sí rèé lẹ́gbẹ̀ẹ́ èrè ṣé rèé ti wà ń bẹ̀ ń gbà rẹ̀ ṣé ó dà pé rèé yẹn ṣì wà nulẹ̀ ó ṣì wà nù yàrá ibi tó dúró sí ibi tèrè dúró sí rèé ló bá wò mí dáadáa bó ṣe kọ́kọ́ wọlé báyìí kò tí ì jókòó bó ṣe wò mí dáadáa mọ́mì èmi ti rò pé bẹ́ẹ̀ ṣe máa ń rí yín nínú fíìmù yẹn àbí nínú fídíò mo rò pé ṣe lè sanra báyìí ṣé ni mo rò pé ṣe lẹ sanra gan mo dẹ̀ tún wà lórí live chat lórí live chat tí mo ti wà yẹn náà ló ń ti sọ ló ń wò mí èmi jòkó báyìí bí mo ṣe ń ṣe ṣáàtì yẹn lọ́wọ́ náà ni mo gbé wọlé ni mo kọ̀tínú lórí ṣáàtì yẹn mo kọ́kọ́ fi bákan pé what a nonsense tí n bá sanra àbí mi ìsanra tó bá rí mi bí mo sanra lórí live chat nígbà tó ń wò mí látòkèrè tó bá wá rí mi yẹn kí ló fẹ́ fà á tó máa fi ní God láti lè sọ fún mi mo kọ́kọ́ feel back on because people may not give me my respect but I know my I know myself and um, ọmọ Nàìjíríà tí wọn ò ní respect of anybody I feel so bad pé wẹ́ mo wá bèrè lọ́wọ́ ẹ̀ pé ah, kí ló mean by ìjẹ́ mo sanra bẹ́ẹ̀ pé no mo kọ́kọ́ gba lójú pé kí ló fà á kí ló mean pé mi ò sanra bẹ́ẹ̀ ó ní bí àwọn ọjọ́ máa rí pé bí a mo sanra gidi báyìí mo ní òkè bí mo ṣe rí lélẹ̀ mo tún rẹ́rìn-ín mo wà lórí live chat mo wá ń make sure pé gbogbo ohun tí n bá fẹ́ ṣe mo make sure pé mo ń fi ọmọ yẹn sórí record like live chat I was yes for security purpose anything ọjọ́ tó kọ́kọ́ sun inú ilé kò sí yàrá tí mo lè fún I use one room my daughter use one room mo sọ fún kó tó rí èèyàn tó máa bá ṣe ẹ̀kí tó bá ẹ wá ilé few times tó bá máa lò ń bí you sleep in this parlour sit room orí couch mi ló ń sùn sí ní couch yẹn gbà yẹn ẹrù pọ̀ nínú yàrá ìyàwó aṣọ tí mò ń ta àwọn nǹkan oríṣiríṣi ṣá orí tébù yẹn ó clear kò sí nǹkan kan bẹ́ẹ̀ nísìnyí orí tébù yẹn ò clear torí mo kó àwọn kọ̀ọ̀kan síbẹ̀ ṣé ẹ rí coffee table tó wà lórí coffee table mi yìí coffee table yẹn kì í ṣe owó tí mo rà mí ìsọpọ̀ olówó jù bẹ́ẹ̀ o but you can see that the coffee table is a nice it's a, very nice coffee table at ní level tèmi meal, ṣe you understand nísìnyí o it's a very nice table, coffee table Someone yẹn ò near nírú ẹ̀mí sọ pé kò lè ní ní future àbí nsìn o ẹ mọ nǹkan tó ṣe To go bá to the bá fún mi lẹ́lẹ́kejì bóyá wọ́n ní kó máa ṣe bẹ́ẹ̀ fún mi ni ó bọ́ ṣọ́ọ̀ṣì tó ti wọ̀ sẹ́sẹ̀ tó ń rùn ṣé ní bọ́mọ yẹn ṣe wọlé báyìí ó rùn bàjẹ́ bàjẹ́ ọmọ yẹn ń rùn bí o kì í ṣe òkú bọ̀ bóyá kò ń lo deodorant láti àwọn roll on kò dẹ̀ lo perfume ó dẹ̀ ti wà nínú ó ti rìn àbó dẹ̀ ti wá sweat ṣe ti understand but normally bó ṣe wọlé báyìí ó dẹ̀ ń rùn ah. mo ní ó máa lọ wẹ̀ mo dẹ̀ fún láṣọ wọ́n ní mo sọ fún un mo ní ò lo perfume ò lo anything mo ní kílódé tó ń scent báwọn mo ní báwọn ní scent ẹ ṣe rí báyìí ọkọ bẹ́ẹ̀ ah ó lóun ti bóyá òun ò wẹ̀ àbóhun ò rí ibi tó ń lọ sùn sí òun ṣàáyà ẹ mọ̀ bóyá kò tún rí ibi ẹ ti understand life ò wà now comfortable for yín bóyá kò wẹ̀ bóyá ó dẹ̀ wẹ̀ ṣá tí ò ṣá ò ṣá wà òkè mo fún láṣọ ọmọ mi ní lára àwọn aṣọ tí mò ń ta trash down mo fún ọmọ mi nírú ẹ kọ́mọ̀ bá sọ pé tọmọ mi wọ̀kù tí ọmọ mi máa rẹ́ẹ̀dì kan báyìí mo fún mo ní tuntun tuntun ó rí i pé mo ní àwọn nínú báàgì tuntun tuntun mo gbé kan mo fún Adidas báyìí ó gbé fún nígbà tó wẹ̀ mo fún ní tó wẹ̀ mo fún everything mo ní kó máa lo bathroom tó wà lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ tí èmi àtọmọ mi á máa manage lélẹ̀ for the meantime tí máa fi rí bí gbé láti bá àwọn tó máa bá ṣí ẹ̀ ṣe ti yín mẹ́yẹn so ẹ mọ tó ṣe secondly tí mo fẹ́ sọ wọ́n sì tí mo gbàgbé ṣé rí coffee table yẹn ọmọ yẹn bó ṣe yọ sauce lórí ẹ̀ sauce ẹsẹ̀ sauce ẹsẹ̀ ó dẹ̀ kó sórí coffee table ṣé mo pé coffee table yẹn ibi tó yẹ pé o lè gbé tíì o lè gbé nǹkan sí tó máa mu tó máa jẹ ó dẹ̀ yọ bí pé yàn kó bàtà tó ti wọ̀ ní gbogbo ògbóró káàkiri yẹn bí wèrè kó wá kó sórí tébù ó dẹ̀ kó ṣọ́ọ̀ṣì yẹn sórí tébù tèmi gan tí mo nínú lé tí n bá fẹ́ mo lè fẹsẹ̀ ọwọ́ tí n bá wọ ṣọ́ọ̀ṣì yẹn sì ti bá dé people do that yes ẹni tó bá ẹni tó bá sọ pé mo lè lálejò tó bá ń bọ̀ kí n sáré palẹ̀ mọ́ pàrọ̀ kí n fẹsẹ̀ mi bọ́ ṣọ́ọ̀ṣì mi báyìí kí n bọ́ kí n jù sílẹ̀ lẹ́ lórí rọ́ọ̀gì báyìí ṣùgbọ́n mi ní ẹ̀fà kó sọ́ọ̀sì tí mo wọ̀ kí n wá kó sórí dining àbí kí n kó sórí coffee table mẹ́ẹ̀ ó dẹ̀ kó sórí coffee table I was looking at her I mean like I was looking at him wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé a ah, ṣé nínú ilé tó bá jẹ̀wọ́ lò nínú ilé wàá wá kó tó bá ti bọ́ sọ́ọ̀sì wàá wá kó sọ́ọ̀sì tó ti rùn nígbà tí ara èèyàn rùn bẹ́yẹn kí ni sọ́ọ̀sì ẹ̀ báwo ló ṣe máa máa sẹ́ǹtì ó wá kó sórí coffee table yẹn kọfí tèmi tá a bá dẹ̀ ń jẹun tá a bá jẹ àpò àbí tá a kó tó jábọ́ sí orí àbí nǹkan jábọ́ sí a lè mú sẹ́nu àbí tí ò bá tiẹ̀ mú sẹ́nu gan náà you understand me so mú ìkan láìkí nǹkan tó ṣe bó ṣáà ti mí bọ́ mi ìbínú for that two day or three days olóòmí bá mi ò sùn normally i don't sleep in the night people knows me àwọn èèyàn kan mọ̀ yes torí ẹ̀ tí mi bá lọ bí iṣẹ́ màá sùn mo lè sùn ní five mo lè sùn ní six tó bá ti di twelve o'clock or few minutes to twelve mo máa dìde kò sí bó ṣe jẹ́ mo lajú mi mo tilẹ̀kùn mi ò sùn for that few days tó fi wà mí ẹ wá mọ nǹkan tí mo wá fẹ́ sọ ọjọ́ kejì tó dé yẹn tí wọ́n Sunday mọ́ tó dọjọ́ Monday mo jáde mo ní tí máa kọ́kọ́ ṣe fọmọdé yìí ni pé nígbà tí ọjọ́ monday mi lọ́bi iṣẹ́ ọjọ́ tuesday mo níṣẹ́ ọjọ́ wednesday mo níṣẹ́ ọjọ́ monday yẹn mo wá gbé lọ sí ibi tó máa ti ríṣẹ́ pàtó lóun ti ní work permit mo gbé lọ sí covetu láwọn company tí wọ́n máa ti ṣe factory job tó máa ń wà yẹn mo lọ rẹ́gísà fún ẹ̀mọ́ pé tó má dẹ̀ fẹ́ rẹ́gísà àdírẹ́sì ilé mi náà máa fi sílẹ̀ àṣé àwọn èèyàn fẹ́ kí ó gba àdírẹ́sì ilé mi láti lè máa ṣe mí ní jàǹbá ìgbà tí mo débẹ̀ ìwé tó máa fìlè mo ní gbèwé yìí wá kémi fìlè àdírẹ́sì síbẹ̀ but ó ní kí n send ẹ̀ sórí fóònù because lórí fóònù ẹ̀ yẹ he has to send it to somebody. ó ti yé mi but mo kàn wí pé èmi ò ṣe burúkú fún yín o mi ì dẹ pààyàn mi ì dẹ ṣe bí fún whatever tẹ bá plan fún mi ò bí ọ̀pọ̀ ṣùn mi ì sí ìgbàgbọ́ náà láàárọ̀ látàárọ̀ nsìn àti ìjẹun ohun méjì ìjẹun nsìn normally we don't eat but títorí pé alálejò ń jọ yẹn mo lé mi àtọmọ mi mo nígbà mi àkí tètè jẹun o mo ní but you ọmọ nàìjíríà nìyí bébí bá ń pa nígbà torí ẹ̀ lẹ́sẹ̀ máa rí wọ́n máa pariwo ebi o tí ọmọ nàìjíríà bá ń pariwo báyìí máa rò pé ṣé kò sí nǹkan mi téèyàn wá ṣe láyé ju oúnjẹ lọ ni wọ́n máa gbọ́ ebi ebi ń pa wọ́n ebi ń pa wọ́n wọ́n dẹ̀ máa jẹ kéèyàn máa jẹ oúnjẹ mẹ́ta a tún máa wá ilé ìkẹrin ní nàìjíríà nàìjíríà máa ń pariwo ibi gan èmi máa ń wò pé òkè o nọmọ nàìjíríà nìyí o àwọn òkè tètè jẹun lọ jẹun in fact tó máa fẹ́ ṣe indomie nígbà míì tó bá yẹ pé a fẹ́ ṣe ṣe indomie a lè ṣe ẹyọ kọ̀ọ̀kan o ká fi ẹyin sí o ká fi onion sí o ká ṣe kó rich dáadáa ọ mẹ́ta ló máa kó jẹ ó tún máa manage ẹ̀ ni kò ṣe nǹkan kan bìkọ́bí tó ti ń bọ̀ ni. Nigerian people eat like ikán torí ẹ̀ kò sí bó kò lè kó kó oúnjẹ fún wọn lónìí ó bá dọ̀là wọn ló ti tán ikán ni wọn anyway ṣá ó jẹun ọmọ tí mò ń sọ yìí ó jẹun o nígbà táwọn ọba yìí ti jẹun kì í ṣe pé bóyá àwo ò tí akọ̀wọ̀n máa ń dìsa láti má tètè jẹun gbà mí. nígbà tó wá yá mo wá notice mo wá gbé jáde nígbà tí mo yá gbé jáde tán a lọ sí ó lọ rẹ́jísà ó ti lọ rẹ́jísà wọn náà máa kọ́ọ̀lẹ̀ tó wá ti di pé àbàràbílì tiwa tiwa fún láti ṣiṣẹ́ ọkọ̀ mi ti balẹ̀ mo wá jáde lọ rà níjọ́ yẹn mo lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan àtàwọn kan tí mo mọ̀ pé ṣé mo lè rí lé ṣe ẹjọ́ torí àwọn kan máa ń wà tó yẹ pé wọ́n máa ń ṣe ẹ̀ lé pé kí ọkùnrin lélẹ́yìí kó lè máa bá wọn scott pé àmáì láti sanwó fún wọn kó tó di pé oríṣẹ́ gan ní ìmáì láti ẹ̀pẹ̀ ẹ̀ ti kó má ṣàkó má ẹ̀ ṣàfẹ́ ẹ̀pẹ̀ kó lè kúrò nígbà àwọn yẹn ní ẹ kò sí problem ẹnìkan bọ̀ tó mú kàn wá rí pé tá a bá ti kúrò ń bẹ́ o bí ìṣẹ́jú mélòó kan wá ní kò sílé àwọn èèyàn tó bá sọ pé ilé wà wọn kàn sọ pé kò sílé bí àwọn èèyàn méjì mẹ́ta bẹ́ẹ̀ yẹn mo gbé jáde mo round lẹ́yìn tí mo lọ wáṣẹ́ fún tọ́ yẹn mo gbé round ṣe ti yé yín bàtà wá dé níjọ́ ìwádìí ọjọ́ kẹta mo wá ní tí n bá fẹ́ jáde lọ sí irú gym mo ń lọ gym mi ò lè fi oní kan lẹ́yìn sílẹ̀ sínú ilé láàárọ̀ tí n bá fẹ́ gbọ́mọ mi lọ sí skul bóyá ó expect pé kí n fòun nìkan lẹ̀ sínú ilé kò possible mi ì dẹ̀ ní gbé sínú mọ́tò mo máa sọ fún ma ní please bá mi jókòó sí reception mo fẹ́ sáré drop ọmọ mi because mi nífẹ̀ẹ́ kó mọ gbogbo dẹ́sẹ̀ ọmọ mi ṣe ti understand irú kiri yẹn náà ó bi nínú mo ti sọ fún àwọn nǹkan tí mi ò ní lè ṣe mi ìmọ̀ ẹ́ o I cannot leave my house for you and I will not mo fẹ́ lọ dọ́ọ̀pọ̀ ọmọ mi ń sùn mi ní gbé ẹdẹ sùn ọmọ mi ìdẹ̀ ní jẹ́ kó jókòó sínú ilé but òtútù ò lè mú ẹ jókòó sí reception dèmi five minutes I'll be back. obìnrin ó wá di nígbà tí mo ọjọ́ tí mo ìgbà tí mo dọ́ọ̀pọ̀ ọmọ mi sí sùn tán mo máa lọ bí iṣẹ́ mo wá ní òkè mi ì nílè fẹ́lẹ̀ sínú ilé bí mo ṣe sọ jẹ́ ká lọ together wàá jókòó sínú mọ́tò nígbà tí mi bá ń ṣiṣẹ́ mo dẹ̀ gbé àdéjọjọ lọ bíṣẹ́ ó jókòó sínú mọ́tò kẹ́ lè mọ̀ bí mo ṣe inconvenient ara mi fún ẹni tí mi ò mọ̀ yẹ́ mi mọ̀ yálà ìyá ẹ̀ rí ó ṣe tán lòun wá láti ìlú tuntun tí ò ní ìlú tó máa dúdú ìlú tó máa hold àbí kò ní dáa fún yín ni. ó jókòó sínú mọ́tò nígbà tí mo parí iṣẹ́ thank God níjọ́ yẹn mi ò ní hours púpọ̀ few hours ni mo ní kì í ṣe eight hours ni mo ṣe I have just few hours níbi do a lot of clients and I finish I came back home we came together so what wá dé Because sọ fún mi pé òun nídìí nǹkan kan mo ṣáà wọlé mo wá lọ gbé ọmọ mi bí mo ṣe dé náà mo lọ gbé ọmọ mi a wá padà dé wá ní òun fẹ́ lọ ra pé kí n jọ kí n wá gbé òun jáde ra àwọn nǹkan mo ní kí ló fẹ́ rà kí ló lòun fẹ́ rà nù. bóyá ó ṣe mí ìmọ̀ nǹkan tó lòun ṣàfẹ́ rà bóyá ṣọ́ọ̀ṣì gan tó wà nínú nǹkan tó lòun fẹ́ rà ṣètò ó yà lóun fẹ́ ra nǹkan kan mo wá fi ṣeré pé àwọn ń gbéyàn jáde bẹ́ẹ̀ yẹn láàárọ̀ mo gbé ẹ lọ bí tí wọ́n ti lọ tó ti lọ wáṣẹ́ mo lọ wáṣẹ́ fún ẹ mo ní gbogbo èèyàn ló máa ń wáṣẹ́ fáwọn èèyàn àmì mo láwọn èèyàn fúnra wọn ló máa ń wáṣẹ́ bí o kò sẹ́ni tó wáṣẹ́ fẹ́mi o mo ní òdẹ́sẹ́ni tó wáṣẹ́ fún yàn bọ̀ mo gbé ẹ lọ mọ́tò ni mo fi gbé ẹ nísìnyí mo tún gbé ẹ káàkiri gbogbo tí a ti fẹ́ lọ wálé fún ẹ náà ni ó sọ lẹ́ẹ̀kan ńgbà tí mò ń bọ̀ kó sọ pé ó fẹ́ lọ ra nǹkan mo wá jókòó ń sìn wá sọ pé kí n wá gbé ẹ jáde ó fẹ́ lọ ra nǹkan nínú mọ́ọ̀ mo wá fi ìbá kan pé is an insult but mo tún fi wò pé ọmọ mi gan kò lè sọ fún mi ọmọ mi gan kò lè sọ fún mi kí wọ́n bá sọ pé mo fẹ́ fi wé ọmọ mi my daughter cannot just tell me pé mommy come and take me somewhere torí a ti jáde ṣe ti ṣe bẹ́ẹ̀ yẹn mo ṣáà mi sọ̀rọ̀ mo ṣáà ní i cannot but mo no mo ní wọn kì í ṣe bẹ́ẹ̀ bí o but mo gbé lọ ẹ ti mọ ń sàn mo gbé lọ sínú bẹ́ẹ̀ nígbà tó wá jáde lọ sínú mọ́ ẹ mọ̀ kan tó rà ó ṣáà lóun fẹ́ lọ ó kàn lọ wọnú mọ́ ni ó ra sauce sauce yẹn gan mo ní àwọn ìlọ́tọ̀ sauce nínú labour kó sọ pé sauce lòun fẹ́ rà mi ì rí nǹkan kan tó rà o ẹni tó sọ pé òun ò lówó lọ́wọ́ ṣé ti yé yín bẹ́ẹ̀ tó yẹ pé mi mo ra tíkẹ́ẹ̀tì fún níjọ́ yẹn ó wá di ní ọjọ́ kẹta bíi tí sin ti wá bẹ̀rẹ̀ ọjọ́ tí mo gbé lọ sí tí mo gbọ́ ọmọ mi lọ sí skul yẹn tí mo ní kó dúró kò sí reception lọ́jọ́ tí mo fẹ́ gbé lọ sí ẹ̀ẹ́bí eh, tó ti fẹ́ wá iṣẹ́ ó jókòó sí reception mo lọ sí skul ọmọ mi yẹn ọmọ anybody mọ̀ pé skul ọmọ mi two minutes di tí yóò bá ti two minutes di ní school ọmọ mi délé sílé mi a máa dúró sí robot méjì so mo lè lo four five minutes di school yẹn tí ma dẹ̀ máa bọ̀ náà five minutes O pẹ́ ju twelve minutes go and fro to and from. mo ti padà dé ó dẹ̀ jókòó sí reception níbẹ̀ yẹn kò sí òtútù kò sí nǹkan ó dẹ̀ ti gbogbo document má gbàgbé o mú document ẹ̀ dání o document wọn ma béèrè work permit and everything so ó dẹ̀ lóun ti mú dání all right o gbé sí orí ẹsẹ̀ èmi dẹ̀ gbé ọmọ mi lọ sí school kóhùn tó síbẹ̀ yìí ó dẹ̀ jókòó sínú ilé ní reception wa ń bẹ̀ mo dẹ̀ dé mo dẹ̀ tó hàn fún pé tí má ti dé o má tẹ hàn fẹ́ o a ní láti wọlé mọ́ o torí snow ni a ní láti wọlé mọ́ o ká a lè lọ sí ibẹ̀ ó dẹ̀ lókè kẹ wá wọ ọpọlọ òsì tó lò mi o ó wá bọ́ta mo wá tẹ hàn pápápá mo rí pé kò ṣe pápápá ó ṣàjáde ó ṣàṣe bárabàrà bárabàrà bíi pé ó ń plan òun àtàwọn kan ti jọ plan kankan tí ò fẹ́ sọ fún mi bọ́ọ̀ta jẹ́ lọ ló bá ní géètì wa kẹ̀dẹ̀rẹ́ entrance kan tí tó bá ti ṣíta àkọ́kọ́ yẹn tó bá jẹ́ kó fẹ́ wọlé láti ta o lè ṣí tìta yẹn ó wà kú méwọ̀n nǹkan báyìí tó o bá ní kóòdù lọ́wọ́ tó o bá ṣí fún ẹ o lè ṣí ó lóun fẹ́ bọ̀ ń sìn pé ó ti tì pa ṣé o gbẹ́rù dání ni ṣe bórí ẹsẹ̀ mo sọ fún ẹ pé má gbé dọ́kúmẹ̀tì ẹ sílẹ̀ dọ́kúmẹ̀tì yẹn ló máa mú dání báwo ni mi ṣe máa pè ẹ́ kan máa hàn sí ẹ tó máa lọ drop dọ́kúmẹ̀tì ẹ sínú ilé that is kì í ṣe inú ilé yìí o ó drop ẹ síbi tó lóun jókòó sí yẹn imagine èmi pè ẹ́ ń sì pé kó máa bọ̀ wá lọ ti drop dọ́kúmẹ̀tì yẹn ẹ mọ̀ nǹkan tó fẹ́ ṣe toro believe pé màá fún un ní kóòdù tóun máa fi wọlé ó fẹ́ mọ kóòdù yẹn bóyá wọ́n fẹ́ wá pa ọ̀tá wọn sílẹ̀ ara wọn síbí ni bíi tí ẹ mọ̀ ó fẹ́ kóòdù Do you understand? Purposely and deliberately, he left that his document on where he was sitting. And then, ó wá bọ́ta, ó wá ń bèrè kóòdù lọ́wọ́ mi sí pé wọ́n ti ilẹ̀kùn yẹn ti ti. I was like, lẹ́sẹ̀kẹsẹ̀ ọpọlọ mi ti ṣí pé à ọmọdé. Ó ti yé bẹ́ẹ̀ mú àwọn pé mo wá kọ́kọ́ bèrè lọ́wọ́ kó tó di pé ọpọlọ mi ti ẹ̀ sí pé ó fẹ́ wá kóòdù ó fẹ́ gba kóòdù mi. Mo ní why? Pọ̀ mo sọ fún ẹ̀ sìn. Gbàtí mo tún bọ̀ tí mo tún sọ pé kó tí ń kì í ṣe kó kẹrù sẹ́sẹ̀ ò gbé báàgì dọ́kúmẹ̀tì ẹnìkan ló mú dání ó ṣe máa dọ́ọ̀pù dọ́kúmẹ̀tì ẹ sílẹ̀ ókè tó bá jẹ́ pé nísìnyí bó ṣe bọ́ọ̀ta yẹn kẹ́nìkan kọjá kó jẹ́ ilé tó jẹ́ kó jẹ́ ilé tí mò ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ilé tí mò ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí èmi àti Ṣẹ́gun àríyọ̀ kan lédè kan báyìí ń gbé gbogbo dọ́kúmẹ̀tì mi ni wọ́n máa ṣà kì í ṣe tèmi nìkan tó bá gbẹrù sílẹ̀ fún ẹ̀ ń tó wá dọ́ọ̀pù kan sẹ̀ tó bá tí tètè ojú kó tó ṣe ojú ẹ̀ wọ́n ti gbé mo ní kó lọ jẹ́ mo wá ń sọ bẹ́ẹ̀ mi ṣe ń sọ ni pé ah tó bá jẹ́ irú ilé tí mò ń gbé tẹ́lẹ̀ múlò kò fẹ́ kó báyà sí wa máa sọ pé ẹ gbogbo dọ́kúmẹ̀tì ẹ sọ̀rọ̀ míwà passport ẹ wà ń bẹ̀ ẹ gbogbo asylum paper tán ti fún wà ń bẹ̀ no work permit tán ti fún wà ń bẹ̀ àtọwọ́ dá document tó lòun ní bọ̀ tó fẹ́ fi sísẹ̀mù sọ pé ó ti sọnù torí wọ́n ti ń sọ fún pé kó gba asylum instead of kó sọ ọ̀rọ̀ fẹ́mi kó lahùn fẹ́mi ó fẹ́ fi sísẹ̀mù sọ kínní yẹn nù ẹ understand tó gbọ́ wọn sọ pé asylum ló good wọ́n i don't want it because tó bá lọ sọnù tó bá lọ sọnù lókèrè kò ń ṣẹjọ́ mi ṣùgbọ́n tó bá sọnù ń bí ó lè lọ purọ́ mọ́ mi pé èmi ni mo ṣe nǹkan kan fóun i don't want their problem ó wá lókè mo wá gbà mo wá bọ́lẹ̀ i was forced to come out from the car and now open the door òtútù dẹ̀ mú snow wà nílẹ̀ wá ni mo wá ṣílẹ̀kùn fúnra mi no báwo mo ṣe fi kóde yìí ó dàgbé mo fún kóòdù yẹn mo àfọ i was forced no mo wá bọ́lẹ̀ mo kọ́kọ́ ní kó tẹ mo ṣe ní kó tẹ nǹkan kan mo kàn bọ́lẹ̀ ni torí tó bá tẹ̀ orí fóònù mi ló máa wà ṣe ti understand tó bá ti tẹ̀ ó máa tẹ kóòdù yẹn so fóònù mi máa ring tó bá dẹ̀ ti ring ma will press yes he will be able to get inside mo wá fún ní kóòdù yẹn but mo notice pé he actually want to get the code but bàtọ́ lọ́wọ́ máa mu ní kóòdù tó máa mu mo fún kóòdù yẹn ó ní kò wọlé bóyá ó ṣe mistake kò mọ bọ́n ṣe ń tẹ̀ bẹ́ẹ̀ mi ṣe bọ́lẹ̀ nínú mọ́tò mo wá fún ní mo wá lọ sí géètì yẹn fún mo wá sí ẹlẹ́kùn yẹn fúnra mi mo wá mú dọ́kúmẹ́ǹtì yẹn láti wà tó ti wá lọ àwa lọ síbi tá a ti fẹ́ lọ wá ṣe nǹkan kan mẹ́rin mo ṣe wà notice bó ń ṣe yàmàyàmà ó wà coded ó wà coded téèyàn bá ń pè mo dẹ̀ ti sọ fún tẹ́lẹ̀ pé ṣé o mọ̀ pé nísìnyí mo ní kó má wàá lé mi mú ó wá wá ń sìn mo ní in one condition ló máa fi lè sunu lé mo sọ lórí live chat mo ní ìwà mú fóònù ẹlẹ o torí mi ní fẹ́ sùn àbí ń sìn ká sùn kó wá lọ máa rẹ́kọ̀dù wa o lè ní wọ́n hanrun mi hanrun èèyàn lè hanrun náà <laughs> but mo kàn sọ pé for security purpose mo ní few days èmi máa fi ríbi tó máa gbé o your phone must be off and you submit it here so you no call anybody kó má di pé mo wà nínú ilé ẹ wá lọ ṣí gate fún yàn torí géètì tá a ṣí láti ta yẹn téèyàn bá rí lè á ṣí lè wà nínú you can open my door from inside now you can also open the main gate from inside when you are inside so not that they will be sleeping oh, and then they will call somebody you come and open for them oh. mo so you drop your phone that is going to be only thing tí máa fi lè jẹ́ kó sun bíbá ní ọjọ́ gbà tó dé yẹn mo ló máa drop phone yes because téèyàn about wà nínú ilé sí we can open the door then without the key we can open the gate also and people can come in When you so you drop your key only no mom only mommy cause kò problem òun máa drop fóònù òun ìgbà tó mo wá rí pé drop fóònù phone. nígbà tí mo ti sọ fún ṣé àmì pé normally ó yẹ kó sọ tó bá jẹ́ ọmọ gidi kó sọ pé tó bá dẹ̀ tiẹ̀ ti di lálẹ́ pé mọ́mì fóònù yẹn leléyìí o tẹ̀ ní drop o ṣé ti understand kò drop phone mi ìwo mi ìfi nǹkan kan mo ṣàlájú mi pé pásọ mi o mo ti fẹ́ gbàdúrà fún wèrè o mi ò gbọ́dọ̀ díjú this time around mi ò sùn ó wà ní pálọ̀ ó tẹ fóònù gbà tó dẹ̀ yà ó sùn ó wá di ní ọjọ́ kejì gbà tó ti wá ń gẹ̀ẹ́tì àwọn kan tó wá pè láti ìlú tó ti ń bọ̀ lọ́hùn láti state tó ti ń bọ̀ yẹn ó tún wá fún wọn ní nọ́mbà pé kí n bá wọn sọ̀rọ̀ àwọn yẹn tún béèrè owó pé ó tún gbọ́dọ̀ padà wá sí àdúgbò yẹn pé àwọn ti rí iṣẹ́ fún ẹ understand kò dẹ̀ lówó ó ti yẹ yín arọ ẹ̀ ó fẹ́ máa dárùn sọ́rùn ẹlẹ́sẹ̀ méjì wọ́n tún sọ fún pé ó máa ra boot ìgbà yẹn ṣé mo tẹ̀ ti ní boot yẹn ṣá mi ì ní boot yẹn àbí ti ní boot yẹn mi ì ní torí létà mo wá rí boot yẹn ní liquidation center pé àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ dé wọ́n tiẹ̀ máa ń nìdẹ̀ àwọn búùtù yẹn mo wá rà mo ní ní ó ìwà nu mọ́tò mi wà bí ó ló ó máa ra búùtù o pé búùtù wọn máa fi ṣiṣẹ́ ní fátìrì yẹn búùtù yẹn máa lọ bí one sixty owó mọ́tò tó tún fẹ́ máa gbà gbówó plane ó tún máa lọ bí iye tó fi wá yẹn náà tí tíkẹ́ẹ̀tì bá tún wọ́n jù yẹn ló máa fi lọ kò dẹ̀ ní owó lọ́wọ́ mo wá sọ fún pé kẹ́ni yẹn kó tiẹ̀ ẹ̀pẹ̀ tó bá dẹ̀ ti ṣiṣẹ́ wàá dẹ̀ máa yọ owó ẹ̀ ń bẹ̀ ó ní kun ò kì í ṣe bẹ́ẹ̀ torí wọ́n fẹ́ kí n tún náwó míì wọ́n tún fẹ́ kó di àgbàná mọ́ mi lọ́wọ́ wọ́n ní òkè mi ì tiẹ̀ wá máìn torí pé ọjọ́ méjì bíi mẹ́ta tó ti lò mí yẹn ó ti inconvenient mi mi bá wà nílé mi ò kí ń wọṣọ sùn tẹ́lẹ̀ everybody wá dìbì gúdúgúdú ni nínú ilé yìí bẹ́ẹ̀ ni tí n bá wà nílé tí n bá ti bọ́ṣọ tí mo lọ wẹ̀ báyìí aṣọ mi yàtọ̀ sí túfèé tí mo fi bora tí n bá fẹ́ bọ́ ọ̀tá nu yàrá mi lọ sí batúmù máa dúró bí mi wọ́n ṣe lọ́n ṣe dá mi ṣe máa wẹ̀ mo ṣe máa rí ọmọ mi sì máa ń wọ pajamas but èmi mi ò kí ń wọṣọ sùn but nígbà yẹn mo ń wọṣọ sùn báyìí máa wọ ṣọ́ọ̀ṣì máa wọ ṣòkòtò máa tún di ara sùn mo máa ń dira ni just because I inconvenience myself I wasn't sleepy for that few days tó fi wà but just to to make sure pé mi ò mọ́rí o but kó lè wà òkè ibi tí mo wà ń lọ lélẹ́yìn sí awádé láti orí ibi tá ti jáde níjọ́ yìí mo ti wá rí pé ó misbehave gan ní tí mo ní kó má ṣe ó ti ń ṣe ó wá jókòó sínú ilé mi ó wá ń tẹ̀sí ó wá ń call ó wá ń call ó wá tún ní god ó wá jókòó ló wá ń bè lọ́mi mọ́mì kí ni àdírẹ́sì ilé yín mo dẹ̀ tí mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé bí mo ti sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀ àwọn pípù yẹn ńgbà tó fẹ́ ra tíkẹ́ẹ̀ fún ẹ ṣe bó o ní lọ́wọ́ mo wá kọ́kọ́ bèèrè lọ́wọ́ pé kí ló fẹ́ fi àdírẹ́sì ilé mi ṣe ó lóun fẹ́ fún ẹnìkan ni ó ló bèèrè lọ́wọ́ òun mo ní wọn wọn fún yàn ládírẹ́sì ilé mi bíi wáyé tó fi fún yàn ládírẹ́sì ilé mi ta lẹ́ni tó ń fún ó nílò ẹni tó ń mọ̀ wọ́n kàn náà kò ṣe kíkan kíkan mo ní in fact tó bá jẹ́ pẹ́ nìyẹn gan fẹ́ wá gbé ẹ ń bí wàá sọ fún mi jẹ́ kí n bá sọ̀rọ̀ tí èèyàn bá tí n bá fẹ́ fún yàn ládírẹ́sì ilé mi tí mi fẹ́ tí mi ò mẹ́ni yẹn rí mo lè fún ní ilé mi ilé kẹta sí ilé mi mo lè fún ilé kẹrin mo lè fún ilé ẹ̀yìn ilé mi I don't give like that because I know kind of iṣẹ́ tí mo ń ṣe mo ti blog mo dẹ̀ mọ̀ pé mo ti sọ tòótọ́ ọ̀rọ̀ gan ó dẹ̀ máa ń hàn tí mo ṣàrí pé ó ṣe ó ti ṣe yẹn máa mọ mo wá dé ní ọjọ́ eléyìí ní ọjọ́ tí mo lọ bí ìyẹn mo wá ń ṣàlàyé lórí bíbà pé mo ti notice ọwọ́ kọ́wọ́ lára ọmọdé yìí pé ṣé ọmọ pé ńgbà tí ọmọ ìdè mo sọ pé kó má wà mú ó ti wá o nǹkan báyìí ló ṣe ní kó tó di kókó nàìjíríà ó dé bí ó tún ṣe léyìí o ó dé bí ó tún ṣe léyìí o ó dé bí ó tún ṣe léyìí o nísìnyí gbà tá à ń lọ láàárọ̀ géèmù idán tọmọ yìí ń pa fún mi léyìí o I was updating people on the media for them to understand pé ó déwájú ó dẹjọ́ o ó dẹ̀yìn ó daṣọ So I don't know what this guy is up to o because ó jáde ó drop passport ẹ̀ mo wá mú envelope ẹ̀ mo wá mú báyìí sókè mo mú envelope ẹ̀ mo wá mú báyìí mo fi sọ pé mo ní láàárọ̀ inú envelope ni kini e ẹ wà o mo wá ní ó envelope ẹ̀ ń sìn passport ẹ̀ mo e ẹ̀wọ̀ envelope ẹ̀ mo wá ṣí báyìí wọ́n níṣẹ́ ní gbogbo document àti passport ẹ̀ wà nínú e o ọmọ yìí dẹ̀ sọ ọ́ lẹ̀ níta ó lóun gbàgbé mo ní nǹkan tó dẹ̀ gbé wọlé sí Canada lélẹ̀ ẹjọ́ tó bá lọ sọnù síṣẹ́ wọn tún sọ pé Auto Bola ló ṣe nǹkan kan ẹ mọ̀ kan kò pẹ́ kò jìnnà ní ọjọ́ yẹn ọlọ́pàá bọ̀ sílé mi no ṣọjọ́ yẹn ọjọ́ kejì nígbà tó wá di ọjọ́ kejì tí mo tún lọ bí iṣẹ́ ó ti wá ń communicate pẹ̀lú àwọn èèyàn gan-an tó tí mo ti ń kó má ṣe yẹn ó ti wá ń ṣe é kò drop fóònù ẹ̀ ó ti ń béèrè àdírẹ́sì lémi mo ti send ẹ̀ sí. kì í ṣe ìgbà tó jókòó yẹn ni mo send ẹ̀ sí o bí i àgbà tá a lọ síbi tí ó ti fẹ́ lọ sign fún iṣẹ́ èyí tí mo send ọ náà sọ pé kóun tún send pé òun fẹ́ kọ́ pé wọ́n ní kò correct mo tún send ẹ̀ sí ìyẹn mi pé ẹnì kan fẹ́ gbàdírẹ́sì yẹn ṣáṣà mọ̀ kò pẹ́ kò jìnnà ṣáá ó dọjọ́ kejì kí nìyẹn ti wá ń kọrin lórí mi bákan mo ti wá ń wá pé ah jẹ́ ń wá owó meanwhile tó bá di friday ọjọ́ tí n bá máa gba paycheck mi ni máa lówó lọ́wọ́ ókè o ó lóun fẹ́ máa lọ lọ́la no àwọn yẹn wá ń ṣàǹpè àwọn kan tún pè pé ó máa ra kinní kan máa ra kinní kan kò lówó ṣé ó ti yé bẹ́yẹn ìyẹn ni wọ́n fi san hundred dollar hundred thousand ṣé mi pé mo ní wọ́n sọ hundred thousand kan but hundred thousand tó ń sọ yẹn ṣé mi pé mi mo ra tíkẹ́ẹ̀tì fún wa síbí báyìí and the ticket is almost three hundred and something you understand hundred dollar yẹn kò pé one hundred kò pé hundred thousand yẹn kò pé hundred dollar you understand. ó wá di ní ọjọ́ tí mo gbé kinní sókè yẹn mo ṣàtìrí pé ọmọ yẹn ń disturb mi ó wá di láàárọ̀ ọjọ́ kejì ọjọ́ yẹn láàárọ̀ ọjọ́ kejì àtún jẹun mo ní kó lọ jẹun torí gbà mí ọmọ mi lè sọ pé ó máa jẹun ní break ní school mo ní go and prepare food i'm going out torí tí ma ti ṣe tán sí a bá ti ń jáde a máa jáde ni o so màá dọ̀pọ̀ ọmọ mi wọ́n á dúró màá dọ̀pọ̀ ọmọ mi tó bá dẹ̀ ti dọ̀pọ̀ ọmọ mi màá gbé a máa tún iṣẹ́ lé nínú mo sọ bẹ́ẹ̀ fún mi lè fi sílẹ̀ sínú ilé dẹ̀ ní no problem ó fèrè lọ́ta ni bébí ṣe ibi tí mo ní kó jókòó sí yẹn èmi wá wọlé mò ń padà bọ̀ nígbà tí mo lọ dún ọ̀pọ̀ ọmọ mi school mo kàn gbọ́ tó ń bẹ̀rẹ̀ yẹn sọ̀rọ̀ ní pé à bílẹ̀ ayé ṣe máa ń rí nìyẹn tó bá jẹ́ big person lọ́dọ̀ tí ẹ gan tó bá ti dọ́dọ̀ èèyàn báyìí wọ́n ṣe máa ma ṣe fi ó kàn ju òun yẹn sílẹ̀ mo rò pé ọmọ tí ò tọ́mọ mi kí ni o jẹ́ ó ti yé ó ṣá sọ̀rọ̀ yẹn bọ̀ mo wá sọ fún mo níta lòun bá sọ̀rọ̀ ó lẹ́rẹ̀ẹ́ ó ní brọ́dà òun lòun bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá ń sọ ń sìn mo ní ó dàbí ń sọ̀t mo ní ó dàbí ń sọ̀t láì kò ń sọ pé mo jẹ́ kó jókòó síta ṣé kí n fẹ́ sílẹ̀ sínú ilé mi ni mi ìmọ̀ ẹ̀rìn náà pé mo tiẹ̀ jẹ́ kó wọlé mi gan ṣe risk mo dẹ̀ mọ̀ pé kẹ́ máa gbọ́ o ó ní náà kò rí bẹ́ẹ̀ inú ti ń bí mi mo ló rí bẹ́ẹ̀ mo ní ṣe mọ̀ pé number one mo sọ fún ẹ pé tó bá fẹ́ wà nílé mi for days tó máa fi lọ mo ní you have to pardon me don't use your phone kò ṣe pé bóyá mo ní nǹkan kan ṣe pẹ̀lú phone eh. but i don't want you to just send me out and give information and go wá ṣe mí àwọn ọmọ mi léṣe ìrànlọ́ ó mú phone ẹ lẹ̀ ó ní mọ́mí òun ò bẹ́ anybody sọ̀rọ̀ ò bẹ́ anybody sọ̀rọ̀ mo ní báwo mo ṣe máa mọ̀ you are here mo sọ nǹkan fún ẹ lọ́jọ́ tó ti dé olóòtí gbọ́ ó mú phone ẹ lẹ̀ ní ìṣẹ́jú kan báyìí bó ṣe ń sọ̀rọ̀ tó ń phone tó ń sọ̀rọ̀ títí tí tó máa sọ bí ẹni máa kú ni tílẹ̀ máa fi mọ́ tó bá tún jí láàárọ̀ ó máa bẹ̀rẹ̀ ní bí pé wọn ò lọ sínú òyìnbó rí nínú ilé you know and you are giving information àṣé mi ò tiẹ̀ mọ̀ pé lára àwọn tó wà ní Canada wà ní àwọn tó ń bá sọ̀rọ̀ nígbà tọ́rọ̀ yẹn ṣáà di wàhálà kò tiẹ̀ báwo ló ṣe wá di wàhálà mo ti wá ń sọ pé ó máa jáde sínú ọ̀rọ̀ yẹn ló wá mi nínú seriously níjọ́ yẹn tó pass insult was now talking like ó pull me for. fọ ohun àtẹniyẹn pull me. but mo ṣe mistake já mọ́ wọn níbẹ̀ ló bá ní kò rí bẹ́ẹ̀ mo wá wo ní mo ní let me see your phone mo dẹ̀ wo phone? yẹn mo dẹ̀ rí pé ó ti ń ó ń discuss me of course ó máa máa discuss me but the way it was now lashing me somehow mi ìbínú ṣàmú níṣà lónìí èní ìdá kó máa lọ sí alifa tiẹ̀ kí n wá kó ṣàmú bó ṣe máa lọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó wà nínú mọ́tò mi ìlè fi ẹ̀ sílẹ̀ sílé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ mi ìfẹ́ sílẹ̀ sínú ilé mi sẹ̀ mi ìlẹ̀ lè fẹ́ sílẹ̀ sínú premises wa gan because àwọn èèyàn máa béèrè pé wọ́n lè report pé somebody is sitting down on the lobby or the kiri kan is walking around wọ́n lè ní kọ̀ọ̀kan sọnù nílé wọn wọ́n lè ní túù mi ló fi wá I cannot leave you but you know they be getting wọ́n máa wà upset ni do you understand bí pé kó jókòó sí kó lọ sí eh, gym yẹn káwọn èèyàn máa mọ gbogbo gym yẹn kẹ̀dẹ̀ kámẹ́rà wà gbogbo ilé kọ́ máa wò pé who is this kọ́ máa wo eh, ẹ understand ó ṣàwà nu mọ́tò mi gbà tó wà nu mọ́tò ní ọjọ́ yẹn inú wa bí ó wá sọ fún mi wípé ilé ní ọ̀dọ̀ client tí mo wà inú mọ́tò ló wà o ó wá sọ fún mi pé bóyá lòun fẹ́ wọlé sínú ibi tí mo ti ń ṣiṣẹ́ ni personal client tí mo dẹ̀ bá ṣiṣẹ́ níjọ́ yẹn èèyàn kò lè wọlé síbẹ̀ àṣẹ ń gbogbo àti mo fi wà ń tà tó bá ti rí èèyàn kan tó ti wà nínú mọ́tò yẹn ó ń bọ̀ ta ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ń rojọ́ ó kó nu mọ́tò ó lọ sọ̀rọ̀ ó ṣáà he was just ọkàn misbehave tó misbehave láti ilé tèmi náà dẹ̀ ti rí gbogbo itú tó pa àti gbogbo nǹkan tó ń ṣe tó ní ta ló ń bá sọ̀rọ̀ ó ń bèrè àdírẹ́sì lémi ẹ wọ́n fẹ́ mọ bíbá ẹni ẹnìkan ló ń fẹ́ wá rí un ẹnìkan ló ń fẹ́ gbé un ẹnìkan ló ń fẹ́ ṣe kinní kan iná ó ti wá di ìjọ̀gbọ̀n tí mo wà lórí live chat tẹ́nìkan pè wọlé tó ń pè lórí fóònù ẹ̀ tó di wàhálà ṣó ti yẹyìn tí fóònù yẹn tó ẹ ṣáàtì yẹn gbà yẹn ó skyrocket sí wòrò you go for training now ó máa lọ sí school fún ni caregiver iṣẹ́ tó lọ fẹ́ wá lọ sí school fún ni. àṣẹ ń gbogbo ayé àwọn tí ẹ́mbásì olórí burúkú mi ìmọ̀ àwọn mi ìmọ̀ mínísítà tó wà ní bíbá yìí gbà yẹn mínísítà tí ò ní mi àwọn gbogbo àwọn tó dá sí ọ̀rọ̀ yẹn gbogbo àwọn tó embarrass mi tó ń dìde ogun sí mi gbà yẹn ẹ̀ ní jèrè po àṣẹ bó ṣe ń ṣe kiri yẹn kò pẹ́ kò jìnnà ṣá. tí mo ti rí pé ó ti ya wèrè ó ti yawọ́ síta ọmọdé ó lè lọ set me up ó lè bàbá criminal ni wọ́n á sọ fún pé bí mo ṣe ń gbé bọ̀ wọ́n á já sí shopping mall tó wà lẹ́gbẹ̀ẹ́ lé mi wọ́n lọ bá gbẹ́rù ẹ̀ wá. níwọ̀ ẹrù ẹ ti wà nínú mọ́tò láàárọ̀ ìgbà tó sọ pé òun lọ sí tó wàhálà ti ṣẹlẹ̀ tí wàhálà bá dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ti wà lórí live chat tí ó bá ti ń ṣe yàmàyàmà bẹ́ẹ̀ yẹn mo ti tanu kámẹ́rà ẹ kó tó di láàárọ̀ ọjọ́ tó wá di pé ó máa lọ tí wàhálà máa wá ṣẹlẹ̀ gọ́gọ́ yẹn èmi ń lọ bí iṣẹ́ mo wá fẹ́ lọ bí iṣẹ́ mo ní kò jọ pé ẹni tó ló fẹ́ gbé òun kọ́ ó ní mo ní mo ti ń lọ bí ó ní mi ì tí lè lọ ó ní mo máa dúró de ẹni ni o mo ní mo máa dúró de mo ní òkè kẹ́ni yẹn sọ ibi tó wà bóyá kémi gba bẹ̀ lọ mo ní time tí mo gbúdọ̀ débi iṣẹ́ mo sáré pè mo wà lórí láṣà mo sáré pè níjọ́ yẹn pé please I will be late a little bit wọ́n dẹ̀ ní no problem ọmọdé yìí ó dé ẹ̀kọ́ ó lẹ́nìyàn ò tí ì dé bíi pé wọ́n ṣàfẹ́ kó jà kó ṣàkọsí trọ́bù that time yẹn kedere ni wọ́n rún ọmọ kan pé kó lọ pa irọ́ mọ́ ìrò bóyá ó purọ́ tí wọ́n jọjọ ṣe agreement ní London ipe wọ́n fẹ́ yọ abẹ́ sí kidney yẹn ti understand ní time yẹn ni wọ́n bẹ time yẹn ni ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ wá wá ó wá ń dún lórí mi gbangbangbangban pé so wọ́n fẹ́ lu ọmọ kékeré ọmọ yìí náà láti wá ṣe ìkà kan fún mi níbi okay mo ní okay Let mo fẹ́ lọ bí iṣẹ́ mo ṣe à pariwo i want to go to work i want to go to work lónírọ̀ o pé ẹnìyẹn ń bọ̀ ṣé ń gbé ẹ sínú mọ́tò pàtó wá rí i pé ó di wàhálà pé mo wá ń pariwo pé ẹ gbà i want to go to work you say somebody is coming okay go with me tell the person the address mi tó bá wà yẹn kó wá mi àbí kẹ́mi gbé lọ́ba ńgbà tó ṣàyà ló mọ ní okay mọ nǹkan to ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ sí pẹ́ ni ẹ̀ mo ní a máa lọ sí police station mo lè lọ jẹ́ sí station bí mo ṣe lọ sí for safety because kan tó ti wá ṣẹlẹ̀ mo ní i will take you to station mo ní for what you are doing right now gbogbo àwọn mo wá ó wá ń pẹ nìkan tó wá ń béèrè àdó wá ṣà ń pẹ nìkan ó fún ẹnìyẹn ládírẹ́sì ó ń kọ àdírẹ́sì mẹ́mọ́ ni i have to call mo ní oh, mo ní máa gbé e lọ station mo ní because mo ti rí ó ti lọ́wọ́ agbára ló ń súnmọ́ mi ló ń gbá mọ́ mi yes ló ń súnmọ́ mi ló ń gbá mọ́ mi in fact ọmọ yẹn kúkúrú báyìí ni o ó wá dúró síbẹ̀ yẹn ẹnìkan sọ pé mo da kúlẹ̀ lórí bíbáyìí ní ìmọ̀dákúnlẹ̀ kúkúrú style ẹ̀ mà nìyẹn mo wá wò pé kí ni mo tún ṣe léyìí fún o problem tí wá wà kó tó di àárọ̀ ọjọ́ kó tó di pariwo wà nígbà tó jẹun tán ó lọ síbi kitchen yẹn yẹ̀bọ̀ pé ta bá ti fọ àwo kó tó dry ká tó kó sínú kọ́bọ̀dù ń gbà mí gbà mí gẹ̀dẹ̀ mi ìfẹ́ kó àwọn tó bá wù yẹn sínú kọ́bọ̀dù mo kàn rí pé ó mú àwo plate kan ó kàn fọ́ ni bóyá ó mistakenly o bóyó dẹ̀ mọ́ mọ̀ fọ́ ni o just to cause trouble just for me to be angry o ó dẹ̀ fọ́ ṣé mo pé normally tó jẹ́ àlejò nínú ilé kó kàn sọ fún mi mọ́mì sorry àwọn yẹn fọ́ ó kàn fọ́ ó kàn ṣe bíi pé kò nǹkan kan ṣẹlẹ̀ ni ó kàn ṣojú báyìí ni mo ní kí ló dé mi ò dẹ̀ fáwọn òtí ẹ̀rẹ̀ sorry fún bíi pé bóyá ṣe nìyí wọn ni ó lóun ò mọ̀ mọ̀ nà ó fọ́ ni nà ó mo ní ẹ gbà mí ṣebí tó bá mọ̀ tó bá tẹ̀ kó mọ̀ mọ̀ tó bá fọ́ wàá kàn tiẹ̀ sọ bíi pé òkè mo ṣojú mi o ẹmọ mi ẹ má bínú ó ti fọ́ ó kàn sọ mo tún sọ̀rọ̀ pé mo wá ń wo reaction bó ṣe fọ́ yẹn kó kàn sọ pé àmọ́ ah, mi kó ṣe sọ́rí kó fi sọ́rí kò fi sọ́rí ah, ah. mo ní òkè mo wá béèrè lọ́wọ́ ẹ̀fúnra mi ó ló fọ́ ni nà án oníṣòwò mọ̀ mọ̀ fọ́ ni àwa ṣàlọ́bí ṣẹ́ńjọ́ yìí at the end of everything ṣe ọ̀pọ̀lọpọ̀ police station ní máa gbé lọ ó ní mọ́mí ẹ̀ má gbé lọ police station ó ní ti má gbé lọ police station pé wọ́n lè òun lè lọ ní problem ó ní kì í ṣe torí problem but kémi má bàa ní problem kó má bàa pààrọ̀ mọ́ mi torí mo mọ̀ pé wọ́n ní kó ṣe nǹkan kan torí tó bá pẹ́ mo fi sílẹ̀ sínú ilé ó lè ráyè da oògùn sóúnjẹ fún mi torí nígbà tí mo wá tí mo wá lọ gbé tí mo gbé sí ehm, Plaza two mo wá bá gbẹ́rù ẹ̀ nínú ilé mi ẹrù ẹ̀ sì wà nínú ilé gbà yẹn èmi wá bá gbẹ́rù ẹ̀ nígbà mo fẹ́ gbẹ́rù ẹ̀ jáde mo wá túnú ẹrù ẹ̀ yẹn mi ì tún mi o mo ti gbé sẹ́yìn boot mo wá sí nínú boot mo ṣe sí nínú boot mo wá rí àwọn ọ̀ṣẹ́ dúdú tí wọ́n ti fi oògùn ṣe ó ní ọmọ kérúbà ń sera fòdẹ ní ẹmọ páwọn ìlàjẹ ìjọ yẹn wọ́n máa ń sọ bí ìbọ̀bọ̀ olórí gbòdògbò kan tó wà lórí YouTube tó máa ń pariwo máwọn èèyàn yẹn tó máa ń dárúkọ Alhaji Dangote olóṣì kan báyìí wọ́n máa ń ṣe dúdú ṣó ti yé mo ṣáà wàá rọṣẹ yẹn nínú ilé àmì lọ́wọ́ ẹ̀ mo rí ọṣẹ ẹ̀ wọ́n ti kọ lẹ́tà sí wọ́n ti kọ gbogbo tó bí ọṣẹ àwúrẹ́ àtọṣẹ tó máa fi gbá èèyàn bí òyìn wọn mo wá rí liquid kan lọ́wọ́ ẹ̀ liquid yẹn ò jù kékeré báyìí ó ó transparent mi ì rí orúkọ ẹ̀ tó yọ mọ̀ pé bí mo ṣe mo wá mú torí inú mọ́tò mo ti tu mo wá kó mo kàn fi gloves ọwọ́ mi mo kó sẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú ọṣẹ dúdú àtàwọn nǹkan tí mo rí tí ó jẹ́ bí SBT àti kinní yẹn gangan ìgbà tó máa bọ́lẹ̀ tí mo ní kọ́mọ mi kó bá kó lọ ṣíbù àmì kó ṣíbù kó gbé ẹrù ẹ̀ jáde fún ó ti rí ọṣẹ wọn yẹn ó kàn kò ní mo náà ní wọ́n sọ fún mi kí ló ní tí ó jẹ́ kókó torí ó ti pa búùtù dé kó tó rí ọṣẹ yẹn tó wá sí àti kẹ́míkà yẹn ó tó gbé padà mo fẹ́ wá gbé wọn lórí live chat báyìí pé nǹkan tọmọdé ìgbé wá sínú ilé mi lélẹ̀ ní ọjọ́ yẹn kedere láàárọ̀ ọjọ́ yẹn a sin ọbẹ̀ ṣé ń gbọ́ àṣẹ ọbẹ̀ níjọ́ tó dé ọjọ́ sunday yẹn àṣẹ ọbẹ̀ àṣẹ síwò ẹja kan báyìí àṣẹ yellow tea so èmi mo ní kó lọ bu oúnjẹ ní ìbò oúnjẹ fún mo ní kó sàbà rẹ̀ ajẹun tó orí ti ń fọ́ mi orí ti ń fọ́ ọmọ mi inú ti ń run ọmọ mi ah, ní ọjọ́ yẹn lórí live chat náà ni mo wá mọ ẹni tó ń wo chat wa ṣó ti eyín ọmọ mi ti ń kọ orí ti ń fọ́ mi àyà ń ta mí inú ń ṣe mí ọmọ mi náà ní headache mi sọ pé ní nǹkan kan but tí mo feel ni mo sọ yẹn tọmọ mi náà ti ń lọ́nu mọ́lẹ̀ kí n ṣe pé bóyá ó fẹ́ ṣe period ṣe ti understand. ó ṣàlọ́mọ wá gbé báàgì yẹn fún gbà tí mo wá gbé báàgì yẹn fún àti fóònù ẹ̀yẹ ní àárọ̀ yẹn mo wá ní fóònù yẹn gbà lójú ní iwájú kámẹ́rà ní iwájú kámẹ́rà báyìí mo wá gba fóònù yẹn nígbà tí mo wò tẹ́nìkan ń pè táwọn kan tí wọ́n ń pè mí tó wá ń bú mi àwọn boys tó wà ní Quebec ń bí àtàwọn kan wọ́n sọ pé there is nothing tí Canada máa ṣe fáwọn wọ́n ní madam ní táwọn máa ṣe fún yín bí gbogbo wọ́n ṣe ń pariwo yìí wọ́n ní fún yín níwèé ní Canada those boys said that ó wà fídíò yẹn wà lórí media only the way you are doing nobody they are not going to give you your paper and nothing they cannot do anything to them mo ní this is Canada o wọ́n ní yes àwọn boys tí àwọn ọmọ yẹn bá ṣe wọ́n ní now wọ́n wá they now they want to blackmail me they now say why don't you want to release the boy that's what they said quickly they said why you don't want to release this boy I said me I don't want to release the boy ṣé mi mo ní kó máa bọ̀ nílé mi that they now change it to me that like the boy want to go and I was like holding him back I said me they just provoking me provoking me i say okay a sọ̀rọ̀ wọ́n ta sí mi mo ta sí wọn roughly wọ́n ta sí mi wọ́n bú mi mo bú wọn gbà tó yá mo cut wọn off lórí fóònù yẹn yeah fídíò yẹn wà lórí ó wà lórí ó wà káàkiri ó wà lórí youtube. gbàtàn tí ń bú mi tán ti ń ṣe yẹn tí mo ti mọ̀ pé they are dangerous people i said they have to go I have to report this case to police but people now saying ẹ má rìpọ́ọ̀tì o mo rántí ń jọ yẹn ọmọ tó ń pè ní dòkásì yẹn ló bá pariwo ah wickedness is not good o tell him to call me whatever problem and money he needed o ìṣe kìlì kan kìlì kan because they want to be presented that one pé ó dáa o so that wọ́n pé kó fẹ́ máa porúkọ mi jẹ́ wọ́n fẹ́ máa bayé wọ́n fẹ́ bayé ọ̀tá mi jẹ́ fóònù yẹn mo wá gbà dání báyìí pé police station máa ti fi sí ọwọ́ wọn ọlọ́pàá and they need to investigate it àwọn tẹ́ ń bá for security purpose because I've told you before you come in that if you want to sleep in this house you got to switch off your phone for the few days Kotori tó to magbe, you I'm, I don't want any recording because I'm only recording kan wọlé wá ìwọ lè wà ń bá tún kó má mọ̀ kán yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn kan máa a lot of things although ó máa ṣílẹ̀kùn kó tó di ẹ mọ orin kan but a lot of things was going through my mind all these criminals boys àtàwọn tó bẹ̀ wọ́n níṣẹ́. I now on my video camera and I show it to the whole world when I was giving him his, his phone that phone I did now I, did, I did take him to police station because people say he can have problem and I say oh tó bá lọ ní problem lọ́la ń sìn wọ́n lè sọ pé kí ni mi ì gbé lọ sí police station kankan gbadimode ń sọ̀rọ̀ yẹn ó lóun many body. the the boy was shouting i mummy mi ò body." nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mo ní kẹ́ má gbé mi sí kámẹ́rà mo ní nǹkan tó yẹ pé oníkẹ́ olóhùn fẹ́ wà lórí facebook kì í ṣe he say i'm not a facebook somebody i say eh where did you see me kì í ṣe on facebook ló ti pè mí ni are you on colors when you call me on facebook I know you, I don't know you from anywhere, any Adam. You called me from Facebook today now, the first day, I said everything tó bá you. nínú ilé yìí o, a update lórí Facebook o, you now say you are not a Facebook somebody. Ah, you ló pa o. Because ìkà tó bá ṣe fún mi wọn ò fẹ́ kójú ẹ̀ kan dá ojú ẹ̀ mọ̀. Yes, wọ́n fẹ́ kó ṣe ìkà fún mi ṣùgbọ́n kó má dá ojú ẹ̀ mọ̀. They don't want people to recognize him but to do that for film mission to bá wá. Money no money. you know what i met you on social media this social media la máa ti settle ẹ máa fojú ẹ síbẹ̀ lórí social media láti pàdé o orí social media yìí máa fojú ẹ sí pé òkì ṣèrò social media tẹ́ pé mo pàdé ẹ ní tansi tó you don't have facebook account so it's, it's, it's okay but uh, you call me through facebook that you say you need my help and i grant that help for you now you are calling talking i mean getting you want to get me into trouble all right ìgbà tó máa yá o mo wá ko mo kó gbogbo nǹkan ẹ̀ mo ṣáà fi sójú kámẹ́rà pé she collected i mean i i mean i release everything o this is the phone o mi ní nǹkankan o he said somebody is coming láti wá pick ẹ ẹni yẹn náà kẹlẹ̀ rí pé ó lóun ti wà ní plus vetu kó wá gbé e ní plus vetu ilé mi kò lè sí láti fún ọ ní address ilé mi plus is a free is a mall you can you know just give them the address of the mall they will come to the place and then mo dẹ̀ jáde mo dẹ̀ lọ kò pẹ́ tí mo dé ṣáàmù ṣáàrí ó ti wá sórí Facebook ó ti wá wà lórí Facebook ẹni tó sọ pé kémi má gbé òun Facebook yẹn ó ti wá lọ ọ̀dọ̀ ẹ sábọ̀dù ni ó ní mo ṣe sọ pé Tolú Tolú o ṣé ẹ fídíò yẹn sókè mi èké o má má sọ fún pé ò sí ẹ ó wà lórí ó wà lórí Auto Bọ́lá ó wà lórí Auto Success Ọlá ó wà lórí Princess bola. so mo wá bí mo kò pẹ́ kò jìnnà mo ṣáàrí bẹ́ẹ̀mi bó ṣe jálẹ̀ yẹn náà I dropped the boy on so I mean on the Plaza too close to my house Plaza is close to my house and kò ju few minutes èmi délé báyìí I was giving updating how things went everything is okay I've dropped him out I mean somebody is already you know so. few minutes police busted this place how many of them now Say two or three àwọn méjì ló wọlé but another another person wà ní ìta ṣé àwọn méjì àwọn méjì tí a lò wọlé the camera is still on the the video is still on the because mo wà lórí camera mo dẹ̀ lọ ṣíkèètì fún gbàtàn tí kọlẹ̀kùn yẹn who are you ó ní police mo dẹ̀ lọ open fún wọn i feel bad my daughter was even baffled tó bá ṣe ti dé láti sọ ọmọ mi lọ ń wẹ̀ àmì ìtọ́ mi lọ gbọ́ ọmọ mi yẹn ọmọ mi ń wẹ̀ ní bathroom wọ́n ní wọ́n fẹ́ wọnú ilé yẹn pé what happen wọ́n náà sọ pé èmi hold ẹnìkan ransom wọ́n náà sọ pé àwọn ọlọ́pàá yẹn wọ́n ń sọ nínú live by but ìgbà tán kọ́kọ́ dé yẹn wọ́n sọ pé kí n ọ̀fẹ́ mi ìwọ̀n yóò voice yẹn wà mẹ́ wọ́n gbogbo nǹkan tó ń sọ wà nínú voice yẹn gbogbo nǹkan táwọn ọlọ́pàá yẹn náà sọ wà nínú orí fóònù ó wà everything every kẹrẹmìtì táwọn ọlọ́pàá yẹn sọ ó dà pé ó wà recorded náà kì í ṣe pé mo record wọn purposely but I was on the live chat ó dà pé mo ṣe ń sọ̀rọ̀ sí fún wa kanlẹ̀kùn pé àwọn àwọn kí lorúkẹ ọlọ́pàá mi ní ọ̀fọ̀ ẹ̀nà àwọn gba tí mi ṣe criminal so that for safety of my own and for people for evidence for future reference is good for me it's not because I want to record people because people are dangerous inú mi ni mo mọ̀ mi ìmọ̀nú wọn And those policemen now said, okay, who called you? Who reported me? Said I owe somebody. They said from Nigeria embassy. Hey, and to call nígbà ẹ̀ ní jèrè. They say Nigeria embassy called them that I was holding somebody ransom, that I hold, I seize his passport. They say I seize his passport. Gbogbo ẹni tó ń yọ ayé mi lẹ́nu tó ń fẹnu bà mí jẹ́, ẹ̀mí jẹ̀rẹ̀ ọwọ́ ara lẹ́mi tó wà bẹ́ẹ̀ ọmọ gbọ́mọ sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín wèrè kan náà tó bá lóun oníkò ẹni tó bá tún fẹnu bà mí jẹ́ tó bá fọwọ́ ìtọ́jú ọmọ ẹ̀ tán ọmọ yẹn fọ̀ṣọ́lẹ̀ lójú akú lórí ààrẹ tí mo jẹ they kill the father of my baby for fun over this issue and they still after me ẹni jèrè tí bá fẹ́ ṣe nǹkan kan wọ́n máa wò pé wọ ìwọ báwo ìwọ tí Dangote ẹ̀yin wọ ẹ̀yin olórí burúkú yẹn. Eh má jẹ́ kí n tí sọ̀rọ̀. They now said, I asked them, you who called, who reported me? And they said, that's why we are telling you not to um, show everything on social media. I said, for safety of my life, for security purpose, I got to show it. In fact, nígbà tí mo ra mọ́tò tó yẹ pé mò ń ṣe owó jọ báyìí ni kí ni mọ́tò venza tí mo kọ́kọ́ rà ní Canada tí mo nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa bàbá ọmọ mi mo present mọ́tò yẹn fún ọmọ mi wọ́n gbé ogun tí ọmọ mi wọ́n ní kí n delete ẹ̀ wọ́n ní mi gbọ́dọ̀ ṣe birthday ní Canada ah they deal with me in this system gan o people ọjọ́ birthday ọmọ mi báyìí mi gbọ́dọ̀ post. nígbà tí wọ́n pa bàbá ọmọ mi ní January first on February ní birthday ẹ̀ ọmọ yẹn ṣì wà ó ṣì fresh mo kàn ń wá gbogbo nǹkan tó máa múnú ọmọ mi dùn mo kàn fún ní surprise yẹn àwa náà la máa gùn tí bàbá ò bá kún mọ́ mo lè má sọ pé òun ni ó ní òun kàn fún mo dẹ̀rẹ́ títẹ̀ lórúkọ ẹ̀ torí ẹ̀ ńgbà tí mo ta mọ́tò inú mo tún fi ra bẹ́ǹsì orúkọ ẹ̀ ọmọ mi ló wà lórí ẹ̀ kò ń ṣe pé mo fẹ́ bàjẹ́ àwọn èèyàn máa wí pé ó ń bọmọ jẹ́ irú mọ́ìmọ́ ìwọ̀lọ́wọ́ láká yẹn àti gbogbo àwọn èèyàn wọ́n ṣíjú bo ọmọ mi gbà yẹn wọ́n ní ẹ wọ́n ra wọ́n bọmọ jẹ́ ni wọ́n ṣíjú bo ọmọ mi gbogbo wọn pátá ẹ àwọn ọmọ wọn bá ti jọmọ kékeré wọn máa ní wọn ra mọ́tò fún wọn at the wọ́n ṣàbẹ̀rẹ̀ sí fẹnu kan mọ́ mi these people they are killers seriously gbogbo wọn wọ́n bẹ̀rẹ̀ sí blog kíni ẹ ẹnìkan ṣoṣo nínú gbogbo àwọn tó wà lórí Facebook ló ló celebrate ẹ̀ like ẹlòmíì celebrate ó kàn ṣe wọ́n gbogbo celebration tán fún mi gbà yẹn náà ni pé bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kún wá kàn pọ́nlé èrò pọ̀ bíi about bíi seven hundred thousand people like no bíi seven thousand bíi bíi ó tó bíi fifty thousand like bíi seven hundred thousand viewer ó fẹ́ wọ one million fídíò yẹn ṣe ti understand wọ́n ní kí n delete ẹ̀ instant tí wọ́n bá kàn comment sábẹ́ ẹ̀ báyìí àbí tó wá sókè the any system yìí anything wọ́n bá fẹ́ fún mi wọ́n lè má fún mi níṣẹ́ màá máa pariwo mi ìrówó wọ́n bẹ̀rẹ̀ sí disturb me i just want to make my daughter happy because nígbà yẹn wọ́n ti ṣe oríṣiríṣi kà fún ọmọ mi bọ̀bọ́ yẹn wá wá mo wá béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá yẹn who reported me said that I seized his passport ṣé mo pé ọ̀rọ̀ tí mo ń sọ yìí dino wà nínú ọ̀rọ̀ tí mo ń sọ yìí but ọmọ yẹn náà ọmọ yẹn ìgbà tí mo kọ́kọ́ dé bíbá mc ló ń dárúkọ fún mi a kàn máa bèrè lọ́wọ́ mi ah màmá ó yẹ máa ń sọ̀rọ̀ nìyẹn o olórí burúkú ọmọ yẹn ó yẹ wà nínú system bí o ọmọ terrorist ọmọ yẹn terrorist ó máa yà láàs gbogbo àwọn terrorist yorùbá ń sìn wọn ò pa wọn o wọn ti pa àwọn tàwùsà wọn ò pa àwọn yorùbá o ọmọ yẹn máa yes ó máa di legion gbogbo ọpọlọ náà ti fún ní àtìsí yẹn ó máa di legion tó bá ti ó máa wà nínú system ó máa di legion ó máa di nǹkan burúkú létà ọmọ yẹn wá ní a máa sọ̀rọ̀ fún mi màmá ẹ máa ṣe ń pé mc ẹ kì í bẹ̀rù mc ájà máa dárúkọ mc fún mi ìgbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ mo ní bóyá mc ìgbà tó yá mo ní mo wá ń sọ lórí mídíà pé níjọ́ yẹn náà tó kọ́kọ́ dé nìyẹn ẹ ó ní màmá bú gbogbo èèyàn pé mo máa ń sọ̀rọ̀ mc ní ti ẹ̀bẹ̀rù mc mo tún béèrè lọ́wọ́ ẹ̀ ń jọ́ pé ìwọ ọmọdé yìí mo ní ṣe o mẹ́mísí ó lè wò mẹ́mísí ó ní àwọn kan máa ń gbúrò ẹ̀ náà ni mo wá ní ṣé wá rẹ̀ respect mc ju ọ̀gá mc lọ àbí àwọn èèyàn tó ju mc lọ bí àwọn pọlití àwọn tó dárúkọ pẹ̀lú president Bọ́lá Ahmed Tinubu yẹn kọ́ ó ní ó ní mc ó rate mc gan ni ẹgbà mí bóyá mo tún wá rò pé ṣé wọ́n ní kó máa dárúkọ mc ni àbẹ́mc ló wá fún lówó ni ló ràn ni torórí mídíà ló ti pè mí ìkan nínú wọn tó bá sọ pé gba visa bẹ́ẹ̀ Okay, ok wọ́n ti gba visa àbí ìgbà tí mo wá náà sì pé ọmọ ti gba visa o ó ń Canada Canada dẹ̀ mí dẹ̀ ń gbé ó lè opportunity fún anybody can call him because mo fà account number ẹ̀ síbẹ̀ mo dẹ̀ tún fi email phone number ẹ̀ síbẹ̀ pé kàn pé anybody can now call him and send him any error tó bá fẹ́ràn ọmọ yẹn kàn dárúkọ MC bọ́ mo wá sọ nígbà yẹn gbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo ní Dino ni mo fún ní nọ́mbà ni mo pè ni mo dẹ̀ fún mo send nọ́mbà ọmọ yẹn mo dẹ̀ tún send passport ọmọ yìí pé kó jọ̀kọ́ bá mi ẹ̀pẹ̀ àtàkáǹtẹ̀ mo ní mo dẹ̀ tún send ẹ̀ sí títí Ebony so gbogbo àwọn tí mo send ẹ̀ sí náà irú títí Ebony mo mọ̀ pọ̀ tá mi ni so she can do anything okay ó lè fún lówó yẹn kó dẹ̀ wò pé lára weapon àwọn instrument òun tún ti lé kan nìyẹn torí àwọn ọmọ wọ̀nyẹn bọ́n ṣe máa fún wọn lówó láti báyé wọn jẹ́ tó máa sọ wọn di weapon tó máa sọ wọn di instrument lọ́wọ́ tó máa lò wọn láti máa fi bá àwọn èèyàn jà káàkiri ṣó ti yé náà so àbátọ́lọ́pàá wà yẹn mo bè lọ́wọ́ wọn ní Nigeria embassy ló send wọn wá ẹni tó dẹ̀ jẹ́ minister ń gbà yẹn àbí eh, minister for kini tó máa control gbogbo passport àti embassies ní wọ́n máa ní ambassador ambassador is different but uh, minister tó máa wà ń bẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ló máa wà ń bẹ̀ nọ́mbà Arẹ́gbẹ́ṣọlá dẹ̀ wà lọ́wọ́ mi bí ní ìbéèrè fún nọ́mbà wọn fúnra ara Arẹ́gbẹ́ṣọlá àti gbogbo pátá ni wọ́n sẹ̀lẹ̀ nọ́mbà wọn sí mi àti dínà gbogbo àwọn àti ti vice president gbogbo wọn sẹ̀dẹ̀ sí mi ńgbà yẹn gan kedere mi á tún máa sunkún pé ẹjọ́ o ẹ help mi o mo fẹ́ kúrò ní state o wọ́n tọ́jọ́ mi o bóyá tí bá tún state o wọ́n ní tọ́jọ́ ọmọ mi mọ́ o kọ̀ọ̀kan bẹ́yẹn á ní kí account number mi Arẹ́gbẹ́ṣọlá gba account number mi jẹ́ tún gbé jáde Arẹ́gbẹ́ṣọlá ó lori phone fóònù náà ni ló wà ó gba ó ní kí ọjọ́ yẹn mo pè wọ́n wọ́n dẹ̀ wọ́n in fact inú mi dùn ọkọ̀ mi balẹ̀ jẹ́ mo ní à mo ní sarah mo ní mo dẹ̀ pé nínú àwọn pípì mo ní mo dẹ̀ pé Eh, arẹ́gbẹ́ o that's one commi i mean minister mo ní wọ́n dẹ̀ gbé wọ́n dẹ̀ bá mi sọ̀tọ̀ wọ́n béèrè lọ́mọ kí ni mo need mo ní nǹkan bábà ni mò ń go through ni mò ń go through bíbá wọ́n dẹ̀ ní send account number ẹ jẹ́ fi wọ̀nyí. ṣe rí mo tiẹ̀ sẹ́ẹ̀dì mo sẹ́ẹ̀dì ibi tí Koko Zaria yìí náà tó ti sọ fún mi pé kí tó bá bí mi re kí n wá sí Nàìjíríà tẹ́lẹ̀ náà tó ń tẹ́tì mi ṣẹ́rí fídíò tí Koko Zaria send sí mi tó ṣe lórúkọ mi pé tó bá bí èmi re kí n wá sí Nàìjíríà pé mi ní lè dé Nàìjíríà mọ́ láyé mi ṣé ti tó máa ní wọ́n máa para wọn mo send ẹ̀ sí wọn but Wàsíù kò sí àwọn irú mínísà yìí ń ó lè fẹ́ ṣe o but nítorí pé Wàsíù làwọn boys ń but mo mọ̀ pé ó close mọ́ Ìkàrẹ́ dáadáa Ìkàrẹ́ ló ti lọ school yes Arẹ́gbẹ́ṣọlá àbí Arẹ́gbẹ́ kọ́ rèé arákùnrin ṣé nọ́mbà Arẹ́gbẹ́ kọ́ rèé let me cover it kẹ́lẹ̀ mọ̀ let me cover it ṣé gọ́vùnà Arẹ́gbẹ́ kọ́ ni mo fi sọ ẹ̀yà bí ah, mi ì pè yín ìyá ah, sorry ṣe ẹni bó ti ń pè wọ́n mi ì pè yín sà ó dẹ̀ ring mi ì pè yín ẹ̀jọ̀ mo kàn fẹ́ fún wọn ní kẹ́lẹ̀ mọ́ pé mi ò kí pẹ́ ṣẹ́tìrì ó tún ti ń pè wọ́n mi ì pè yín sà. ṣé nọ́mbà rẹ pẹ́ kọ́rin ẹ ṣe wá mú jáde ibi tí wọ́n ti sọ pé kí n mú àkáǹtì nọ́mbà mi wá báwọn máa sẹ́ǹdì fún mi à ń sọ̀rọ̀ ní owó on type tí bá ti pè wọ́n máa pick fóònù wọn rìn dín sí náà tí bá ti pè wọ́n máa pick wọ́n dẹ̀ sọ pé wọ́n ní kí n send account number mi mo wá sọ fún wọn pé account number wọ́n ní kí n send ṣé Nàìjíríà account number àbí Canada wọ́n lẹ́ni of either any either of the wọ́n lẹ́ni of them wọ́n ní ìbàjẹ́ Canada ìbàjẹ́ Nàìjíríà no account ìbàjẹ́ dollar wọ́n ní kí n send ẹ̀ ẹ wá wo bí mo ṣe send account number mi this is my account number mo wá send CIBC mi account number mi Canada mo send business account number mi ti Canada business account number mi mo máa send ẹ̀ sí yín sí ẹ̀ máa rí máa fi wọ̀nyí sí ẹ̀ máa rí mo send Nigeria business account mi UBA ṣètìyé Auto Bolaji Nigeria Enterprises account number zero I mean one zero one nine zero six nine five four five that's my UBA business account mo wá send dollar account mi náà mo tún send ẹ̀ sí my dollar account that is domiciliary account ti Nigeria tó wà ní UBA mo sẹ́ndẹ̀ sí wọn tí yẹn jẹ́ Bọ́lá Àfọláṣadé Adébọ̀wálé account number three thousand eighty five eighty five eighty I mean c I mean five five six one zero that's my domiciliary account let me now show you gbogbo wọn béèrè fún gbogbo account mi wọn ò fún mi ṣíṣí lẹ́yìn tó ń béèrè gbogbo ẹ̀ pátá so irú àwọn tó béèrè lẹ́yìn náà ṣé wọn ò lè máa ṣèkà fún mi because èmi tẹ́mi ò bá ní nǹkan ṣe pẹ̀lú àkáǹtì èèyàn mi ní sọ pé kó sẹ́ǹdẹ̀ ẹ̀ náà but mi ì sọ pé wọ́n ṣe nǹkan kan but wọ́n béèrè fún oore this is my account number. ṣé kí n tó ọ̀nà ẹ̀ sẹ́yìn kẹ́ lè rí dáadáa nọ́mbà àwọn méjì ló wà lọ́wọ́ mi they sent me two of his number I got two of his number this is governor Aregbe two lele ni mo fi store ilé let me show you at, from the back do you see this is my account number the one up there account number Yes, sì ó ti dán mi ò ti business account mi But gbà tí mi ṣe business mọ́ kò sí Where? Any personal account number Me. that's Canada eh, that's Canadian Canadian account CIBC, that's the, the, the account, ṣètìrí, the business account mi ti Canada, We know the CIBC yẹn ti wà dọ́mì, ó ti wọ dormant sí, And this is Nigeria business account Me UBA, Auto Bolaji, Nigeria Enterprises, ṣètìrí account number mi nìyẹn, yẹn understand, yẹn UBA. This is my domiciliary account, dollar account mi ní UBA, you understand me? I open this dollar account ninety no two thousand two thousand and kíni No, bóyá two thousand and ó ṣàti àkáǹtì yẹn ti pẹ́ díẹ̀ ó máa ti tó be fourteen years to sixteen years yes so Nigeria domiciliary account mi ò ní UBA Paula Folashade Adebowale account number that's it three thousand eighty-five five six one zero ṣẹ́tìrì mo ṣe sẹ́ndẹ̀ sí mo wá ní mo ti ṣe thank you ṣàgán mo ní mo ti ṣe thank you sir fún wọn ṣe ti rí mo sì ṣe mẹ́sẹ̀gì tí wọ́n fún wọn ní kíní o wọ́n máa ń gbé kọ́ọ̀lù ni wọn kì í sọ̀rọ̀ ṣe ti yẹ yín gbàtà sọ̀rọ̀ no ti ẹlẹ́ẹ̀kejì nìyẹn gan no that's the first that's the second time the second the first time wà lókè no ṣẹ́rí tí mo ṣe yẹn ṣẹ́rí tí mo ṣe ní àkọ́kọ́ hmm, ẹ jẹ́ fi wọ̀nyí sí kó lè yẹ yín I want to show you back please èyí mo ṣe yẹn ẹ rí pé mo sọ pé please àti yẹn kì í yẹn ẹlẹ́ẹ̀kejì ní abẹ́lẹ̀ tó ní kí n send ẹ̀ ṣé ti yẹ this is the first time ọjọ́ ta kọ́kọ́ sọ̀rọ̀ ẹ wo date yẹn march twenty eh, eh, march twenty three march twenty three two thousand and twenty two ṣe I la kọ́kọ́ sọ̀rọ̀ mo ní good morning daddy lẹ́yìn tá a sọ̀rọ̀ tán mo ní good morning daddy ṣe tìrì wọ́n wá ní kí n send account number mi nígbà tá a ti sọ̀rọ̀ ṣòtìyẹn a sọ̀rọ̀ ní o ẹ mọ̀ mo ti sọ mẹ́ni tí a sọ̀rọ̀ ní o so nígbà tá a sọ̀rọ̀ yẹn wọ́n á ní pé kí n send kí n send account number ìyẹn tí wọ́n mú wá ṣe wọ́n ní kí n ṣe ẹ̀ lò kí n ṣe good morning kí n lè wá send account number yẹn nígbà tá a sọ̀rọ̀ tán ṣe ti yẹn mẹ́yẹn èmi ò tẹ́ mọ̀ pé wàhálà kan wà ní Canada nígbà ìtàn náà fẹ́ deport àwọn èèyàn ṣe ti yẹn mẹ́yẹn bóyá wọ́n wá rò pé lára àwọn táwọn mọ̀ rí ló pe àwọn you understand me so see that's the first time uh -huh, the first time ìtẹ́ mo send lákòókò yẹn náà the first time gba tí mi rí kọ̀kọ́ ẹ mọ̀ pé ẹ tẹ bá ka mẹ́sẹ̀gì yẹn tẹ́lẹ̀kejì lélẹ̀ ṣe rí tẹ́lẹ̀kejì yẹn ṣe ti rí gbà tí wọ́n gbà yẹn tí wọ́n wá fún mi ní wọ́n wá sọ̀rọ̀ mọ́ wọ́n máa gbé ìgbà míì wọ́n máa gbé ìgbà míì wọ́n dẹ̀ ní gbé kọ́ọ̀lù yẹn so ìgbìyànjú ṣe rí pé ẹlẹ́kejì yẹn mo ti pè sorry sir ẹ̀mẹ́ta ni wọ́n béèrè fún ṣó ti yẹ yín èmi wá rò pé bóyá wọ́n busy as a busy person pé ó lè jẹ́ pé bóyá wọ́n gbàgbé so tó bá ti sọ pé fún send ẹ̀ máa send ẹ̀ wàá tún sọ fún wọn pé mo ní i have send it ẹ eh. ṣe gbọ́ gbàtàn ní kí n ṣe gbọ́ tẹ bá wò sàlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ rí sí o i want to i want to show you again ṣe rí i pé i have send it my account again sir ṣé o ti yé so wọ́n ní send it again mo tún send it. ṣe ni mo wá tún sọ fún mo tún send message pé i have send it again. Mm. do you see ṣe understand the message yẹn ṣá. Mm-hmm. If don't send message, when you call him, a pig, Okay? So, but in even gbogbo ọgbà tó ń gba àkáǹtì yẹn ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ kó má dàbí irọ́ mo tún wá so fún wọn pé mo tún ti sẹ́ǹdì ẹ̀sà mo tún send the voice note sí ṣé ti yẹ let me say let me show you again ẹ̀mẹ́rin ṣé ti yẹ yín mo wá wò pé maybe they is forgetting you. ẹ ti understand wọn á wò bóyá wọn ń gbàgbé wọn tó wọn máa ń so bọ̀tán bá gbé wọn sọ pé send account number mo send ẹ̀mẹ́rin ẹ̀mẹ́rin ni mo send màá send wọn ò fún mi ṣé mo nǹkan tó bá fún mi ni pé tí bá sọ fún yàn kò sí bẹ́ẹ̀ yàn ṣe sọ pé òun bísí tọ́ náà sọ pé send ẹ̀yẹ mo gbàgbé àbí má wọrí má wọrí bóyá mo bísí send ẹ̀ wọn ò fún mi lówó rí o wọn ò fi kọ́pọ̀ sí wọn máa ní send ẹ̀mẹ́rin ṣé kí n show yín let me show you four times let me show you kó má dàbí irọ́. Let me start from up. This is one. This is two. You see? It's two. This is three. You see, this is 3. This is 4. This is 4. Wọ́n fishing ṣingbá I said my account number, Canada account, um, Nigeria account, everything. That's the only word. Gbogbo àkáǹtì mo ní ni mo send sí wọn fi ṣe ń gbà sí. ìgbà tó ń bá gba àkáǹtì nọ́mbà iṣẹ́ rí bí mo ṣe sọ pé eh, mc ṣe ń gbà yẹn tó sọ pé tó ní kí n send account number mi tó bá send ẹ̀ tó tó máa máa fi mí ṣe ẹ̀yẹ́ yẹn ẹ̀sán lè bí mo ṣe rí pàwọn náà ṣe ni mo wá ń gbọ́ pé ìgbà tó wáyá wọn bẹ̀rẹ̀ sí wá tag mi odò tí kò ní yẹ̀yẹ́ lọ kò wá tán ẹni bá wọn máa jó wọn máa tàgì mi ibi tí arẹgbẹ ti ń jó wọn máa tàgì mi òun ló máa ṣe orí màá ní tí bàbá dẹ̀ ṣe àwọn ọ̀gbọ̀n náà wà láwọn ọmọ kan ṣe ẹ ṣáà máa rí wọn tí máa ń ṣe ẹ̀wọ̀n sórí bí gbogbo ayé tí máa ṣe ń ṣe ẹ̀wọ̀n yẹn tó ń ṣe ṣe bọ́n ṣe ṣe fún mi nìyẹn wàsíù ló wà behind it because àwọn àti wàsíù bọ́n ṣe rí rẹ̀ ṣé ọmọ ẹgbẹ́ gbàtàn máa ṣe ọ̀tẹ̀ wọn nígbà yẹn arẹ́gbẹ́ kí lórúkọ wàsíù vice uh, president Ọ̀ṣínbàjò um, wọ́n ní click wọn bẹ́ẹ̀ kíní wọn bẹ́ẹ̀ ó ní mo ṣe wáá wò pé àwọn ni mínísítà fún turn control passport àti kíní gbà yẹn bóyá àwọn náà máa ní kọ́kọ́ ọlọ́pàá tó wá mú mi ẹ̀sìn ọ̀dọ́ta kó wá embarrass mi wọ́n táwọn ọlọ́pàá yẹn wá dé wọ́n fẹ́ máa ṣe fún mi bíi pé ọmọ yẹn kéré gbogbo wọn wá sọ pé somebody don't treat student like that so that boy is a student in Canada Money ní God ọmọ tí ò ní owó tó jẹ́ kówó tíkẹ́ẹ̀tì yìí èmi mo àwa la mo bá solicit wọn fi dáwó fún mo wá béèrè lọ́wọ́ I was now asking them that what about my daughter my daughter is still a minor nígbà tí wọ́n sọ yẹn ọmọ mi minor sì ni ó máa jẹ́ ọmọ mi young sí ọmọ yẹn ó pẹ̀lẹ́ ní twenty seven àbí twenty six ọmọ yẹn máa ti wọ thirty bó ti ẹ̀ wọ thirty gan kò tí ì tọ́ ọmọ mi lọ́jọ́ orí but wọ́n fẹ́ pọ̀ òun lé just like wọ́n ṣe ṣe fún èyí tó ń jẹ́lì ní London ṣọ́ṣe yín wọ́n ṣe kò láì ẹ̀ṣẹ̀ tẹ́niyẹn náà ṣẹ̀ tí wọ́n ṣe jẹ́lì ẹniyẹn ní London níwà àwọn tó ṣe pé kán jẹ́lẹ̀ London wọ́n ń bẹ majority of them máa ní kán lọ gbé ọmọ tuntun wá fáwọn kan pa wọ́n dànù kan fi ṣe tuntun o bẹ́ẹ̀ ni mo sọ bọ́n ṣe ṣe fún àyẹ̀ ńgbà ni wọ́n fẹ́ lo bọ́ọ̀ yẹn yídà kó fún mi poison before then kẹ̀dẹ̀rẹ́ bible lélẹ̀ mo ṣe lálàá lóru ọjọ́ yẹn ẹ mọ̀ pé mi mo máa ń gbogbo nǹkan tí bá ti máa update mo ṣe lálàá rẹ̀ mo jókòó ẹni tó bá ti wo ṣáàtì mi rí a máa ní mo lálàá mo ní professor Yẹmí ní wá fún mi lóògùn jẹ kókó wá fún mi poison bí mo ṣe la ni mo sọ yẹn o wọn ò gbà kí lájọ dùn kí lájọ gbé bí mo ṣe la ni mo sọ yẹn bóyá kò ń ṣe àwọn bóyá àwọn tó ń gbèjà wọn àbáwọn ara wọn àbí kankan ní tí mo rí ni mo sọ níjọ́ náà lọ́hùn nínú àwọn mi ẹ má dẹ̀ gbàgbé ní pé ńgbà kan mo ríran sí pásọ Yẹmí rí Ọ̀ṣínbàjò that's former president i mean vice president mo lálàárí wọn pé wọ́n fẹ́ contest ọlọ́run fi wọ̀n mí pe. in fact nǹkan burúkú ma ṣe wọ́n àbí kó ṣe ìyàwó wọn mo ni ní wọ́n lọ lọ́nà bàtà wọn já nígbà tí máa gbàdúrà yẹn fún wọn tọ́lọ́run máa yí tí wọ́n tiẹ̀ fi wọlé kò pẹ́ ni wọ́n so pé wọ́n mi mo bi tán ti ní wọ́n ṣubú tán lọ ṣe operation ẹ̀sẹ̀ mo so sọ ìran yẹn kò pé bíi two three chopper two weeks tán náà lọ ṣe operation ẹ̀sẹ̀ tí pé ni wọ́n ní kankan ṣe wọ́n tán rush wọn lọ sí theatre so nígbà ti mo ri ìran si èèyàn tí ọlọ́run fi wọ̀n mí ni majority kí lè ṣe pé ohun tọ́lọ́run bá fi wọ̀n mí ni máa sọ fún yàn I just came out to say that mo tún gbàdúrà fún wọn gbà tó wà nínú tíátà yẹn bọ́n ṣe ni wọ́n ṣèkà fún mi simply because wọ́n bìlì pé wọn ò fẹ́ kí n support ẹnìkan ẹ̀yin náà kẹ̀dẹ̀rẹ́ kì í ṣe pé ẹ ṣe dáadáa fún mi wọ́n wà nínú àwọn tó ń pín owó fún yàn lórí social media wọ́n ní kí wọ́n ṣèdè àwọn nọ́mbà wọn sí àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ wọ́n fún mi nọ́mbà wọn wọ́n fún mi lówó wọ́n fún mi ní gbogbo wọn náà fún mi even Akérédolú mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ kó má ní kó nọ́mbà ẹ̀ lọ́wọ́ mọ́ all of them bí mo ṣe sẹ́ẹ̀dì ẹ̀ náà sí ọmọ Jídé Akérédolú mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ all of them like that mi ò mẹ́ni tó ṣe kí níyẹn omi ìdẹ̀ béèrè fún nọ́mbà wọn even to dino I never ask for any any of their accounts àbí any of their number they just send it to me they just send it to me mi ìdẹ̀ sọ pé bọ́n ṣe sẹ́ẹ̀dì ẹ̀ sí mi pé ó bad àbí ó bad but tó bá sẹ́ẹ̀dì nọ́mbà èèyàn síyàn tó bá ní help èèyàn ò ní láti raise hope ẹ̀ tó bá ní nǹkan kan tó dáa fún ẹni yẹn ó gbúdọ̀ banú ẹ̀ jẹ́ bọ̀ kéèyàn rí èèyàn kan máa rí pé ó wà ní problem kó tó máa banú ẹ̀ jẹ́ ẹ rí pé nǹkan tó bàdì ni ẹ wá jẹ́ kí n sọ nǹkan kan fún yín nígbà tí èmi tọ́lọ́pàá wọlé tán báyìí wọ́n ṣàlọ́ mo ṣàbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ló pọ̀ lórí platform mi wọ́n ti mú ṣe mọ̀ pé gbogbo àyẹn kẹ̀dẹ̀ mo ti submit ìwé mi wọ́n ti approve mi ní federal kó dẹ̀ fún mi láwọn gbogbo document mi kí n tiẹ̀ lè ní gbogbo evidence lọ́wọ́ wọn ò tí fún mi gbogbo ìwé mi báyìí àwọn people dẹ̀ máa sọ fún mi they will make sure they don't give you your paper when they deport you they will take you to Sambisa Esabod mama sọ kò pẹ́ kò jìnnà o tí gbogbo àwọn iná ọ̀ràn alẹ̀ mọ́mi tán lẹ́sàbọ̀d ọmọ tó lòun ò mọ anybody lórí social media tó lòun ò mọ anybody ní system Canada bí wọ́n ṣe gbé lọ sọ́dọ̀ Esabod nìyẹn ìyẹn ni fídíò tí mo sọ pé mo fẹ́ post sókè sí èké náà bá ń sọ fún mi ló bá ní ní Esabod náà máa ń ṣe bí kíkan ló bá ń ṣe bí alágbára ló ní ṣe ní àdírẹ́sì Auto Bola lọ́wọ́ níbi tó ń gbé mẹ́rin ní gbogbo ẹ̀ làwọn ti gẹ́ẹ̀tì details yẹn lórí live chat Esabod ń ṣe tàkọ́kọ́ ilé tí mo gbé ní àkọ́kọ́ the reason why I quickly part of reason tí mo fi kúrò mbẹ́ tí mo fi lọ report tí mo fi open case fún Esabod ń gbà yẹn was because Esabod placed my address on the social media because Wasiu Ayinde and other people ẹ má dẹ̀ jẹ́ ntọ̀yìn Arẹ́gbẹ́ṣọlá náà wà níbi tí Wasiu Ayinde tó ti ń ṣe patí tí wọ́n ti pe eh, Esabod tó ti ní wọ́n gbọ́wọ́ ẹ̀ sókè kò bá wọn gbọ́wọ́ ẹ̀ o ṣùgbọ́n ó wà ń bẹ̀ níjọ́ tó lòun ṣe bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ náà lọ́hùn Wàsíù Àyìndé gbé ọwọ́ ẹ̀sùn pé kó lọ máa represent àwọn diaspora wọ́n gbé àdírẹ́sì ilé mi tí mo gbé ní Canada gbà wọ́n gbé sórí social media ni mo ṣe lọ fẹjọ́ ẹ̀sùn níjọ́ yẹn wọ́n ní what wọ́n dẹ̀ ní àdírẹ́sì náà àyùṣọ mo wà ń bí iṣẹ́ jọ́nà lọ́hùn mo sì ṣiṣẹ́ factory ẹni tó kọ́kọ́ jẹ́ kí n mọ̀ níjọ́ náà lọ́hùn was lára àwọn kan tó wà lórí social media ló sọ fún mi pé ṣé mo rí nǹkan tí wọ́n ṣe nìkan nìkan pé wọ́n ti gbé àdírẹ́sì mi sí orí social media o ló bá kọ́pì ẹ̀ mo ní irọ́ ni ó ní wọ́n ti kọ́pì ẹ̀ wọ́n ti sẹ́ndì ẹ̀ sí mo ní báwọn ṣe máa dírẹ́sì lé mi àṣẹ lédì kan tó ń pè ní yẹmi síndọ̀ yẹn lọ́hùn tí mo fi mọ̀ pé àtàwọn pásítọ̀ o àtàwọn wèrè olórin wọ̀nyí o gbogbo wọn pátá náà máa jọ ṣiṣẹ́ láti bá yéèyàn jẹ́ láti pa èèyàn sọnù ní nàìjíríà torí lédì kan wà nínú ilé mi tó yẹ pé òun ló tàn mí wá sínú ilé yẹn ọkọ ẹ̀dẹ̀ ló jẹ́ kí n mú mú ṣe dáadáa fọ́kọ ẹ̀ náà ni tọ́kẹ̀ òrílé tí wọ́n ṣìtì ọkọ ẹ̀ lamẹ́ríkà àti mo ní kí fáfì kó jọ kó bá mi help ẹ̀ nígbà yẹn tó bá mi tó lọ gbé lọ́dọ̀ fáfì mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ mi ò mọ̀ rí ẹni tó dùpù ẹ̀ tó ló ṣèkà fún òun àti ẹ̀wọ̀n tí ọmọ ra wọn láti nàmí mọ̀ wọn kò wá sí débọ̀ mi kan ló wá ba ṣèkì nígbà yẹn tó ló gbowó lọ́wọ́ òun pé kò gbélé fóun kankan bẹ́ẹ̀ yẹn ànẹ́mí obìnrin ni mí èmi ò dẹ̀ kí n ṣe oníṣìnà ẹni tó lè bá mi help wọn gbà yẹn tó pè mí tó lóun nídìí lé mo dẹ̀ pé pásọ̀ yẹn ó wà ní Harrisburg mo ní ẹjọ́ sá o ẹni báyìí báyìí o ọjọ́ yìí tó fẹ́ lọ gbé gan àjọ lọ gbé ló dẹ̀ gbé lọ sílé ẹ̀ ṣó ti yẹn yín bẹ́ẹ̀ bọ̀t máa yẹn máa ń bè lọ́ọ́ mi gbà mí ṣe ẹ̀sùn oúnjẹ bọ̀t mo bá pé èmi ò sóúnjẹ torí mi tó bá ti ń fún ọkùnrin lóúnjẹ gbà mí àbí tó sọ pé òfin ajẹ́ ńlẹ̀ ó lè di àrífín kan I don't give a damn I don't do that I don't offer food I don't offer, I don't offer bullshit because ọ̀kan nínú mí nínú àwọn ọkùnrin yẹn náà tó jẹ́ pé wọ́n fẹ́ máa gàba àbí tó fẹ́ máa ṣe wàá di pé wọn mi ì ṣe level wọn ikú ló kàn mẹ́ja kákó àti pé kádàrá ni mo gbà fún mo gbà forí ni ṣé ti yẹ yín bẹ́ẹ̀ mo gbà forí ṣùgbọ́n at the same time bẹ́ẹ̀ náà èèyàn ò ní máa ṣe dáadáa káwọn èèyàn kàn máa ṣèkà fún mo mo kàn sọ ọ̀rọ̀ wọ̀nyí lónìí náà kì í ṣe pé mo bínú sí Arẹ́gbẹ́ kò ṣe pé mo bínú sí anybody but mo kàn sọ fún yín pé tí bá sọ̀rọ̀ wá sí wọn máa ní Bọ́lá yẹn parọ́ gan jù kẹ́lẹ̀ mọ̀ pé gbogbo àtọ́dẹ̀ ń ṣe kí ẹ̀ ní wọ́n ń pọ̀pọ̀ owó sọ́dọ̀ Wàsíù make òun comfortable because wọ́n ní kó ló máa represent wọn wọ́n dẹ̀ rí everybody mọ̀ pé Wàsíù ṣèkà fún mi wọ́n jà mí lólè ó gba two plot of land mi up to date yàtọ̀ sówó tí mo máa ń ná yàtọ̀ sówó àwọn gift tí mo máa ń fún personally tí máa kọ̀ wípé jẹ́ àtúbó yóò máa yọnu but no tó bá gbà tán wọ́n ní tí kú bá jẹ oúnjẹ èèyàn kò gbúdọ̀ pààyàn tó bá gba nǹkan ẹ̀ tán á méṣe kó n fẹ́ pa ẹ́ lé lórí ẹjọ́ tó bá ní kó ń ṣe dáadáa fún yàn kan tẹ̀jẹ́ kémi move on kí n máa lọ́ ń lọ mi ta ló yẹ kó ń ṣe bẹ́ẹ̀ fún kó ń tẹ́jẹ́ pé wọ́n ti jẹ ọmọdé lólè o wọ́n bà bísíǹsì ẹ̀ jẹ́ o wọ́n ṣe báyìí báyìí fún o lóòótọ́ bá ṣèkà fún ẹ tó wá tún tẹjú mójú ẹ wá níbi tó àwọn máa pa ẹ ní torí pé o tiẹ̀ tún sọ pé o ṣèkà fún ẹ lásán for you complaining that why do you do this to me they wọ́n tún sọ pé what gave you the audacity to report us or to talk that after ta ṣe burúkú fún ẹ this is what they do ṣé àwọn èèyàn lásán làwọn yẹn ṣé èèyàn ni àwọn yẹn àbẹ́ranko ṣó yẹ kírú àwọn èèyàn bẹ́ẹ̀ máa gbé gbòòrò irú wọn náà máa ṣe pé wọ́n fẹ́ campaign wọn wọn ní kankan tó fẹ́ ṣe fún nàìjíríà wọn ni wọ́n fẹ́ di ipò tó bá da tó da tó da lórí èdè nàìjíríà wọ́n fẹ́ dì mú láti máa báyé àwọn èèyàn jẹ́ wọ́n wá gbé orúkọ mi Esabod wá bẹ̀rẹ̀ sí í ṣe ṣáàtì lórúkọ mi lórí Facebook ni wọ́n ti dárúkọ àdírẹ́sì ilé mi bí everything about my house ní táìmù yẹn báyìí gbogbo inú ilé ni wọ́n bẹ̀rẹ̀ sí í report ni wọ́n sí í sọ pé some strange strange people Me faces are coming to this fantastic house yìí ilé tí ò tí ì pẹ́ tó yẹ pé ó ní security ọlọ́run ló ṣọ́yàn o wọ́n náà bẹ̀rẹ̀ sí í strange strange eh, faces o a lot of things làwọn people it cause people wọn operate bíi terrorist lójúkorojú wọn ò dẹ̀ bẹ̀rù no they be telling you that kò sí kankan tó máa ṣẹlẹ̀ simply because maybe ìkan nínú hooligans àwọn olè tí àwọn nàìjíríà bí ará ìlú ò ti mọ̀ pé tí ò mọ̀ wọ́n tó ti rí wọn tó kàn wọlé wá tó ti jẹ́ pé èèyàn burúkú ni nílùú ẹ̀ tẹ́lẹ̀ tó wá fẹ́ migration tó ní access sí migration system àbí ó ti pẹ́ ń bí ó ti wá yá ọmọ ẹ̀kan náà ti di migration àbó ní family kan tí ẹ̀ náà ti ní nǹkan kan àbó ti join torí wọn rọ́lọ́pàá lò bẹ́yẹn migration ló máa ń lò torí pé anybody ló lè ṣe migration tó bá ti jẹ́ wá sílùú yìí tó bá ti gbàwé ẹ̀ ó lè lọ ṣe migration ó lè ṣe anything ìyẹn ni mo wá ń fẹ́ kí àwọn Canada kó make sure pé wọ́n fojú tó àwọn migration wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín lórí Facebook yìí ẹ sábàdà máa sọ pé òun láwọn migration tó ń bá wọn ṣiṣẹ́ Canadian migration tó ń bá àwọn ṣiṣẹ́ Nigerians lórí Facebook yìí òótọ́ dẹ̀ ni wọ́n dẹ̀ eventually mo wá mọ àwọn immigration tó ń bá wọn ṣiṣẹ́ nígbà tó yá mo kàn guess náà mi ò hundred percent sure because àṣírí àwọn kan tú sí mi lọ́wọ́ hmm, immigration lawyer àwọn immigration tó máa ń yẹ tó ní ẹnìkan tí mo mọ̀ tó jẹ́ ọmọ Ghana tó wá fẹ́ immigration wọn ò purọ́ gbogbo tó ń sọ tòótọ́ ni bọ̀tọ̀ wọn kàn ń believe àwọn èèyàn tó yẹn sọ fún wọn pé ẹ máa sọ nǹkan kan tó bá wù yín kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ nítorí dẹ̀ ń sọ yẹn crime dẹ̀ ni wọ́n commit crime lójúkorojú along that line yẹn náà ni wọ́n gbogbo wọ́n máa open petition wọ́n petition mi àwọn terrorist kí terrorist máa tún máa kọ orúkọ wọ́n máa kọ nǹkan lórúkọ mi àwọn ló ṣe nǹkan burúkú yẹn wọ́n máa sọ pé mi mò ń ṣe ó níye ojú ó níye sọfánẹsì wọn sọfà mi for this system àti ní other neighboring country nígbà tí wọ́n kọ ìkọkúkọ nípa orúkọ mi lọ sọ́dọ̀ wọn àwọn ní nàìjíríà kẹrẹrẹ bó tẹjẹ tó tọ lẹ bá kọ nípa wọn lẹ ń sọ nípa wọn wọ́n máa fojú wèvè báyìí pé kò sí nǹkan kan tán fẹ́ ṣe sí i tí n bá lọ sí ọ̀táwà tí n jẹ́ lọ́wọ́ fèrèsé tí n ṣe fídíò pé i don't want to i don't want them to give me ticket o tí n bá lọ báyìí kí n má sáré láàrin èrò báyìí wọ́n dẹ̀ yọ mí wọ́n á ti fún ọ nọ́mbà mi wọ́n á ti fún ọ kọ́lọ̀ nọ́mbà mi wípé ó ń bọ̀ wọ́n dẹ̀ fún mi ticket ẹni owó tí n bá rí báyìí máa ma fi san gbèsè because wọn fẹ́ kí n róúnjẹ jẹ wọn fẹ́ kí n lájọ lọ́rùn wọn fẹ́ kí n lówó lọ́wọ́ wọn fẹ́ kí n wà ókè wọn fẹ́ kí n wà comfortable wọn fẹ́ kí n rówó kójọ kí n lè sanwó lé mi sílẹ̀ kọ́kàn mi lè balẹ̀ because wọn fẹ́ fi system pa ọ̀tá mi ọpẹ́lọpẹ́ Ọlọ́run ẹ sábọdọ wọn ọmọ yẹn wá ọmọ tó lòun ọmọ yẹn fídíò yẹn mo máa ṣe ẹ ó wá lọ sórí mídíà ó wá bẹ̀rẹ̀ sí ẹ wá nǹkan tó ṣẹlẹ̀ ó wá ní ó wá sọ wọn ní mo jí twenty naira ṣé twenty naira ló ní mo jí ó ní mo jí forty ni ó wá ka gbogbo nǹkan tí mo jí ó ní mo gbé oúnjẹ òun mo lọ dànù bóyá ó lọ dó oúnjẹ yẹn nù fúnra rẹ̀ kọ́ mọ̀ bà ní kó jẹ bóyá wọ́n dẹ̀ ní kó gbé gàrí torí gàrí gbé gàrí wèrè kan báyìí mo wá wò pé gàrí wo ló gbé wáyé báwo ló ṣe dúdú báyìí ó ní à báwọn ṣe rà á nìyẹn ṣe ti understand bóyá ńgbà tí mo ti wá sọ pé mo rí nǹkan kan lọ́wọ́ ẹ o pé a jẹun kan o orí ń fọ́ wa o inú ń run wa o bóyá wá sọ pé òun ti lọ dànù kọ́ bàbà sí kọ́ fẹ́ test ẹ̀ ó lè mi gbé oúnjẹ òun kọ́ mo lọ dànù sígbó ó ní mo tún gbé mo tún wá jí forty dollar òun èmi tí mo ra tíkẹ́ẹ̀tì three hundred three hundred fún ẹ three hundred and something tó ti dé lémi lọ́jọ́ tó ti dé tébi ò pa ẹ́ tó ń jẹun tó wọnú lémi tó mọ̀ pé inú ilé yẹn tí yóò bá tí tí èèyàn bá tí ò mo bill mi in a month bí mo ṣe ń pariwo lójoojúmọ́ yẹn mo máa san two thousand plus ó dẹ̀ wọnú ilé yẹn ó dẹ̀ rí pé a dẹ̀ ní àwọn kan náà nínú ilé tó jẹ́ pé mo mọ àwọn tó ń bí sílùú Canada gan tó bá wọlé wọn àbáwọn tó ti wà twenty years gan wọn ò ní nǹkan wọn ò túlé wọn ṣe bí mo ṣe tú ilé mi ṣe tó wá sọ pé mo jí forty dollar gbogbo wọn dino báyìí bó ṣe máa máa fẹjú ee bó ṣe máa fẹjú mọ́ mi rèé ee eh, ó lè níkọkìnìkan all of them like that mo lè máa rí o màá dẹ̀ ti máa wò wọ́n níran people believe that I don't see many things I see but mo kò mọ̀ pé when it is time the Lord say I will prepare a table before me I will prepare a table before you in the presence of your enemy kì í ṣe table nìkan kì í ṣe oúnjẹ nìkan he will fight my battle and I will hold my peace in the presence of me like this the enemy will fall and they will eat their flesh, they will drink their own blood. I see things. That's why kò sí nǹkan kan tí mo bá gbé sókè to da báyìí àwọn èèyàn wá sẹ pé gbé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pamọ́ kò sí nǹkan tèmi dẹ̀ fẹ́ ṣe tó lè wà ìdí because account ni wọ́n ti hákì gbogbo ẹ̀ wọ́n make sure pé wọ́n sọ̀rọ̀ àǹdí mi báyìí ni torí bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó jẹ́ ìkà ní àyíká mi To kàn sọ̀rọ̀ àǹdí mi tó kọ̀ rí pé ó lágbára jù mí làbó jù mí lọ fayé wọ̀n mi ọlọ́run máa fọ̀rùn wọn ní wéréwéré gbogbo tíìmù yín pátábótì kò strong tó ikú lọ́lọ́run máa fi wó dànù àdàbí tó bá jẹ́ pé mo parọ́ mọ́ yín ọmọ tó lóun ò mọ anybody ní kínní wọ́n bá gbé story lọ sọ́dọ̀ ẹ̀ sábọ̀d wọ́n bá tẹ́bù gbogbo àgàdírẹ́sì lẹ́mi síbẹ̀ ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí wọ́n send email báyìí ni they are stealing things in this place o a strange strange uh, faces are coming into the premises of this place mo wá sọ lóyún níbàyìí náà pé wo email tó ń send o ṣé ti understand What did I do? What did I do to them? I complained that they did evil to me. Up to date, ṣé wọ́n she wọ́n investigate evil yẹn. Two plot Come kó bank or come on. mọ́ yàtọ̀ sí gbogbo owó tí ma ní wọ́n ń gbà yìí tí ma gbé tí ma ta ọjà tí ọjà tí ma kó dé tí ó ju three thousand dollars bóyá four hundred thousand wọ́n máa béèrè eight hundred thousand wọ́n á dẹ̀ fojú pamọ́ òdẹ̀ nímọ̀ àwọn tó ṣe wọ́n á dẹ̀ máa gbà lọ́wọ́ ẹ̀ tó bá béèrè mo pe bọ̀bọ̀ tó ní problem yẹn ń gbà yẹn ọ̀bá kíyà rè nígbà yẹn tí wọ́n sì sí ẹrù mi lẹ́kọ̀ọ́ kì í ṣe ẹrù tí mo ní wọ́n sì sí gbà yẹn o mo bá wọ́n fún mi ẹnìkan lára àwọn tó wà ń gbòòrò yẹn wọ́n pé à ah, kí lọ́mọdé yìí ṣe fún wọn lẹ́yìn yẹn fún mi nọ́mbà pé kì í pe ẹni yẹn ló wà ní ìṣàjẹ kí ló wà ń gbà yẹn ṣóun ni ṣóun ló wà ní sars gbà yẹn ó ní kí n pè é bó ni ògbó náà máa ń lò mi ṣe pè báyìí ó ní no i'm in Abuja because already wọ́n ti háàkì fóònù mi wọ́n ṣe máa sọ fún mi tẹ́ni tó ń bá mi sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó bá bá mi sọ wọ́n á gbọ́ àwọn ọ̀rọ̀ tèmi bá sọ wọ́n á gbọ́ ọ̀rọ̀ tí anybody tí bá ti ní mo fẹ́ pè bá wọn ti pẹ́ nìyẹn pẹ́ nìkan máa pẹ́ ọ tó bá ti pẹ́ báyìí kó sọ pé òsì lára bó ṣe pé bọ̀bọ́ yẹn nìyẹn máa yẹn nìyẹn bó ṣe lóun wà lábújá nìyẹn please and when are you coming i just want you to help me they have been doing this to me only i don't know who can cut me off later wọ́n wá set òun up wọ́n set òun up torí ẹ̀ any good you can do to anybody ẹnikẹ́ni tó bá ní ipá láti ràn lọ́wọ́ tó bá réyàn tó lọ nínú problem má fi ogun kún ogun fún torí ẹ̀ àwọn pásọ̀ náà bọ́n ṣe ń wò mí rìn yes oníkálukú ló máa nídìí ara wọn nígbà tó bá yá gbọ́ tí mo sọ pé mo ń lọ ibìkan lẹ́ẹ̀kan pé wọ́n pè mí fún kankan ṣe lẹ́nìkan rò bóyá wọ́n fẹ́ deport mi tí mo tí ma instant bá ní mo fẹ́ kúrò ní Canada yìí wọ́n they don't like it but káwọn èèyàn bá fẹ́ kí n má kú ọmọ ẹ̀ they should make me make me comfortable they should not deny me from many things again enough is enough kì í ṣe pé kó keep mi bí kó máa torture mi wá kí láǹfààní orógbó ta jẹ tapa tí òlàwé ta jẹ tó korò just imagine mélòó mo fẹ́ sọ wọ́n wá pọ́n ọmọ yẹn lé ọmọ tó yẹ pé criminal ni later ńgbà tó wọlé ọmọ yẹn ti gbé Dubai rí ọmọ tí ó wá sílé mi yẹn ó ti gbé ń Dubai rí ó ti kó ń lé tó lọ ṣe ọmọ ọ̀dọ̀ ń Dubai rí ọmọ tó ti gbé ń dẹ́rà tó pè mí tó ní ẹgbà tí mo wá ṣe eh, mo wá ṣe tí mo ṣe promotion fún Malaika ní Dubai pé òun wà ń bẹ mo mọ̀ pé kò tilẹ̀ sí mẹ́ bó bá dẹ̀ ti wà ń bẹ wàhálà tiẹ̀ nìyẹn ọmọ yẹn ni wọ́n ń pè lọ́mọ kékeré ọmọ yẹn ni wọ́n ń sọ pé kìnnìkan kìnnìkan ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ nìyẹn lórí mídíà ń gbà yẹn o tí mo fi help ẹ láti sọ pé tó ní kí n help òun fún owó òun gba visa òun òun tí ìrànwọ́ ṣe kìíní sí. ẹni tó lu ọmọ yẹn the person who gave that who sent that boy up to date Canada didn't tell me I, didn't, I don't know. ẹ sábọ̀dì wá sọ fún wọn pé yes nǹkan tó ṣẹlẹ̀ ń sìn pé ìyá òun máa lọ sẹ́wọ̀n àti òun àtàwọn ọmọ òun gbogbo máa lọ sẹ́wọ̀n o nítorí pé àwọn àyè ti wà ń sìn àwọn máa open case against mi ni pọ́mọ yẹn ò dẹ̀ ní san owó kankan àwọn máa tún make comfortable ni ọmọ yẹn máa gba owó gidi lọ́wọ́ Canada government ọmọ yẹn máa lówó very soon wọ́n tún wá máa gbé fún mi every time wọ́n máa sọ fún mi ń sìn pé kí n wo ayé mi èmi ò lọ bí iṣẹ́ ń sìn ọmọ yẹn ti lówó ti mọ́tò nílùú Canada lọ́mọ tèmi help gbogbo ilẹ̀ máa ṣòfò ọmọ dànù làwọn yẹn wọ́n máa ṣe tán wá ní kò ní forgiving spirit ẹ̀ ní ṣoríire ẹnikẹ́ni tó bá dẹ̀ tó wá sọ́dà platform tó tún wá bú mi ẹni tó ń gbèjà ó máa ṣọkú ìwọ gangan ò ní dàgbà bẹ́ẹ̀ mo sọ òun dẹ̀ sí sáyẹ̀nsì ṣé rí gbogbo nǹkan tán ṣe fún mi it's a painful thing when I remember it I don't want to talk about some things when I talk about it kò sí àṣẹ tó máa pàtó ọlọ́run ní gbọ́ tó lọ́lọ́run mọ̀ pé mi ìṣèkà fún anybody you just look at me ẹ kàn bí pẹ́ jù mí lọ kò sẹ́ńtọ́ ọlọ́run ò jù lọ yàtọ̀ sáwọn mọ́tò tí máa ní mo kó wáyé tí máa gbẹ́rù dé wọ́n máa gbà lọ́wọ́ mi wọ́n máa bèrè pé máfíà òun mo fẹ́ ọkùnrin tèmi mọ̀ láyé tó bá ṣoríire torí àwọn ọmọ obìnrin kéwọ́n ni wọ́n lè ṣoríire tó bá lọ sókè ọmọ máa wálẹ̀ ni kì í ṣèpè o kì í ṣèpè fún wọn ẹ̀yin tẹ́ bá jóbìnrin kéwọ́n ní máa lọ máa gbàdúrà gan torí pé tó bá róbìnrin tó lọ sókè báyà gbé wọn wálẹ̀ bó ṣe bá máa rí fún àwọn ọmọ ènìyàn kì í ṣèpè tọkùnrin bá rí obìnrin tó bá rí tó bá ń tẹra mọ́ṣẹ́ tó bá fún lówó ní bayé ẹ̀jẹ̀ tó bá dẹ̀ tún wá fẹ́ ṣe dáadáa gan wàá tún máa fẹ́ gbé sókè ni tó bá réyàn àbá gbé wálẹ̀ tó bá gbé wálẹ̀ tán tó bá sọ̀rọ̀ àtúnú òun fẹ́ pa àwọn kan tún wá dìde lórílẹ̀‐èdè nàìjíríà àwọn kírímìnà tó yẹ kó sọ̀kò pa wọn láwọn ló fẹ́ di páwà mú àwọn èèyàn tó bá ṣe dáadáa fórílẹ̀‐èdè wọn máa dìde ogun sí wọn tó bá create job opportunity wọn máa dìde ogun sí ẹ tó bá ń jalè wọn máa pàtẹ́wọ́ fún ẹ. because ọmọ mi kò ṣe nǹkan burúkú ọmọ mi ń gbọ́ tèmi kò sí nǹkan tí wọ́n ti sọ wọ́n bẹ teacher ní school kò sí nǹkan tó wọ́n ṣe tó bá jẹ́ pọ̀ ọmọ èèyàn jalè sí wọ́n lè máa pàtẹ́wọ́ fún ẹ ẹ wọ́n máa ní ẹ bí ọmọ oníkálukú ló mọ nǹkan tó ń báwí nínú tó ń fira nínú ilé ẹ nǹkan oníkálukú ló mọ tó ń fi lára nínú ilé ẹ torí pé wọ́n fẹ́ káyé ẹ bàjẹ́ kán bá lè máa ṣìpẹ́ abu ṣìpẹ́ nọ̀rọ̀ fábùkẹ́ tó mọ̀ pé abuké kò ní lè nọ̀rọ̀ nọ̀rọ̀ gan kò ní straight wọ́n máa ṣìpẹ́ nọ̀rọ̀ fún ẹ pé nọ̀rọ̀ ah, bó ṣe ṣèyàn nìyẹn tó bá rẹ́yìn ẹ wọ́n máa yín báyìí wọ́n á rí nǹkan tó bá da báyìí wọ́n á máa bàjẹ́ wọ́n dẹ̀ máa jẹ́ kí nǹkan tí wọ́n fẹ́ kíkan wọn dà ẹ ń ṣépè fún sórí ara yín ẹ wá ní ara òní ni yín bí ara orílẹ̀-èdè nàìjíríà ṣe wà yẹn táwọn èèyàn bá ronúkúwàdà bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní àwọn èèyàn tí à ń pè ní orúkọ mi tí wọ́n bá ronúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ó lèmi yóò wò láti òkè wá ní òkè báyìí lọ́lọ́run wà ó lèmi á sì wòlé láti má wòlẹ̀ má sì wòlẹ̀ wọn sọ ó ní ṣùgbọ́n èyí tí ò bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ò sì ronúkúwàdà ó lèmi ò ní ó ní they will perish wọ́n máa ṣe Only those who confess their sin, they will only have chosen and faithful to forgive them. But those who cover their sin, only they will never prosper. Video yẹn wà, wọ́n wá tébù ọ̀rọ̀ mi nítorí látẹ̀ mi yẹn. Bọ́dẹ̀ ṣe tébù ọ̀rọ̀ mi náà ni wọ́n ń fáyà pẹ̀lú oògùn oríṣiríṣi. Wàá máa rí ọwọ́ oríṣiríṣi bíi pé ẹ sábọ̀dà máa sọ fún ẹ pé ìbọn in tó máa bà ẹ́ this time around ò ní lè wọ́n á máa sọ fún ẹni á ní tó fẹ́ bá ẹ̀ this time around á ní ó máa knock out tó ò ní lè ò ní lè á ní ò ní lè cope ò ní lè stand ẹ̀ torí ẹ̀ mo sọ fún yín both physically and spiritually ọlọ́run ju ẹ̀dá kan gbogbo ẹ̀dá lọ torí ẹ̀ mo gbàgbára tó máa ń dá ibi padà sórí oníbi tó máa ń dá ọ̀fà padà sórí àwọn tó bá ta ọ̀fà tó máa ń dá ibi padà sórí àwọn tó bá ṣe é tó máa da ìpàdé òkùnkùn àti ètò bá ṣe lòdì sí èmi àtọmọ àtàwọn tí n bá fẹ́ràn tí n bá gbàdúrà fún tó máa dàrú bẹ́ẹ̀ ni o tó bá bínú sí mi ọlọ́run á bínú sí ẹ torí èmi ò gbójúlé èèyàn kankan ṣùgbọ́n mo gbójúlé ọlọ́run tó darí àti ọ̀run gidi gan ni ògbèjà kẹrù òbò níjọba mi tó máa ń lọ sójúgun tí ò fi àdájà tí ò bọ́ ṣe bẹ́ẹ̀ ni ọmọ yẹn wá wọ́n máa ṣe oríṣiríṣi màmá wò báyìí mélòó ni ọlọ́run ló yọ wá ẹni tó náà bá ń ṣe tiẹ̀ ta ló lè nítòótọ́ ni wọ́n máa gbógun tìmọ̀ mo ti ṣẹ́gun ìyẹn ni kékeré kan ni mo kàn sọ nísìnyí o you can see how he started gbogbo àwọn ọ̀rọ̀ tó dẹ̀ ṣẹlẹ̀ yìí náà àwọn ọmọ oníṣẹ́ta wà ń bẹ̀ torí gbogbo àyè báyìí tán bá ti ṣe tán báyìí mẹsì àìgbè ẹ má tẹ́ máa fi mọ̀ pé gúrùpù ni wọ́n mẹsì àìgbè ń gbà yẹn wọ́n máa jáde wọ́n máa tag me. we are doing good thing for bad reason we are doing bad reason bad thing for good reason wọ́n máa kọ́ yẹn mẹsì gbogbo wọn ni àwọn ọmọ oníṣẹ́ta yẹn torí ẹ̀ ń bá nígbà mi ti bá dìde gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun sí wọ́n máa sọ pé ó ń ṣépè wọ́n máa tún sọ àdúrà gan-an wọ́n máa ń fẹ́ kí n má wà sórí mídíà wà gbàdúrà wọ́n á rò pé tó bá ti gbàdúrà yẹn mọ́ kò lè bá wọn wọ́n ń gbanú kọ̀rọ̀ yàrá mi kò sí tí mo ti ń béèrè lọ́lọ́run ò ti ń dá mi lóhùn all of them wọ́n máa pawọ́pọ̀ báyìí tán máa fi ń bá tèèyàn jẹ́ ni lè ṣe máa rí tán bá gbọ́ ọkọ lọ́kọ wọ́n á dúró lórí ẹ̀ báyìí ní kókò sẹ́ni tó máa bí wọ́n wọ́n á gbà tán kì í ṣe pẹ́ nìyẹn náà ọkùnrin yẹn náà ojú ẹ̀ ó lè jẹ́ ìmùlẹ̀ the two bad things kí lèèyàn fẹ́ ṣe bá ti tó for good reason tó bá gbowó ẹ tó bá sọ wọn ni wọn máa pa ilé lórí bó gbà kan ní ẹ bó gbin pínpín wọn wá sọ di pé kó chìtì ẹ kó ṣoore fún wọn ìyẹn mo fi jáde nígbà yẹn mo sọrí o àwọn èèyàn máa rò bóyá mo máa ń some people believe that i'm rude wọn máa ń rò pé mo rude sí professor mi mi ì rude téèyàn bá ti ṣèkà fún mi ìgbà míì tí bá wà ní àgọ́ ara mi tó jẹ́ pé flesh ni mo fi ń sọ̀rọ̀ tó pé mo wà ní flesh but when i feel with the spirit of god i will pass my message to you mo lè sọ tán kí n sọ pé ṣòtì yẹn if I feel with the spirit of God presence of God I pass my message to you that time I'm not the one talking the spirit of God the power of God is speaking to you. nígbà yẹn náà gbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ tí wọ́n ní professor emi president Bola Ahmed Tinubu wọ́n fẹ́ lọ sí power mi sọ pé bóyá wọ́n ṣe dáadáa fún mi àbí wọ́n ṣe dáadáa fún yín àbí wọ́n ṣe dáadáa bọ́ mo kàn wó ni pé àwọn tó dìde yẹn pé wọ́n ní àwọn ló ṣe dáadáa fún wọn wọ́n láwọn ló rèsì wọn wọ́n sọ ń gbà yẹn bí èmi ṣe máa ń kò tí mi ò mi ò sọ mo kàn ń sọ ni o mo sọ pé wọ́n pè mí ọwọ́ wọn lẹ́jẹ̀ gan ọwọ́ wọn ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ mo ní ẹ̀jọ́ ọwọ́ yín tó lómi ẹ fi gbé wọn nígbà tí wọ́n sọ pé àwọn ló fún professor emi ní ticket àwọn ló fún ẹlẹ́ẹ̀lẹ́ ní ticket àwọn ló ṣe báyìí fẹ́lẹ̀ mo ní kọ́ tèmi kan owó nìyẹn tí wọ́n bá ti ṣe dáadáa fún yàn fi rere sọ fún padà because èmi náà mo wà nínú ti tèmi i do good to all of the people they will pay you back with evil tó bá ṣe dáadáa fún àwọn yorùbá ìwọ yẹn gangan ló máa dojú ìjà kọ tó bá ní káyé wọn dá ìwádìí ètí ẹ̀ náà máa fẹ́ kó bàjẹ́ no be juju be that ìyẹn ni o ẹni tó lu ọmọ yẹn ti di up to date I don't know the person and I wish to know the person because ẹ game tó tún máa ń play ní orí media yìí tí eléyìí bá ṣe burúkú á kàn lójú eléyìí ni tẹ́lẹ̀ ló rán eléyìí iṣẹ́ o á máa dárúkọ eléyìí so they want you to be confused They want you to take people, wrong people for right people. Do you understand? They want you to pick the wrong person. So people will be hating on you. They are playing hanky-panky nonsense game. fídíò yẹn ṣì wà lórí mídíà tolúwa lọ́mọ mi ṣó ti rí tolúwa lọ́mọ mi you are not looking for it i trust you gba tó ti lè jẹun sìn àmọ́ ipá ti rìnrìn látàárọ̀ o àgbà tó ti lè jẹun sìn. you see you sleeping sweetheart yeah you sleeping that's good sorry you know since morning I àti you know ó oh, dáa dẹ̀ sùn dáadáa lóru gan máa gbàdúrà àdẹ̀tún wá jáde lẹ́lì you know you I will, I will post it Tolu is on this one also I ó wà nínú àwọn àìka ó wà nínú wo àwọn old phone yẹn ó wà ń bẹ̀ náà. mo post ẹ is post it's not live video ó mọ tí mo post jẹ́ sábọ̀dù madam wèrè yẹn tó ti ń sọ pé àwọn máa make sure pé wọ́n rán mi lọ sẹ́wọ̀n ní bíbáyìí tòótọ́ tó ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ tọmọ yẹn wá tí mo ṣọ́ tí mo cut. It's that I mean that boy is last year now. But I posted the video this year. I posted it twice this year. I posted it this year. Check àwọn video tí mo post sórí Auto Bola, sórí Auto Successola. Check here. Posting kì í ṣe live. Yeah, I know. I checked it. You did it it's a short clip like that for for long bí tó ti ń sọ̀rọ̀ tó ti ń bòsì mo kàn cut yẹn so that people Canadian government American government mo kàn máa sọ pé people look at what they are saying you o bọ́dẹ̀ ṣe ń so pé they are going to cost me either you go to jail here you have to and then or you be deported So o mọ̀ pé tó bá lọ sẹ́wọ̀n tó bá ṣe ẹ̀sìn tó bá lọ sẹ́wọ̀n tó dẹ̀ níwèé tó bá ṣàṣe to tó bá tún rẹ̀ lọ sẹ́wọ̀n wọ́n deport ẹ̀ to bá tún deport wọ́n tún ló máa rán ẹ̀ lọ sábẹ́sà lórí nǹkan tí ẹsàbọdà a máa parí ọmọ wọn sanwó fún wọn máa lò wọn pé they must go after you they must destroy you and some people are supporting ẹni tó máa ń support yín òfò lẹ́màjọ ṣe ọlọ́run jọ má jẹ́ kọ́kọ́ mi support irú èèyàn bẹ́ẹ̀ yẹn o ọlọ́run jọ o any other person ọlọ́run má jẹ́ kọ́mọ mi support irú èèyàn bẹ́ẹ̀ yẹn o ẹni tó kú ẹni tó bá bọ̀ tó bá support òfò lẹ́màṣe last last. this money I'm saving at about 14 pounds on the shoulder. This is the Minister of Interiors, uh, Olabuyi Tunji Ojo. Did I get that right? Yeah. yeah. Bodugumi, do, Tunji Ojo. So, if you remember, a few months ago, I just said something like that. Uh, the prison, because I was not talking in the prison, and then I just extended what I saw in the prison. I said, okay, the tank inside is bad, there's no water flowing. we said three days ago, you, see changes. As I speak to you now, you can go to Abuja prison. They give you access and then see the changes you have done. So this one, I will stand by him every time. I will stand with that because I don't see with a green change. Nobody one of one or two. I'm not campaigning for him. I'm just saying I can easily come and say, ah, sir, sir. And also with the international passport, a lot of changes have been done. The man what is happening about international passport? tí wọ́n sọ̀rọ̀ this very dark boy speaking for túnjú òjò túnjú òjò túnjú òjò mo yìí sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ torí ẹ̀ ni wọ́n ṣe gbé wọ́n rí túnjú òjò have done something ìyàdó ta ni àwọn tó tó tó wà ní ìcháàjì eh, owó tí United Nations sọ tó sọ pé kó máa jẹ́ káwọn èèyàn ṣe nǹkan ní free of charge those NIN they are collecting money they will send you to many people to share many times and they will collect money they are doing fraud nobody because they say they want to reshuffle then àwọn very dark man ló máa sọ àwọn èèyàn tó máa tó máa gbé sókè tó máa gbé kínní sí ní Nigeria what about the one that is happening in, abroad go and see the office the other day I called them out after that time yẹn mi ò tí ì débẹ̀ o ṣé mo ti débẹ̀ ìgbà tí mo kọ́kọ́ débẹ̀ yẹn náà the same thing ìgbà tí mo lọ bẹ̀ gan the same thing náà lórí embassy yẹn mo mo sọ pé mo ní mo ní wọ́n gbé picture kínní kónkóró picture báyìí ló jẹ́ ti kínní bẹ̀ very rough place gbogbo owó tó ń pà ní wọn náà ní ṣé kàn ṣe mo ò dé mo ò dé wá sọ bíbá ẹni àti gbogbo nǹkan tó máa ṣe passport ẹyọ kan ó ní èdè náà ṣe ní hundred thousand ní nàìjíríà yẹn it's about five hundred dollar five hundred and something dollar ni wọ́n náà ń ṣe iye tó ń ṣe lamẹ́ríkà ó yàtọ̀ sí iye tó ń ṣe ní it should be the same now it should be accurate why ìtàn máa fi jẹ́ kí ti àwọn nàìjíríà ṣípà tán dẹ̀ máa jẹ́ kí ti ìlú òyìnbó kó kó ṣe wọ́n á ṣe kan ní three hundred wọ́n á ṣe kan ní ẹ lọ́wọ́ owó price ẹ̀ it's not it's, it's not the same To bá jẹ́ pé okay international level bí diaspora people should be doing it for two hundred two hundred yẹn tó bá jẹ́ pé ní eh, pounds á jẹ́ pé one one one i mean hundred and something pounds To bá jẹ́ dollar two hundred á jẹ́ the same thing kò ṣe pé wọ́n máa san two hundred ní America wọ́n máa san two one fifty ní Canada wọ́n máa san one twenty ní kiri kan so pé wọ́n sọ pé wọ́n wọ́n torí pé gbogbo wọn sọ ń sìn wípé òkè o they are they they they they want to shove o àtọ́jọ́ tí wọ́n ti submit passport mi what happen to it wọ́n ní kó lọ ṣe NIN if I do my NIN tẹ́ ṣe fingerprint mi tí mo ti ṣe fingerprint mi more than ten times mi no more than ten times kọ́ mo ti ṣe more than four times each time tẹ́ bá lọ náà máa ṣe fingerprint yìí mo ṣe fingerprint mi ní Canada mo send ẹ̀ sí FBI mo ṣe fingerprint mi mo send ẹ̀ sí South Africa mo ṣe Canada wọ́n rí everything tí mo ṣe eight once normal, normal clear eléyìí wọ́n máa sọ fún ẹ ẹ the server is not working in Abuja the server is shaking there you they will get back to you after some minutes Mama máa sọ fún yín pé ẹ gírí we didn't get it right oh, you have to come back and pay another money fraud wọ́n wá ń gbé sókè pé Túnjí Òjó kan kiri kan kiri maybe he's not the one collecting the money sha each time if I complain anytime I remember many time I complain about that passport then that something is happening about the NIN kí ló máa sọ ó máa jókòó wọ́n máa tag mi ni a wá gbé Canadian flag sẹ́yìn pé tó bá mẹ́sọ̀ a máa bí àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn that's the meaning everybody tí wọ́n ti sọ̀rọ̀ báyìí tó bá ti jáde pẹ̀lú red and white colour mo ti mọ̀ pé okay ẹ fẹ́ lo prime minister abẹ́ anybody tẹ́ bá lò nínú system against me you think I don't know it e ni and tell me my crime For me complaining about people, I have right, let me tell you, I have right to, if, if my country, if every anybody, if they wage war against my, me in my country, I have right to go to another country and ask for protection. Is a, is a, is it's law of United Nations, not law of one country. It's law of United Nations. And nothing, nothing, nothing give anybody audacity to maltreat me because some people, I complain about some people who are bigger than me. Nobody, nothing give them audacity. For that alone, they supposed to have even treat me special, not to maltreat me. Injustice. There's no, even the law, somebody told me, a lawyer told me in this Canada, that when DBC Amititi Ebony sue me to court here, he said they have not seen things like that. That is against the law. That nobody can stay our country and sue somebody He's not in this system and he's not a citizen of this system and he's not living in this system. He cannot sue you overseas. But he sued me, I spent two years. When they sue Esabod, many times he spent one time to buy to the court normal no, because he has back àwọn criminal and terrorists are supporting her. They sue me here because I speak my truth. Because I don't want them to rope me. I don't want them to to suffer me or my money or what evil they have done to me because their plan is to rope me wọ́n lè sọ pé bóyá mo ń bá títí jalè àbí mo wà involved nínú fraud kan so that they just put me into prison that's it that's their mission and I best started speaking out and Wasiu is part of it because I open her secret ó dẹ̀ ṣèkà fún mi ni tó bá ṣèkà díẹ̀ ó ṣèkà yẹn four million years tẹ́ bá ṣèkà díẹ̀ ẹ má tiẹ̀ release ẹni yẹn kó lọ When you suffer somebody, you leave them after some time. That's why all of them, when I'm talking about them, when my bobo sorry by they will do like this. And they will tell you they go and put on red and white and say that the Canada system will deal with me. What for? Anybody mo sọ bí ikọ̀ àti ìjọ ìlọ́dúnmarè tí ò tí ronú kúwàdà tí wọ́n ń bẹ̀ níṣẹ́ láti destroy me. ní system mi ọlọ́run máa destroy kàríà ẹ̀ gbogbo nǹkan tó ní láyé ọlọ́run máa bá mi destroy bẹ́ẹ̀ ló máa rí kò ní yípadà àdàbí tí máa ṣe burúkú fún wọn àdàbí tí mi bá pray fún yàn àdàbí tí mi ò bá fi inú rere ṣe tiwọn àdàbí tó yẹ pé mi ò fi ìfẹ́ wọn fún wọn tó máa réyàn kan tẹ́ àwọn èèyàn fẹ́ lagi wọn tó fẹ́ pa tó máa ní kọ́ pa nobody anybody tó bá hate me is a terrorist anybody tó bá hate me tó bá fìyà jẹ mí tí ò ronú padà go and check the person the person has a ó skeleton nínú kọ́bọ̀dù ọ̀rọ̀ tí mo sọ touch ẹ̀ and if i'm not talking about you if i'm saying no to killing say no to batting fraud and bulldoze batting if i don't mention your name You can see yourself in that in that mirror. But see, I'm not talking to you. And I never knew that maybe you are informed. But why people are just fighting? Little thing. And when báyìí kò tó débẹ̀ yẹn. Wọ́n ti ní wọ́n rubbish ẹ̀. Wọ́n ní kò gbẹ́ lómi. Wọ́n ní wọ́n fẹ́. Wọ́n choose ẹ̀. Wọ́n máa destroy. Look at me. Gbogbo iṣẹ́ tí mo ṣe lórí mídíà yìí. Tí n bá ní owó tèmi náà mo ní owó mo ti business ni. Mo ti blog gan. Wọn ò jẹ́ kémi rí owó. Wọ́n platform mi jẹ́. wani ní wọn ò ní jẹ́ kó rówó sẹ̀. Nínú ilé mi o àwọn nǹkan tó ń ṣe wọn ò fẹ́ mi o mo tún fẹ́ struggle fara tèmi ní tó ń gbà lọ́wọ́ mi wọn ò fún mi o mo tún fẹ́ struggle fara tèmi wọ́n tún máa ní wọ́n demoralize ẹ̀ túnjí òjò wò ni túnjí òjò wò ni. wọn ò ṣe ti fún mi ní mi ìwà lè sọ o oyè ti orúkọ à wọn ò ṣe ti fún mi passport mi before the time mo pariwo pariwo mi báyìí please yo they say they are giving some people wọ́n máa gba id aláìdí wọ́n á take picture ẹ wọ́n máa fún àwọn èèyàn mi o mo sọ mo gbọ́ information yẹn mo dẹ̀ sọ síta and it's true kì í ṣe rọ́ they are giving some information when you take wọn àwọn tó wà labroad instead of them kó tó máa pàtẹ́wọ́ fún mi wọ́n á tún wá máa lò wọ́n láti dojú ìjà kọ́ mi because they are full of evil wọ́n ní wọ́n máa ń ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe bá ṣe lọ ṣe fingerprint náà máa sẹ́ pé kíní kò correct yẹn wọ́n ní wọ́n máa print ẹ̀ wọ́n á lọ fún ìlòmí just like gba ìbò tán wọ́n máa tẹ orúkọ orúkọ oríṣi òní jáde lé wọ́n á ti fi orúkọ ẹ̀ tẹ̀ka wọ́n á ti orúkọ ẹ̀ wọ́n á ti fi register wọ́n ní bọ́n ti ṣe ṣe sí NIN mo dẹ̀ pariwo wípé ẹjọ́ o ẹ torí ọlọ́run o ẹ torí ọlọ́run bí tí mi ò dé ẹjọ́ ẹ má jẹ́ kórúkọ mi kọ ẹjọ́ o ẹ má gbé id card mi àbí orúkọ mi lọ síbi tí mi ò lọ o ní mi ò ṣe ẹ má kórúkọ mi sí o that was why I was shouting of recent I was happy when they called me the lady called me and she was so respectful I was so happy o pe please ma we have not seen because of that NIN you could not issue your passport is handy on the lórí ibẹ̀ yẹn ẹ̀mẹ́ta ni mo ṣe kí n tó wá lọ ṣe lẹ́ẹ̀kẹrin nọ́mbà ẹ̀yọ kan péré dẹ̀ ni twenty february ni mí twenty yẹn wọ́n wá lọ fi tírì síbẹ̀ in tí mo lọ ṣe lọ́dọ̀ ẹnìyẹn náà lákọ̀ọ́kọ́ tí mo lọ ṣe nìyẹn ẹlẹ́ẹ̀kejì kí ló send mi you found it I'm, I'm using the phone send it to the other one Send it to my other phone. Ẹ jókòó. Happy birthday to you, Janet Jackson. But I don't think today is your birthday. I last about few months ago this year, no Connie. I celebrated you. Anyway, they tagged me again as we were celebrating birthday. Happy birthday, Eunice. Eunice Jackson. I was superstar ni. Happy birthday. Eunice. 我给他过年一下。 Yeah, we know. yeah thank you darling. ọmọ yẹn mọ àdírẹ́sì. express a case against Bọ́lá Afọláṣadé hopefully bọ̀bọ́ yẹn máa mọ àdírẹ́sì tọ́mọ yẹn mọ àdírẹ́sì. ọmọ yẹn mọ àdírẹ́sì olùmọ̀. bàbá mi àmọ́ àní àdírẹ́sì lọ́wọ́ mà. ní àsìkò tí bọ́lá wà yẹn damages ni ọmọ yẹn máa fi pa owó ni ọmọ yẹn máa fi pa owó torí woman rights yẹn ló deprive from ọmọ yẹn tó yẹ yí ó máa san owó ọmọ yẹn ò dẹ̀ nídìí owó lọ́ọ̀yà a máa gbé through legal legal aid ni tọrọ ọmọ ìjọba ni bó ṣe wà yìí ìmùgàn ọwọ́ tọmọ ìwà gan-an press a case against Bola Afolasade. Hopefully, Bobo yẹn máa ma address ẹ̀. Chọ́mọ yẹn máa address ẹ̀. Ṣèwọ́. Ọmọ yẹn ló ń lo mo mọ̀ mo mọ̀ mo ma address ẹ̀. ló ń lo ó fún yẹn èmi tó ń pè mọ́ mi. Mo mọ̀ mo mọ̀ mo ma address ẹ̀. Ẹni tó tún gbé sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n jọ wà òun náà ló sọ pé òun má address mi yẹn. Wọ́n gbé address ilé mi fún ẹ́sà bọ́ọ̀dù. Mo kàn screenshot ibẹ̀ yẹn fún ọ story yẹn ó pọ̀ ó wà lórí mídíà gbogbo wọn ń pè wọlé síbẹ̀ ọmọ tó lòun ò sí lórí social media yẹn tó lòun fẹ́ kán rójú òun nìyẹn ò lọ́dọ̀ Esabod bó ṣe kúrò mí báyìí bó ṣe lọ sọ́dọ̀ Esabod wọ́n ṣe wọ́n gbogbo tán bá ṣe tán wọ́n máa ní anyway ṣe mọ̀ pé nígbà tí mo gbé ehm, president I mean Alhaji Aliko sókè láti ibi ijọ́ mẹ́ta ṣe nígbà tí gbogbo problem ń ṣẹlẹ̀ níjọ́ sí ta ń ta ń ta ń jà ta ń ṣe oríṣiríṣi ọlọ́run ló ṣe o ṣé ó ti yẹ yín mẹ́rin wọn ò ní rí sórí nígbà tí ọ̀rọ̀ yẹn bá settle nígbà tí iléeṣẹ́ ti settle báyìí wọ́n máa wá sọ́dà platform mi wọ́n máa rí bí pé wọn ò rí rí rí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí ṣó ti eyín mẹ́yẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí kọ oríṣiríṣi ẹ ṣèbí dínà ló sọ pé òun fẹ́ níjọ́ kan mi ìgbẹ́ máa fi mẹ́sẹ̀gì dínà kan wọ̀nyí ó wà disgusting like insult buruku. a lot of things ní dínà ṣe fún mi but I leave him I leave that gap for God and again anybody bá ti ṣẹ̀ mí I forgive them but those who haunt my tí ma sọ pé ẹni tó bá ti haunt ọmọ mi ó ti ṣẹ̀ mí kì í ṣe èmi nìkan lẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ Ọlọ́run. they now be wanting my daughter I see people ṣe ni mo ṣe nǹkan kan fọmọ wọn gbogbo ọmọ wọn wọn yẹn ẹ lọ wọ ọmọ dino gbogbo ọmọ ẹ ló wà lórí platform tí máa celebrate fún i celebrate their things mo pọ́n wọn lé màmá gbàdúrà fún wọn máa ṣèkà fọmọ tèmi mi ìfẹ́ fi gbogbo mẹ́sẹ̀jì yẹn hàn. wọ́n wá ṣe tán tí Esabod bá lọ sí Amẹ́ríkà tó mo rí pé ṣe ló lọ ń ṣe idán kan tó lọ ń ṣe wèrè kan tó jẹ́ pé wọ́n ń bẹ̀ níṣẹ́ láti ṣe idán kan wọ́n wá ní má ó fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ní oúnjẹ lọ́sẹ̀ fún àwọn nǹkan ẹ tó bá ti ṣú bá tó bá kò lè gbàgbé fún àwọn kọ̀ọ̀kan tán ti ṣe tí ọlọ́run ò bá yọ mí tí ọlọ́run ò bá jẹ́ kí n gbó lẹ́nu kọ́lọ́run dídì gbèjà mi kó tún wá jẹ́ kí n gbó kí n gbó lẹ́nu ṣáṣáṣá kí n máa ṣe mi ò wo kí n máa gbé sórí mídíà kán máa rí gbogbo ẹ̀ náà máa nírọ́ ni bí wọ́n ṣe ṣe yẹn náà ni wọ́n ń petition àwọn terrorist a máa petition wọ pé wọ́n ni òun ṣe terrorist ṣé wọ́n ríyàn lẹ́yìn mi ta ni wọ́n rí mi pẹ̀lú ọkùnrin rí àbí wọ́n rí mi pẹ̀lú obìnrin rí ṣé wọ́n rí mi yàtọ̀ sọ́mọ mi lọ́jọ́ tí mo ti dé Canada ṣẹ́ni bọ́dọ̀ ọjọ́ tí mo ti dé Canada yìí ṣé wọ́n ti rí mi níbì kan rí pé èmi àtàwọn èrò kan mọ́jọ́kọ́ àbí mo lọ ọjọ́ kan tí mo lọ patiri wọ́n sọ fún mi wọ́n pè mí síṣẹ́ ẹ̀ ní pé kí wọ́n bá wọn decorate wọ́n pè mí síṣẹ́ ni pé wọ́n máa fún mi lówó I went there mo fi fídíò yẹn sórí YouTube ńjọ́ yẹn mo ń bá wọn ṣe bàálù báyìí mo ṣe low cut sórí mi mo ń kọ síbẹ̀ mo ní please congratulate me today I'm sixty years old mi ò ń ṣe sixty mo kàn ń ṣeré mo crack joke nígbà yẹn kò tí ì pẹ́ kò pẹ́ ni Esabod lòun gbé sixty àbóhùn pé sixty one torí èmi kàn ń ṣeré ni because they want to go ahead of you ni ò tí tó wọn lọ́jọ́ orí ṣé tí ó tẹ̀ mí I'm just joking ọjọ́ kan yẹn ṣoṣo ni mo dẹ̀ rí pé mo lọ bí iṣẹ́ yẹn owó tán promise ní bí àwọn promise láti san hundred and plus fún mi tí n bá parí iṣẹ́ wọ́n dẹ̀ san owó tó less than that àtijọ́ yẹn tán bá pè mí sí iṣẹ́ kan tí ò ṣe tí ò sì kan create arrangement I don't go I don't go to them I don't go to, I don't mingle with anybody tí bá wà láàrin èèyàn tí mi ò mọ̀ rí tí wọ́n yẹ pé télọ̀ lásán máa ṣe fídíò báyìí kò ṣe pé mo máa ń wù mí láti máa ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe nígbà mi but pé mo wà ń bí o okay i'm doing this at this time o mo jí láàárọ̀ òní o tẹ́mi fẹ́ kẹ́ni bọ̀dì máa send message to me. tí n bá jókòó sí mo wà lórí bẹ́ẹ̀dì náà kí ṣe pé mo fẹ́ fi bẹ́ẹ̀dì wọn ọlọ́run ṣeun láàárọ̀ yìí mò ń gbàdúrà lórí bẹ́ẹ̀dì mi ń sìn in fact kí n tó ni máa gbà so àwọn èèyàn náà máa rí mi mi ò ugly tí n bá jẹ́ ẹ̀jí tí n bá dẹ̀ tún mi ò ugly but even nǹkan tí bá ti ọ̀ that's way ó ní message tí mò ń pass lórí gbogbo nǹkan tí mò ń ṣe. kódẹ̀ tó dìjà ń gbà mo sọ mo ní personal love ni mo ní fún ẹni yẹn o president Bola Ahmed Tinubu mo ní mo kàn ní interest nínú wọn ni torí mo rí pé ńgbà tó yá mo rí pé a lot of irọ́ ni wọ́n pamọ́ wọ́n dẹ̀ lè jẹ́ òótọ́ torí kò ṣojú mi but nǹkan to ń kàn ṣe tó jọ mí ni pé mo ní wọ́n rí wọ́n máa ń gbé àwọn èèyàn sókè mo tún wá rí i pé wọ́n sọ pé wèrè kan tó máa ń dà wá láàmú tó jẹ́ pé ó burú gan burúkú wọ́n lòun ní àwọn bàbá yẹn nìkan ló lè kojú wọn ọlọ́run náà dẹ̀ tún yes ọlọ́run dẹ̀ tún fi many things potential mi ò déédéé support èèyàn fi wọn wọ́n lè ní bad side tó burú gan o mi ò mọ bad side yẹn mi ì dẹ̀ fẹ́ mọ̀ ṣùgbọ́n n tí ọlọ́run bá sọ pé kí n sọ No, ni màá sọ and i'm fighting and i'm talking at them not because of myself alone today we are talking because of many people to be liberated say no to killing kì í ṣe ọjọ́ mo ti ń sọ̀rọ̀ say no to killing yẹn gbogbo àwọn tó ti pa kò ń ṣe èmi mi kan náà pa yẹn but you know for people other people to be set. i mean to be self free not to be destroyed the way tó bá tẹ̀ ti ṣe ìkàyé fún wa kí a má jẹ́ kó máa ṣe mọ́ that is why mo ṣe jẹ́ advocate ambassador fún peace keeping lemi peacemaker lèmi àti pé mo hate injustice gan kéèyàn dẹ̀ máa waste ayé àwọn èèyàn it's not good because ẹnìyàn ò léèyàn kò dẹ̀ lẹ́bí kò lára kò lẹ́ni tó lè support ẹ̀dá wọn go and check me nígbà táwọn èèyàn bá kọ èèyàn sílẹ̀ gbogbo àwọn tí mo pàdé láyé mi nígbà táwọn èèyàn bá kọ wọn sílẹ̀ ni máa ń pàdé wọn tí mo bá pọ̀ jù lẹ́yìn ẹ̀ gan mo lè mo lè yọwọ́ mi torí táwọn èèyàn máa ń bèèrè pé ẹni tí ibi tọ́lọ́run ẹni ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn fẹ́ irọ́ baba ńlá rọ́ ni bẹ́ẹ̀ ni torí àwọn èèyàn burúkú pọ̀ nínú ayé tó máa kóra wọn jọ pọ̀ sẹ́yìn ìka kan tó máa ṣe burúkú tó bá dẹ̀ ti ṣe burúkú yẹn tán wọ́n máa pariwo ẹ ọlọ́run fẹ́ wọn ni wọ́n ṣe é ṣe bẹ́ẹ̀ ó fẹ́ sọ fún mi pé ọlọ́run ń ṣèkà ni ọlọ́run ọlọ́run ò kì í ṣe bí ọlọ́run ò kì í ṣèkà òun ló dá ìkà bọ̀ tì ẹni tó bá ti ń ṣèkà ó mọ̀ ọmọ èèyàn sọ́tọ̀ láti fún èṣù ni ọlọ́run ṣe sàárà àwọn ni fún èṣù àṣetánì ọlọ́run fúnra rẹ̀ èèyàn rere ni tó o bá ti wá wò ó pé ọlọ́run ló dá ẹ́ ń tòótọ́ o ṣùgbọ́n o wá ń ṣe burúkú yes tó dẹ̀ wé pé o ti ń ṣe ọlọ́run dẹ̀ ń wẹ̀ o ọlọ́run mọ̀ mọ̀ yọ̀ǹda ẹ̀ fún àṣetánì ni ó dẹ̀ mọ̀ pé o fẹ́ kó hẹ́ǹd pẹ̀lú ẹ̀ ni. Thank you. God bless you. Thanks so much. Facebook ń ṣe nǹkan kan fún mi sí. Gbogbo nǹkan tó ń ṣe yìí, ṣé mo pé one thousand dollar tí mo ní wọ́n gbà lọ́wọ́ ọmọ mi níjọ́ sí? Wọn ò tí ì dá padà o. Ẹni tó gbàǹgbà tó gbowó yẹn, àwọn ọmọ Nàìjíríà ló so obìnrin yẹn náà, ó wà lára àwọn tó ṣe fraud ńlá yẹn o. Lára àwọn tí mo dárúkọ, wọ́n wà nínú fraud yẹn o, pẹ̀lú obìnrin kan tó ń gbénu léyìí tó ń lo tesla nínú ilé tó lọ tó kó jọ tó wá lọ rẹ tesla níta ó gba one thousand dollar lọ́wọ́ ọmọ mi yìí ó ti tó oṣù mẹ́rin sí tó sọ pé kọ́mọ mi kọ lẹ́tà kí wọ́n máa dá owó yẹn padà one thousand péré kò lè dá padà látàkọ rẹ o bó ṣe gba owó olówó jọ nìyẹn tó máa jókòó tó máa jẹ owó yẹn ọmọ nàìjíríà wà nbẹ o ìkan tó péré nìkan bàbàrà wà nínú ẹ o wọ́n wá ra mọ́tò wọ́n máa fi bùgá àwọn èèyàn káàkiri wọ́n máa ṣe tán tó bá ṣe yẹn wọ́n ní you you cannot celebrate people you hate people wọ́n tún máa kúrò ọmọ ẹ pé ṣe ló hate àwọn èèyàn ṣe ló kì í celebrate àwọn èèyàn àwọn èèyàn torí ẹ̀ ń gbà tó tó stage kan mi ì fẹ́ celebrate ẹ̀ tí ò bá lówó mo wá ń celebrate àwọn tó bá lówó ni màá gbé sókè because tó bá tó bá tó bá gbé wọn ó ń bínú ni kó jẹ́ pé ńgbà tí wọ́n gbẹ́jọ́ wá ń jọ ẹ̀ ń sìn kí wá dìde kí wá dìde ogun kí wá bẹ̀rẹ̀ sí ní bá èèyàn yẹn sọ̀pọ́ọ̀tì àwọn tó gbẹ́jọ́ wá ẹ̀jẹ̀ dákútì gbọ́n yẹn kí n má wò pé olórí burúkú ni wọ́n oríṣiríṣi ọ̀rọ̀ náà ti sọ nípa tiwa láti bà business wa jẹ́ they destroy people's business nílẹ̀ Yorùbá káwádé wọ́n máa ní ẹ̀yẹ ìgbà ẹgbẹ́ you see anybody tó bá ti ń ṣe dáadáa láyé ló máa ń èdè me and i don't i no dey against anybody tó bá ń ṣe dáadáa ẹni tí máa èdè ìsìláyé ni ẹni tó bá ti ṣe burúkú fún mi tí ò dẹ̀ ti ronú padà tí mo notice pé eléyìí ò ti ronú padà tó bá tẹ̀ ti ronú padà gan mo lè má ṣe burúkú ẹ̀ padà fún ẹ bọ̀ ọlọ́pàá ó ti fara ẹ̀wọ̀n mi nìyẹn mi ní ìdẹ̀ láti má mi ní láti máa celebrate kí ni kí ni ìpàdé ọlọ́jà àtàsí kí ni can two work together emo street <laughs> can two work together I said they are in agreement agreement kò ní mo máa ní pẹ̀lú yín tí màá máa fi celebrate ẹni tó ń ṣe burúkú fún yàn tó ti ṣe burúkú fẹ́mi no be juju be that anyway túnjí òjò ẹ fẹ́ mi ní passport mi ṣó ti yé so èmi ò mẹ́ni tó sọ pé kẹ́ di passport mi yẹn náà mú torí mo dẹ̀ mọ́ pé mi ì rò pé mi ì mẹ́ni tó sọ pé kẹ́ dì í mú tomi ìdẹ̀mọ́ tí èèyàn bá ń jà lẹ́yìn tí mo ti sanwó passport tẹ́ ẹ̀ bá ní issue passport fún mi àti gbogbo nǹkan tí bá ṣe ẹ sọ pé ẹ̀ ní issue ẹ o bọ̀ kí n ṣe pé kẹ́ ẹ wá gbà dání tán kẹ́ máa issue kẹ́ wá máa ní lọ ṣe NIN níbí lọ ṣe NIN ní èló náà wọ́n fẹ́ fi ṣe NIN ní NIN tó ń sọ pé kó máa ṣe free of charge táwọn United Nations make provision fún wọ́n wá fún àwọn organization individual people they are not exploiting people from it. Because when you stay long on that issue on that matter, then you know what? There are people are going to be making money. So wọ́n wá di ẹ̀mú sínú problem yẹn kán ba lè sọ ẹ́ di ìjẹ àti kán ba lè sọ ọ́ ra wọn kòkòrò àti káńkáwọ̀ sí ẹ lọ́rùn. anyway a ti sọ̀rọ̀ lónìí o mo tún ti lọ ṣe o mo ti ṣe lọ́jọ́ sunday ní thursday báyìí o ẹ jẹ́ má jẹ́ pẹ́ mọ́ ẹ jẹ́ kàn bá mi passport mi ránṣẹ́ tó bá ti di ní ọjọ́ eh, ọ̀sẹ̀ tí fẹ́ẹ́ parí i need it urgently honestly torí ẹ̀ gbogbo nǹkan tí mo ní pátá wọn ni wọn máa sọ pé mi ní wá sí nàìjíríà mọ́ because wọ́n bìlí pé wọ́n wọ́n ti bẹ àwọn èèyàn wọ́n ti sanwó fún àwọn èèyàn pé kò ní dé ẹni bá ní mi ní dé sẹ̀ mi ní dé baláyé bẹ́ẹ̀ ni ẹni yẹn máa kú báyìí wọn àti bá dé nàìjíríà gbàm wọn máa kéde ikú wọn wọn máa ní wọn ti kú àbí kí wọn ti kú kí tó ra tíkẹ́ẹ̀tì kí ló dé kéèyàn wà láyé kí ẹ kò máa ṣèkà fáwọn ọmọ ọlọ́mọ kẹ́dẹ̀ máa tọ́jú ọmọ tí yín kẹsọ̀rọ̀ ayé dájá tó máa ń já wọn ọlọ́mọ jẹ kẹ́dẹ̀ máa tọ́jú ọmọ tí yín ẹ ṣí èrè ni. tẹ́ bá wo fídíò yẹn gbà yẹn ní àárọ̀ ọjọ́ yẹn báyìí I was crying gbogbo wọn bú mi gbogbo wọn dàbò mi wọn bú mi nígbà tọmọ yẹn ní problem tó ló pààyàn lẹ́nu ọjọ́ mẹ́ta sí mo speak sí nígbà speak sí sí mo speak fún wọn mo lórí burúkú ṣé bọ́mọdé bá rí ilẹ̀ ló máa gbẹ́jọ́ a time is coming by God's grace a time is coming kì í ṣe kú kì í ṣàrùn you will just see my picture It because àwọn kan wà ẹ máa mọ̀ pé ẹ̀ ti ẹ̀ wọ́ọ̀tì ẹ̀ ni bó ṣe ń gbógun tìmí náà máa jáde máa gbàdúrà fún wọn orílẹ̀-èdè nàìjíríà gbúdọ̀ dára ni o orílẹ̀-èdè nàìjíríà gbúdọ̀ dára ni o àwọn kan dẹ̀ jókòó síbẹ̀ wọn ò kó dára. I will tell what so what do you come wèrè lóun dáríjì mi ní ìmọ̀ kan tí lè sọ I will tell what do you talk what do you do ìmọ̀ kìíní so ìyẹn bó ṣe jẹ́ o. Ah. ọlọ́pàá àwọn gbé wa níjọ́ ìyẹn ọmọ mi wà nínú bathroom oríṣiríṣi embarrassment wọ́n ṣe ṣe lé wọ́n ṣe lé ṣá máa dà mí yọ mí lẹ́nu dà mí yọ mí lẹ́nu. mo gbé aṣáájú gbogbo nǹkan ti ṣẹ́tù kó tó di pé wọ́n kọ̀ tó ní ògbọ́n kan tó kọ̀ tó ṣẹlẹ̀ nígbà tí bàbá ọmọ mi wá kú tèmi ti sọ jẹ́ tún nígbà tó wá yá ọmọ òṣìṣẹ́ dé stage kan báyìí wọ́n lọ gbé fún Wàsíù ni wọ́n wá bẹ̀rẹ̀ sí í tì mí kémi lọ máa speak fún kí lórúkọ ọmọdé Jennifer àbí kí ló lòun jẹ Fúnkẹ́ mo ní kò lè wọlé ìyẹn náà bínú gbogbo wọn ṣá máa dìde tẹ́lẹ̀ bá bómi eléyà bómi tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ eléyà ṣẹlẹ̀ very wicked very wicked people ìwọ tó ń fún wọn ní nǹkan wọn á make sure pé wọ́n dọwọ́ ẹ̀ wọ́n fẹ́ di ọwọ́ ẹ̀ mú báyìí kó má lè rí nǹkan fún wọn ẹ jẹ. tó bá ṣèkà tán fún yàn wọ́n máa wọ́n máa dárúkọ wọ́n máa dárúkọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn èèyàn mọ ẹni tó pa Mohbad náà nígbà tó kọ́kọ́ dé torí wọ́n máa fẹ́ kí wọ́n gbẹnu kúrò wọ́n kàn mẹ́nu fàlà wọ́n fà wọ́n kàn gbé lọ sókè ni wọ́n lè ní president ni wọ́n lè lọ mọ president ṣé to understand because they want you to shut up ọ̀tọ̀ lẹ́ni tó máa ṣe nǹkan amalẹ́lẹ́lẹ́ ló máa rẹ́rìí sán ní o ẹlẹ́lẹ́ ló máa ṣe gbá yìí o ẹlẹ́lẹ́ ló máa ṣe eléyìí o ọmọ mi sunkún báyìí wọ́n tọ́jú ọmọ mi ah wọ́n máa tọ́jú ọmọ mi o Professor mi wá wá sí Canada mo ṣe rò bóyá wọ́n máa kọ̀ tí ẹ̀ sọ pé kí wọ́n fọ yẹn lẹ̀ wọ́n lọ bá ìgbà tó máa ṣe tán we need our what we need is those who are educated mo fẹ́ wò pé tí gbogbo Nàìjíríà bá ti wà educated ṣé má máa jẹun ara yín ni ó lè. wọ́n bá ṣe tán máa ló yájú ṣé mi jọ ọmọ kékeré ni àbí tí màá jẹ́ kádàrà àwọn tó bá jọjọ wà ní level tẹ́nìkan bá jẹ́ vice president bó ṣe wà yẹn mi ò mọ èyí ṣẹ̀ṣẹ̀ máa vice president of Nigeria ṣé wọ́n lè yájú sí ni àbọ̀n lè yájú sí ìyàwó ẹ̀ gan respect kí má tiẹ̀ jẹ́ nǹkankan nínú ayé so far tí mi bá ti ṣe tí mi dẹ̀ ń ṣe criminal you don't need to treat me like a criminal you allow criminal walking freely and then you treat me as if I'm. Um, uh -uh. tọmọ mi bá lọ síbi iṣẹ́ á kúrò ní skul báyìí ní gbogbo trọ́bù yẹn náà tó bá lọ bí iṣẹ́ wọ́n máa tọ́jú ẹ̀ níbi iṣẹ́ wọ́n fi àwọn tó àwọn cleaner tó torí gbogbo iṣẹ́ tó bá gbà iṣẹ́ tó bá gbà oníkàlùkù ló níṣẹ́ ẹni tó gbaṣẹ́ cleaner ọ̀tọ̀ ni ọmọ mi ṣiṣẹ́ ó gbaṣẹ́ pé kó máa bá wọn serve ní tìmọ́tì yẹn kí n bá lè máa banújẹ́ kán bá lè rí nǹkan sọ tó bá ti kú tẹ́ẹ̀mù tí máa lọ gbọ́mọ mi yẹn tó kú dẹ̀ kó parí wọ́n ní kó lọ máa ṣiṣẹ́ clean yẹn a máa lè àwọn ọmọ míì tó ṣẹ̀ṣẹ̀ bá ń bẹ̀ wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n máa jẹ́ ẹni tó pè ní dínà yẹn á máa sọ lórí mídíà a máa kọrin pé ọmọ òun ò ní gbálẹ̀ òun náà ò ní gbà Bye.